ló jẹ́ kí n wọ blue mi ò dẹ̀ fẹ́ fi funfun lé ọjọ́ àná ọjọ́ ìbànújẹ́ ní ọjọ́ tuesday jẹ́ black day ló jẹ́ twenty twenty ten twenty twenty ọjọ́ burúkú èṣù gbomi mu ọjọ́ ìbànújẹ́ ni nínú ilé kan òkò ìbànújẹ́ ni nínú ìlú mi ò gbọ́rú ẹ̀rí látìgbà tí mo ti dé ilé ayé mi ò bá nínú ìwé ìtàn rí mi ò bá nínú ìwé ìtàn wípé èyàn tiẹ̀ ń bá nǹkan nínú ìwé tàn pé bóyá àwọn òbí tó bíyàn bóyá wọ́n sọ àlàyé nǹkan kan fún yàn bóyá wọ́n sọ àlàyé fún yàn wípé nàìjíríà o ní ìgbà ayé tàwọn o even gan nígbà ayé june twelve tí wọ́n ń sọ gan june twelve wọ́n kó táyà sí títí wọ́n ti kínní ni nígbà yẹn kò tí ì di wípé ká wá mú ìbọn ká wá dojú ẹ̀kọ́ ọmọ ènìyàn boko haram ń bẹ nínú igbó ẹ ra ìbọn tuntun mọ́tò tuntun àwọn amótàǹkì tuntun kẹ́ ẹ kó wọn kẹ́ ẹ gbé lọ sínú igbó fún àwọn tí wọ́n lọ pa ènìyàn tí wọ́n ń pa wá bí ẹ ń pẹran ó wá jí àwọn ọmọ tí wọ́n ń protest peaceful wọ́n pè ní peaceful protest mo sọ ní bíbá níjọ́ yẹn nígbà táwọn kan sọ pé kán lọ gbé flag Odùduwà ṣe ìpín tó bá pé flag òdùdù àbí flag ìkàkà àbí revolution kan náà gbé sára àbí kinní kan ni àbí tán lọ́wọ́ fẹ́ẹ̀sì kan wọ́n á fìyẹn kẹ́wọ́ flag flag làwọn ọmọ yẹn pín dání mo dẹ̀ rí pé Dayọ̀ Amsa ló dẹ̀ rí pé lọ pín flag kéékèèké yẹn fún àwọn ọmọ yẹn lánàá torí mo rí nígbà tó ń pín ordinary flag tí ò ní àdá wọn kó ìbọn ibi tí wọ́n ti ń ja ìbọn rí orílẹ̀ ní ìgàndò ní ojú ẹlẹ́gbà gbogbo bí tán ti ń jà tán ti ń para wọn ẹ kó sars lọ síbẹ̀ yẹn ẹ kó àwọn ọlọ́pàá lọ síbẹ̀ yẹn ẹ kó sójà lọ síbi tán ti ń para wọn bẹ̀ ó wá jẹ́ ibi tí wọ́n jókòó sí jẹ́jẹ́ tí wọ́n ti ń protest sí ìsí pé bóyá ẹ rí àdá lọ́wọ́ àwọn ọmọ yìí bójú ò bá rò rí àwọn ọmọ yìí ló ń palẹ̀ lórí òórùn ràn orí wọn ló wà wọ́n láwọn ò kọ̀ bóòrùn bá pa àwọn wọ́n láwọn ò kọ̀ bí òjò bá pa àwọn ṣùgbọ́n kẹ́ ẹ lè dá wọn lóhùn wípé ìyà tó ń jẹ àwọn ti tó ẹ̀ ń pa àwọn nínú igbó bẹ́ẹ̀ wọ́n bá rìn títì ṣe lẹ̀ ń pa wá a lè lo fóònù gidi a lè wọṣọ gidi ṣẹ̀ṣẹ̀ ni pé kí èèyàn ṣe irun sórí bó tilẹ̀ jẹ́ pé kò tọ́ fún ọmọlúàbí àtọkùnrin kó dirun lérí ṣùgbọ́n ẹni tó bá dì kò sí mi pé gbogbo ẹni tó bá dirun sórí yahoo náà ni wọ́n bẹ́ẹ̀ lómi ṣe máa ń múra ọ̀tọ̀ ń tó wo oníkálukú ọ̀tọ̀ ẹlòmíì àfiyẹ títí tí ìyẹn omi ìpè bóyá ojú ọmọ burúkú ẹ mú ẹ bẹ̀rẹ̀ sí máa rà sí wọn ẹ máa chẹ́kì fóònù wọn tán bá sọ fún ipá àwọn òrí ẹ ní pé kí wọ́n mówó wá bíi fifty thousand three hundred thousand àwọn owó tí wọ́n tiẹ̀ lè rí lọ́mọ míì tí ò tiẹ̀ tí ìrówó olé san débi tí òròyìn jẹjẹ ọmọ mi ti parí ní yunifásitì five years seven years abẹ́ òbí tó tọ́ tóbi retí pé tóun bá tọ́ ọmọ tóun bá rí wípé wọn òun parí wọn parí iléèwé tóun bá jìyà lé wọn lórí òun gbàrú òun gbowó kọ́múlé láńtà òun ta gala òun ta pure water nínú odò òun ta ráìsì nínú òrùn nínú òjò òun ta ta òun ta epo ìmí ata ìdí ẹ̀ ní obìnrin mi máa ta ìdí ìyẹn ó máa ṣiṣẹ́ àgbèrè nítorí kí ọmọ ẹ̀ kó lè làlùyọ àwọn ọmọ stúdẹ̀ǹtì mi ń ta ara wọn nítorí kán lè tọ́ra wọn níléèwé nígbà tí ò bá sí nǹkan kan àwọn ọkùnrin míì wọn lọ gbàárù ìrókò bírí so pé láti sọ pé káwọn tọrọ àwọn jáde wọ́n wá tọrọ àwọn jáde tán kò síṣẹ́ àbí òbí náà ni wọ́n wà wọ́n wá rò lọ́kàn ara wọn pé káwọn jáde síta láti fi ẹ̀rọnú àwọn hàn ṣùgbọ́n ìjọba nàìjíríà ní pé rárá kan panu wọn mọ́ kí ló dé tẹ̀yìn ọkùnrin burú náà kí ló tí ẹ̀yìn èèyàn dájú náà n ló fi máa ń ṣe mí pé ẹlòmíà ní ọkọ ẹ ní àwọn ọkùnrin wọ́n máa fi ìyà jẹ wá wọ́n máa nà wọ́n wọ́n á dẹ̀ fẹ́ ká tún máa adapt mọ́ ìwà yẹn wọ́n máa insult yín wọ́n máa harass yín wọ́n máa ṣèkà fún yín wọ́n máa wùwà ọ̀dájú fún yín kódà kẹ́ máa kú lọ wọn ò ní wò yín sí ẹ̀kan kẹ́ ẹ wà nínú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n á wò yín báyìí ni pé sọ ọtí kú ni àbọ̀ ọtí kú wọn ò ní wò yín sí ẹ̀kan kàkà tó yẹ fi rúgbà yín wọn ò ní wò yín wọ́n á dẹ̀ fẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn bẹ́ẹ̀ báwọn ṣe rí wọ́n á fẹ́ kẹ́ ẹ àdáàtì mú nǹkan tán sọ yẹn wọ́n á fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan tí àwọn fẹ́ gbogbo ọ̀tẹ́ ẹ bá tán bá sọ tán bá sọ wọ́n á fẹ́ ká máa gbà á bẹ́ẹ̀ dẹ̀ làwọn olórí olórí mi à máa yàn yín jẹ wọ́n á máa ṣe ìkà fún àwọn ènìyàn wọ́n á máa hùwà burúkú ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìmọ̀tara ẹni nìkan wọ́n á dẹ̀ fẹ́ kẹ́ máa gba gbogbo nǹkan táwọn fẹ́ wọ́n máa ní tẹ́ bá ti ṣe náà ni wọ́n ò fún wa lóúnjẹ wọ́n ò fún wa lómi wọ́n ò fún wa níná wọ́n dẹ̀ ń gbowó náà yẹn lọ́wọ́ wa o wọ́n ò fún wa lómi wọ́n ń sanwó ẹ o kò sí títì tó dára o wọ́n ń gba táàtì o bọ́lọ́kọ̀ bá gbèrò lọ tó gbèrò bọ̀ ẹ gbowó lọ́wọ́ ẹ̀ bọ́lọ́kadà lọ tó bá bọ̀ ẹ gba owó lọ́wọ́ ẹ̀ ẹni tó ń ta gálà lásán ẹ ń gba owó lọ́wọ́ ẹ̀ ẹni tó ń ta epo ẹ gbowó lọ́wọ́ ẹ̀ kódà kó ṣe ankachifu lásán báyìí ló ń tà wọ́n á gbà oní oní gálà wọ́n á gbà wọ́n ní ronú pé pure water tó ń ta ó ti fi èrè orí ẹ̀ ra block ice block á tún gba èrè orí ẹ̀ àtèrè àtòjú owó lẹ̀ ń gbà àwọn arúgbó tí wọ́n wà nínú opó tó yẹ kẹ́ máa fún lówó wọ́n tún rò nínú ara wọn pé àwọn tó ń fẹ́ káwọn struggle èmi à máa ta irú èmi à máa ta ta àìmọye ọjà tí ò lálàsí bíi súùtì sí gọ́ọ̀mù ìyá mi ò kójọ ẹ tún gba táàsì lórí wọn kí ló dé tẹ ẹ dájú kí ló dé tẹ ẹ ń ṣe ìkà ẹ wá ní ká má sọ̀rọ̀ ẹ ń fara ni ọmọ ẹ ń fara ni ìyá gbogbo ìwọ ìṣẹ̀dá tán ń pè ní Babátúndé Ọ̀nàlẹ́yẹ tó wá sí orí ètò tó lé mi sọ̀rọ̀ bì sí pẹ̀lú bí wọ́n ṣe pa àwọn ọmọ ọlọ́mọ ní àná wọn àgbùwọ́ náà máa fọwọ́ ẹ̀ gbókù ọmọ ẹ̀sìn ni pẹ̀lú bógo ṣe ń jẹ́ tọlọ́run màá bẹ́ ọ̀pínì ẹ̀ka yé lè rí nǹkan tó sọ ọmọ tí wọ́n pa ní àná bí ayé ṣe sọ òkò ìbànújẹ́ sínú ilé wọn òkò ìbànújẹ́ wọn máa sọ sínú ilé gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan mo ti ní mi ò ní ṣépè púpọ̀ fún yín lénìí torí mi ò fẹ́ sí mo ti ṣe é pè tí ń ṣe lóru ṣùgbọ́n pé onírọ́bìṣì ni mò ń sọ mo ní èpè tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo èpè tí gbogbo ayé ṣẹ́ ní àná gbogbo àwọn abiyamọ ṣẹ́ ìwọ tó wá sí orí ètò yìí tó ní èmi ń sọ rọ́bìṣì hmm, pé rọ́bìṣì là ń sọ pẹ̀lú bógo ṣe ń jọ́tọ̀ lọ́hùn pẹ̀lú ìṣẹ̀dá àwọn abiyamọ tí wọ́n ń sunkún lọ́wọ́lọ́wọ́ ìwọ náà máa sunkún nínú ilé ẹ̀ okò ìbànújẹ́ náà máa sọ sínú ilé yín ẹ ní rí bá ti ṣe ẹ ní rọ́nà gbogbo gbogbo yín pátápátá tẹ̀ wà nídìí òkùnkùn tẹ̀ ń tafà sínú ìmọ́lẹ̀ gbogbo yín tó yẹ pé wà nídìí kí ọ̀rọ̀ lù yẹn kó má dára tẹ̀ wà níbi pé kán lọ pa àwọn ọmọ sóbọn ṣe pa àwọn ọmọ lọ́mọ yẹn lánàá inú yín dùn sí gbogbo òṣèdá tínú ẹ̀ ń dùn pé bọ́n ṣe pa àwọn ọmọ yẹn sọ́ọ́rí bó ṣe wà gbogbo ọmọ tó tinú ẹ̀ jáde bọ́n ṣe máa fi ìbọn pa wọ́n nìyẹn ìbọn náà máa fi pa gbogbo àwọn ọmọ tó tinú ìwọ ọmọkùnrin tán pè ní Babátúndé Ọ̀nàlẹ́yẹ kódà kó jẹ́ pé fẹ́ provide ní kọ́mọ̀sí orúkọ ẹ̀ ìwọ tó wà ní abẹ́ ẹ̀ gbogbo èpè tí gbogbo ayé gbogbo àgbáyé ṣe pátá lánàá ó máa jẹ́ ti àti àwọn ọ̀dàlẹ̀ èèyàn àwọn leaders obas gbogbo àwọn governors presidents àwọn ministers gbogbo àwọn jàǹdùkú tí wọ́n wà ní abẹ́ pípa tí wọ́n gba ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ lánàá ó máa ṣẹlẹ̀ lórí yín àti ìwọ tó kọ́mẹ́ǹtì bí mò ń bọ̀ wá àṣẹ ti gọ ẹ̀bẹ̀ mi fi àṣẹ sí ibo ló wà hmm. kó o tó lọ mo lọ gbójú ẹ wá kó o tó lọ màá gbójú ẹ jáde ẹ wá bá mi wá àwọn àyájọ́ èpè àwọn èpè tó dáa mo fẹ́ sẹ́lé ẹ lórí màá fún ẹ ní èpè tó fẹ́ jẹ màá wá sọ fún àwọn abiyamọ ayé tí wọ́n ń sunkún lọ́wọ́lọ́wọ́ lójoojúmọ́ kí wọ́n rọ ojú èpè kan rọ lé ẹ lórí ó dàbí pé yẹn máa náìsì gan ṣùgbọ́n kó má bàa distract mi kọ́kọ́ wọ blọ́ọ̀kì náà ẹ̀hẹ́ o ti wọ sálángá báwọn máa lọ sinmi lọ́hùn ìwọ tó kù ẹ lè gborí wọlé o tó bá yẹ Tinubu àbí àwọn ọba ni wọ́n rán yín wá síbí ẹ máa gborí lé wọlé lẹ́yọ kọ̀ọ̀kan kódà tó o bá fọwọ́ ẹ̀ tẹ̀ nǹkan tí ò dá ń bí èpè ní kẹ́ ẹ bá mi fún wọn jẹ ẹ pa àwọn ọmọ yẹn dànù lánàá ẹ waste life wọn ẹ wò wọ́n ní ẹ wò wá níwò pé aláìlẹ́nìkan ni wá ta ni wá tá à ń sọ̀rọ̀ kò sẹ́nì kankan tó tó yín mú ẹ̀yin nìkan la lágbára ayé ẹ̀yin nìkan lẹ́rù pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yin nìkan lẹ fẹ́ ká máa sí kẹ́ máa ṣe nǹkan tẹ́ ẹ bá ń tá ti fẹ́ kẹ́ máa ṣe which tí ò dẹ̀ lè possible bó ṣe máa rí fún ẹ nìyẹn kọjọ́ méje tó pé wọ́n máa gbé òkú sí nínú ilé yín àkọ́bí ọmọ ẹ máa kú gbogbo àwọn ọmọ tó ń sunkún àwọn òbí tó ń sunkún lọ́wọ́lọ́wọ́ nínú ilé yẹn wọ́n máa bá bọ́ọ̀tà fọ̀ sẹ́nu ọ̀nà lé gbogbo yín náà àti ìwọ tó o kọ́mẹ́ǹtì ń bí nísìn tó rà kó dábẹ́ vape lo wà wọ́n á bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu nílé tiẹ̀ náà bí gbogbo àgbáyé ṣe sunkún kódà mo rómi dé lójú ọkùnrin ọkùnrin kùnrin baálélé omi bọ́ ní ojú wọn ìwọ wá jẹ́ ọ̀dájú ènìyàn ọ̀jẹ́ ìka ènìyàn ọ̀wá wá síbí ọ̀wá ń sọ sọ rọ́bìṣì ẹ dákun ṣé kò sí ẹ̀jẹ̀ yàn lára yín ni ṣé kò sí ẹ̀jẹ̀ lára yín ṣé omi ló wà lára yín ni ṣé omi ló wà ní ara yín ni tẹ́ ẹ̀ fi ní ìbẹ̀rù tẹ́ ẹ̀ fi ní ìtara ọmọnìkejì òyìnbó pírẹsidẹ́ǹtì turkey ara ta tó fi pariwo tó bẹ̀ yẹn ẹ wo bó ṣe wí máa pílẹ̀ ìwògbẹ̀ tó bá yá ara ta má nìyẹn ara ta àwọn ènìyàn Rihanna gansef ara ta ara ta kò sẹ́ni tí ò rí tí ara ò ní ta nígbà tí láìsí ẹran gbà tí wọ́n wà ní training wọn ò ní pé kẹ́ ẹ pa ènìyàn kì í ṣe àwọn kírímínà even kìtẹ́ bá mú kírímínà gan ẹ̀ àti pa ẹ máa mú lọ sí police láti ṣe ẹ lè jù sẹ́wọ̀n but àwọn arm robber àwọn ayé assassin tí wọ́n bá dẹ̀ dojú kan bọ ọkọ yín ni kẹ́ ẹ dojú bọ àwọn ọmọ tó bá gbé ẹni tó bá gbébọn lọ́wọ́ ní kẹ́ ẹ dojú ìbọn ìyẹn náà ń pè ní self defence torí pé fún kíni tí ẹ bá tètè yin ìbọwọ́ yín wọ́n lè yín mọ́ yín but àwọn ọmọ eléyìí ò mú bọ dání fúláàgì lásán ló wà lọ́wọ́ wọn n tó wá fọ́ ní jù bẹ́ẹ̀ ni pé ẹ wá gbé mọ́tò ńlá àwọn mọ́tò tán fi ń bọ́ǹbù èèyàn àwọn ìbọn tán fi ń bọ́ǹbù àwọn pump action àwọn straight bullet ńlẹ̀ wá ń yìn fún àwọn ọmọ ọlọ́mọ ní ìṣẹ̀dá orí wọn mo rí ọpọlọ ọmọ mi báyìí gbogbo ohun tó wà níbẹ̀ dẹ̀ jábọ́ sílẹ̀ mo rí ọmọ obìnrin ọpọlọ ẹ̀ kúrò ó bọ́ lẹ̀lẹ̀ mo rí ọmọ ọkùnrin ọpọlọ orí wọn fọ́nká sílẹ̀ lẹ̀ tí wọ́n ní ọpọlọ lórí ẹ̀yin èèyàn dájú ẹ dájú o ẹ dájú gan o sanwóolu gọ́vnà sanwóolu ó wá bọ́ta lénìí ó wá ń sọ̀rọ̀ ìwọ ò mọ kankan nípa rẹ̀ èèó ẹ̀yin ọba wọ́n gbọ́ pọ́n náà ti lọ kólé yín wọ́n ti kólé yín wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kólé yín ni mo rí àwọn oúnjẹ táwọn ọmọ yẹn ń kó jáde nínú ilé yín ebi dẹ̀ ń pa aráàlú ebi ń pa àwọn ènìyàn ẹ dẹ̀ kó oúnjẹ pamọ́ sílé gbogbo yín gbogbo oúnjẹ tí wọ́n pín ní àsìkò coronavirus ilé yín nìkan lẹ kó oúnjẹ yẹn pamọ́ sí ẹ fún aráàlú gbogbo ẹ̀yin ọlọ́ba pátápátá lẹ mú oúnjẹ tó yẹ kẹ́ ẹ fún gbogbo wa àwọn tó dá owó dá owó fún yín nínú coronavirus àwọn tó dá owó dá owó ẹ wá dúdú owó tí wọ́n pa nínú kòró ẹ dẹ̀ mú owó yẹn àtóúnjẹ tí àwọn ènìyàn gbé sílẹ̀ ẹ dẹ̀ pín láàrin ara yín ẹ pín sínú ilé yín ṣé wá rí pàṣírí yín tún nìsín àbẹ̀rẹ̀ dúdú oúnjẹ tí wọ́n lọ bá tí wọ́n bá nínú ilé nínú ilé ọba Lagos ilé ààfin ọba Èkó wọ́n kó gbogbo oúnjẹ yẹn jáde wọ́n ṣe ń jùrè ẹ wá kó ti yín ẹ kó pamọ́ bàbá Tinubu wọ́n wá pè yín lórí fóònù ẹ tún ní confidence ẹ ní gods ẹ tún lè sọ̀rọ̀ ẹ ti ẹ lé sí kẹ́ ẹ ti ẹ pretend kẹ́ ẹ ti ẹ wọ́n ti ah kí lẹ ló ṣẹlẹ̀ n ò sí lórí Facebook ọ̀tún wọn ń sọ̀rọ̀ ọ̀ ń sọ̀rọ̀ ha ẹ mà dájú o gọ́fúnà Sanwó-Olú ọ̀dẹ̀ bí ọmọ tiẹ̀ ọwá pé àwọn mú pólísì Buhari mo mọ̀ pé Tinubu náà ló wọ́dà fún látọ̀dọ̀ Buhari kí Buhari tó sáìnì ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí ẹ fẹ́ ṣe jẹ́ ń sọ fún ẹ gbogbo akọ́la dáfìtì báwo bá tiẹ̀ kàwé tẹ́mi ò ìwé tí mo máa ń tán pè ní ìwé tí n mọ ibi tó ń dorí ìwé kọ débi tí ń gbọ́ èbó á n ò gọ́ mo kàwé n ò dẹ̀ kọ́gbọ́n orí mo kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀ mi ò kàwé o mo kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀ mi ò kàwé o mo kọ́gbọ́n orí mi so possible nílùú tó ní ọba ìlú tó ní ìjòyè president wà nílùú nílùú yẹn gọ́fúnà wà nílùú tẹ́kàtẹ́ kọ́ fi president kó pe president ò gbé èkó aṣíwájú Ahmed Tinubu bàbá Lagos lẹ́wà ẹ̀yin lolórí gbogbo àwọn leaders APC ti Yorùbá ẹ̀yin náà ni ó níye iléeṣẹ́ ẹ̀yin tó wà ní ìgboro Èkó gbogbo tógèètì ẹ̀yin lẹ́ ń gbowó tógèètì gbogbo iléeṣẹ́ ẹ̀yin ẹ̀ ọmọ ó wà ń bẹ̀ bàbá tógèètì torí pé owó tẹ̀ ń pa ní tógèètì yẹn wọ́n ti jẹ́ kẹ́ ẹ mísì ẹ̀ ẹ dẹ̀ fẹ́ fi ọmọ tiyín wọ́n ní next governor tó ń bọ̀ wọ́n ní ọmọ Tinubu ló fẹ́ di governor ṣé tẹ bá wá pa àwọn ọmọ ọlọ́mọ tán sáwọn ọmọ tí wọ́n máa bá yín ṣe tẹ́ máa gbé pátì fún ni tẹ́ máa ní kán dìbò ó fi hàn wá wípé ìbò tẹ́ ẹ̀ ń dì kò kì í ṣàwa là ń dìbò fún yín ó ti hàn gbangba pé ẹ kí àtàbá kú torí ìbò tẹ́ ẹ fẹ́ dì yẹn ìbò yẹn ẹ ti mọ ibi ẹ ti ń di gbogbo àwọn tọ́ọ̀gì yín tẹ́ ẹ kó pamọ́ sínú àjàalẹ̀ àwọn yẹn ni wọ́n ń bá yín dìbò yẹn ẹ kàn ń fi wá rúgbó lásán ni ẹ wá sọ wá dẹran ṣé ẹ mọ tẹ́ ẹ ṣe fún wa wọ́n wá ṣe wá níṣe adìyẹ hmm. torí èmi rí ni pé ìrí adìyẹ ni wọ́n ṣe wá yẹn ṣe ẹ̀ pé téèyàn bá tó lówó ẹ̀ bá ra adìyẹ a máa rè díẹ̀ díẹ̀ pé kó má tètè kú tó bá wáyá adàgbàdo sílẹ̀ torí pé ó fẹ́ má dìyẹ yẹn tó bá ti dé rí nígbà tá a fi dìbò fún wọn ni wọ́n da àgbàdo sílẹ̀ fún wa ṣe ẹ̀ pé àwa la fẹ́ dìbò fún wọn wọ́n á fún yín láwọn oúnjẹ wọ́n á parọ́ fún wa ẹ̀bọ́n ṣe parọ́ fún wa yẹn táwa náà dẹ̀ gbọ́ wọ́n wá da àgbàdo sílẹ̀ fún wa bọ́n ṣe wá da àgbàdo yẹn sílẹ̀ fún wa tán wọ́n wá mú wa wọ́n kó wa sínú ìgò inú àgò ìyẹn nínú inú kéèjì wọ́n kó wa sínú kéèjì ẹ̀ lè mí ẹ̀ lè jẹ́ gbàtàn bá tó wá fún yín lóúnjẹ náà ni ẹ̀ dẹ̀ gbúdọ̀ complain ọba àpariwo ọba àsunkún kò sí nǹkan tó kàn wọ́n tán bá tó fún ẹ náà ni tán bá tó fún ẹ tó dẹ̀ dásìkò àsìkò tán fẹ́ pa wá ní tán ṣe lánàá yẹn wọ́n dẹ̀ lọ́ra áyà ìbọn jọ wọ́n dẹ̀ sú tiwa lẹ́yọ kọ̀ọ̀kan ń tọ́ fẹ́ ṣe nìyẹn tí wò fi lè pariwo ẹ̀yin abiyamọ àgbáyé ẹ̀ lè lọ sínú ilé Tinubu kẹ́ ẹ lè pariwo síbẹ̀ òkú àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ pa lánàá gbà tí ń gbọ́ tí Sanwó-Olú ó sọ̀rọ̀ ó ní kò sékù kankan tó kú àwọn tó ní injury ni wọ́n ti gbé sọ hospital bó tilẹ̀ dé pé àwọn ọmọ tán tó pa gan wọ́n tún gbọ́ wípé wọ́n tún ti wọ́n tún wọ́ nínú òkú àwọn ọmọ yẹn lọ wọ́n tún wọ́ nínú òkú wọn wọ́n tún wọ́ àwọn òkú wọn lọ wọn ò tún fòkú wọn sílẹ̀ ẹ tún wá wò ó láti àárọ̀ yẹn lénìí wọ́n sì ń pààyàn di bí mo ṣe ń sọ lọ́wọ́ ẹ̀ nípsì sì ń jáde ni ìròyìn sì ń jáde pọ́n sì ń pààyàn ẹ̀dẹ̀ lè mọ́ ń parẹ̀ ọba wà nígboro èkó àbí kò sọba ní gbogbo stíríìtì kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan lẹ ti ní ọba lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ń pààyàn ń bẹ̀ àwárí ọba kankan kó jáde báyìí kó sọ̀rọ̀ nígbà yẹn àwọn ọmọ tẹ́ ẹ pa níbi protest lánàá mo mọ̀ pọ́n ju seventy eight lọ o ṣùgbọ́n iye tí àwọn ọmọ yẹn rí ká nìyẹn yàtọ̀ fáwọn tó ní injury àwọn ọmọ tó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lẹ́lẹ́ pa tó rán lẹ́ wọ́ àwọn òkú lọ kọ́ mọ́ bàbá ọwọ́ yín bẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn tẹ́ ẹ ṣe ẹ wá pa bẹ̀ tán tó tẹ̀ wá fọ́ọ̀nì ju pé ẹ pa iná mọ́ wọn lórí ẹ fi pa mú bàtẹ́ wá pa wọ́n tán kọ́ mọ́ bàrọ̀ ojú yín torí pé èmi mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ pa wọ́n yẹn bóyá ẹ̀wọ̀n ti ayé dámọ̀ nìyín lẹ fi paná ẹ wá paná yẹn tán ẹ pa wọ́n tán ẹ wá tún tan iná yẹn padà gé ẹsẹ̀ wá lọ ẹ dẹ̀ bẹ̀rù kúnlẹ̀ àbíyamọ sójà ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tán kó bọn lé lọ́wọ́ tán ní kẹ́ ẹ máa pa àwọn ọmọ ènìyàn láìsí ẹran náà ní kẹ́ ẹ máa pa ṣé téèyàn bá fẹ́ pẹran gan séèyàn gbọ́dọ̀ lọ kó bọn Boko Haram wà nù gbó wọn kó ìbọn gidi lé yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ lọ sínú gbó Boko Haram wọ́n wá ní kó o lọ dojúkọ ọmọ ọmọ tó o lè bí àwọn ọmọ tó jẹ́ pé wọ́n tó ẹ̀jẹ̀ rẹ irọ́ rẹ bẹ́ẹ̀ ìwọ náà dẹ̀ ń sọ́ọ̀fà sálárì tán fún yín bíi fifty thousand thirty thousand ni wọ́n ń fún yín seventy thousand lélẹ́yìí tó bá pọ̀ jù nínú yín gbà wọ́n ní kó o lọ gbẹ̀mí ìkan ti ẹ̀wà tó yìnbọn yẹn sókè báyìí ó dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi lè e. pa ká tó mọ bọ́rọ̀ lọ ẹ jẹ́ kára máa sọ àwọn ìròyìn díẹ̀díẹ̀ tá a mú wá bó tilẹ̀ jẹ́ pé gbogbo àgbáyé ti rí àwọn ìròyìn wa ṣùgbọ́n àwọn oṣù máa gbé àwọn ẹ̀rí tiwa wá bẹ́ẹ̀ tilẹ̀ jẹ́ pé ẹ̀ mọ̀ torí púpọ̀ nínú àwọn èèyàn kan ni wọ́n rí ìròyìn káàkiri ìdí tèmi ṣe máa ń gbé e ká nìyẹn púrúfù tèmi nìyẹn kí n tó máa sọ̀rọ̀ lọ torí ó le àná ọjọ́ burúkú èṣù gbomi mu ni ìwọ tó o bá ní dáyàrí tódà tó bá jí ara lé ni lọ kọ síbẹ̀ twenty ten twenty twenty ni ìjọba nàìjíríà àwọn ìjọba orílẹ̀-èdè nàìjíríà Lagos state governor Lagos state leader APC leader all obas ni wọ́n pa gbogbo innocent protester ni wọ́n pa gbogbo yúùtù ẹ wá wòye tí wọ́n pa láàárọ̀ yìí wọ́n pa tó àwọn tí wọ́n ti pa lẹ́nìí lẹ́nìí lásán ó sùn fún mi pé wọ́n á ti wọ hundred ó tún wá fọ́nì ẹ tún wá gbé òkú àwọn ọmọ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ jẹ́ ká kọ́kọ́ wo no ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí sanwó tó rojọ́ tó sọ̀rọ̀ pé àwọn ọmọ òkú sẹ́yìn pé ó láwọn ọmọ òkú containing the rising wave of insecurity in the stoppage of all forms of protest so as to make it difficult for the violent tendencies. We made a case that we additionally considered that they could resume their peaceful protest in Neki and Anamsa once we have succeeded in taking the rising wave of insecurity in states. To achieve this, however, we needed to blanket the stoppage of all forms of protest, make it difficult for the violent tendencies that are creeping in amongst the peaceful protestants. Our governance of security strategy requires that we do not make a different rule for different groups of protestants at different times. Sadly, we did not succeed in persuading the group of Protestants at the Nekito Plaza. Hmm. níbì kan fídíò ibi tó rẹ̀ pọ́nrọ̀ méjì ló ti sọ̀rọ̀ ìkejì yẹn ni mi ò download ó sọ̀rọ̀ wípé àwọn ò mọ̀ kankan nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn bàbá tí wọ́n pè ní lídà ti yín ọ̀tọ̀ ni ṣùgbọ́n ti Sanwó-Olú yìí jẹ́ kí wọ́n kọ́kọ́ sọ fún ẹ bí kátẹ̀wá ní bàbá Buhari nyẹgọ eh, president buhari mohammed buhari ń ló rán àwọn sójà yẹn wọlé pé kí wọ́n wá pa àwọn ọmọ yẹn àwọn kan náà wà ní àbújá o wọ́n rán wọn lọ pé kí wọ́n lọ pa tàwọn tó wà lábújá wọ́n rán àwọn tó wà lábújá wọn nìkan lọ pa wọ́n àwọn tó wà ní ẹdó wà ní ẹdó wọn nìkan lọ pa àwọn tó wà ní ẹdó ó sì wá jẹ́ tẹ̀kọ́ lónìkan lọ pa kọ́ńdẹ̀ tó lè ṣerú ẹ̀ gọ́vnọ̀ state yẹn máa sáyẹ̀nsì the funny part ń tẹ́ kọ́kọ́ máa ṣe ẹ lọ yọ kámẹ́rà ẹ lọ yọ kámẹ́rà níbi tí àwọn ọmọ yẹn wà ẹ yọ kámẹ́rà ah kámẹ́rà ojú gbogbo àgbáyé tó ń ká gbogbo àgbáyé tó ń ka gbogbo wọn ní ibi tán wà yẹn ní gbogbo agbègbè wọn yẹn ẹ mú kámẹ́rà yẹn ẹ kọ́kọ́ yọ bí mo ṣe gbọ́ ìròyìn ó wí pé nígbà tí àwọn ọmọ yẹn béèrè lọ́wọ́ àwọn tó yọ kámẹ́rà yẹn wọ́n náà láwọn wá láti Lagos state gọ́ẹ̀ pé Lagos state gọ́ẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì àtọ̀dọ̀ wọn làwọn ti wá wọ́n ní ọ̀dọ̀ wọn ni àwọn ti wá tí n bá sọ àṣírí kan fún yín ojú ẹni yẹn tí àwọn èèyàn post kiri wọ́n ti gbé first news lé lórí torí èmi fúnra mi gbé mo kàn rí pé Facebook fún mi ní mẹ́sẹ̀gì ni fọ́tò ti ẹ̀bù ẹ̀ Sanwó-Olú wọ́n gbé false news lé lórí fọ́tò man yẹn gangan sẹ́ǹpójú ẹ̀ hàn ibi tójú ẹ̀ ò ti hàn tó yẹ pé ó kọjú sẹ́gbẹ̀ẹ́ kò sí fọ́ọ̀sì mbẹ̀ bọ́ tó ẹ̀ gangan gangan tó ṣò yẹn wọ́n gbé first lé lórí torí mo mọ̀ pé máa yẹn náà á ti kú ó ṣùọ̀ fún mi wọ́n á ti terminate ẹ̀ dànù ṣùọ̀ nìyẹn á tiẹ̀ ti kú torí kó mọ̀ bá tú àṣírí yín ẹ máa wò níwò pé kó bá tú yín láṣírí ẹ ti sorry ẹ máa wò níwò pé kó mọ̀ bá tú yín láṣírí ẹ ti pa gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀ lẹ́ẹ̀tì padà nù ṣé ẹ ti gbọ́ first information ni má nìyẹn lẹ́ńwò yẹn mẹ́sẹ̀jì ti Facebook sẹ́ndì lẹ́ńwò yìí nígbà tí mo check picture yẹn wò ó ní false ni false information ìyẹn lọ bẹ́ẹ̀ mo wá wò wípé ah mo tún rí ti bu ẹ ti ẹ òsì ẹ kí nẹ́pọ̀ ọkọ rẹ̀ ìyẹn náà ó tún ní false náà lòun náà ah ẹ̀yin pípì ti lọ bribe wọn àbí ṣé ẹ fẹ́ gbọ́ bó pẹ́ bóyá mo mọ̀ pé ẹ̀ tẹ̀ ti lọ pamọ́ àyẹn náà ẹ ti pa tàbí kó jẹ́ pé ẹ ti ràn dànù ẹ tiẹ̀ ti pa ni torí ẹnìyẹn gan kò ní sẹ́nìkan tó lówó lọ́wọ́ torí bàtà tó wọ̀ sẹ́sẹ̀ gan èmi dẹ̀ ti padà bá yín gbójú ẹ̀ wá kò ní ìdì ẹni tó lọ yọ kámẹ́rà wa nìyẹn kámẹ́rà ibi tí àwọn ọmọ ọlọ́mọ wà ojú ẹ̀ nìyẹn ṣe ti rójú ẹ̀ ń ta gàdàgbàgàdàgbà kámẹ́rà nìyẹn lọ́wọ́ ẹ̀ abẹ́ẹ̀rí nǹkan kámẹ́rà tó ń ká gbogbo agbègbè yẹn àti kámẹ́rà tó wà níbi tẹ́ ẹ bá ti wọ abẹ́ bíríìjì àwọn àwọn àwọn pọ́ìntì tó yẹ pé wọ́n máa jókòó sí tẹ́ máa já kinní tó pé kán tó di pé mọ́tò máa kọjá gbogbo àwọn kinní yẹn pápátá ẹ wo bọ́n ṣe lọ yọ kámẹ́rà pẹ̀lú ẹni tó tẹ̀lé lẹ́yìn ẹ dákun ẹni tó tẹ̀lé lẹ́yìn yẹn man yìí ló lọ yọ kámẹ́rà wa àtẹni tó dúró yìí ṣé ìrìtẹ́ rí ẹni sójú ẹnìkan tó wó lówó lọ́wọ́ ẹ wo bàtà ẹsẹ̀ rẹ̀ lásán gan ẹ wo bàtà tó wà lẹ́sẹ̀ ok ẹni tó lọ yọ kámẹ́rà bíi táwọn ọmọlọ́mọ wà nìyẹn ẹ yọ kámẹ́rà lé wọn lórí <laughs> níbi tí èmi wà tẹ́ ẹ bá kọjá níbẹ̀ yẹn àwọn security kan wà tí wọ́n máa ń sọ ibẹ̀ yẹn tán máa máa wo kámẹ́rà yẹn tán máa ń wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè yẹn gangan wọ́n máa ń wò wọ́n àwọn security sójà tó wà níbẹ̀ yẹn ọlọ́pàá tó wà níbẹ̀ yẹn dà wọ́n sí níbẹ̀ ẹ ti kó gbogbo wọn kúrò ẹ ti kó gbogbo àwọn ọmọ yẹn gbogbo àwọn pípù yẹn ẹ ti kó wọn dànù kúrò ńbẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ sì wá lè sọ sídìí yín ẹ tún wá ń bọ̀ ẹ lọ ra àwọn mọ́tò tuntun àwọn mọ́tò tuntun mo ń bọ̀ o jẹ́ n bá yín play rẹ̀ ní one by one mọ́tò àná mo ṣú ẹ̀ díẹ̀ lánàá ṣùgbọ́n mo fẹ́ ká tuntun wò. ìjagun fọ́pẹ́ ẹgbẹ́ mọ́ta wọn kan. tuntun àbí ìjagun ẹgbẹ́ mọ́ta jù bàbá wa ní ojú tó ṣì. ṣe é ríṣẹ́. ẹja mọ́ta tuntun. and I knew knew knew one ẹ wo mọ́tò tí mo dẹ̀ mọ̀ pé àwọn mọ́tò yìí jagun ẹgbẹ́ mọ́tàkì bàbá wa ní ọdún oṣù. ẹ wo mọ́tò tí wọ́n kó torí pé wọ́n fẹ́ pa àwọn ọmọ kéékèèké kò kí sí ẹgbẹ́ wọn sí ẹgbẹ́ wọn o wọn kì í ṣe jagunjagun bíi tara wọn ẹ fẹ́ run gbogbo gbogbo nàìjíríà yẹn gbogbo yúùtù tó wà ń bẹ̀ ẹ fẹ́ run wá tẹ́ ẹ bá wá pa wọ́n tán ẹ jọ kí ni géènì yín kí léèrè yín ẹ̀yin káwọn ọmọ tiyín ẹ kó wọn lọ sókè òkun tán bá dé wà nínú ilé láyìíká yín security ó ti yín wọn pọ̀ púpọ̀ nínú yín hòtẹ́ẹ̀lì ẹ̀ ń sùn sí púpọ̀ ní yín ò tiẹ̀ kì í sunlé rárá hòtẹ́ẹ̀lì ni hòtẹ́ẹ̀lì ẹ̀ máa ń sùn ẹ̀ kì í sunlé ẹ̀ kọ́lé sílẹ̀ ni ẹ̀ kì í sùn síbẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ wá kó wọlé tán ẹ wà orí bí àwọn mọ́tò tuntun torí pé ẹ fẹ́ pa ènìyàn láìṣe màálù torí ẹ̀ lẹ fi lọ kó amọ̀ tàǹkì tuntun àwọn mọ́tò tuntun tó gánran sójà ńgbà tí wọ́n lọ sínú igbó boko haram ẹ eh, mà kó mọ́tò tuntun báyìí fún wọn àlòkù ni wọ́n lẹ kó fún wọn tí gbogbo ń sunkún pẹ̀lú àwọn ọ̀bọ̀n tẹ́ ẹ kó fún wọn tí òtẹ̀ sọ́ta nínú ẹ̀ tẹ́ ẹ kàn lọ wéèsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí dànù síbẹ̀ yẹn ẹ wá kó wọn wọlé wọ́n dúró sẹ́yìn wọn ó wá tó time tán fẹ́ sọsẹ́ kán tó lè sórí ẹ̀ kọ̀mọ́ndà ọ̀gá ọlọ́pàá ọ̀gá àwọn sójà tó sọ wípé ẹ mọ̀ nípa tó ṣẹlẹ̀ torí mo kàròyìn tiẹ̀ náà ó dà pé o mọ̀ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ rárá n lè mi fi ń bẹ ẹyọ lẹ́yọ kọ̀ọ̀kan yóò ní ìlú tí òfin bá wà first of us kí n tó sọ̀rọ̀ kò possible níbi tí wọ́n ti ń kó ìbọn yẹn tán ti ń kó àwọn mọ́tò ìbílẹ̀ bọ̀ tó dẹ̀ jẹ́ mọ́tò sójà ni dandan ni kẹ́ ẹ rí wọn ẹ máa dá wọn dúró lójú ọ̀nà tí ẹ bá wá dá wọn dúró inú ìgboro ni wọ́n ti kọjá inú ìgboro ni wọ́n ti kọjá lọ títí ọba wà ní agbègbè yẹn ní agbègbè tógèètì lẹ́kì tógèètì yẹn ọba tó wà ní ìbẹ̀dà ọba tó wà níbẹ̀ wọ́n ní tí àjòjì bá wọ̀lú ọba dandan ni kò rí so bàbá yẹn ẹ dákẹ́ ẹ̀yin ọba èkó ẹ dákẹ́ torí pé ẹjọ mọ̀ nípa nǹkan tẹ́ fẹ́ ṣe gbogbo yín ni kàbá tẹ́ ń nàìjíríà kò tiẹ̀ lè dùn mí nígbà táwọn kan ti di kàbá wọn tẹ́ fi máa mọ̀ pé bàbá Tinubu wọn ọwọ́ wọn ò mọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ àwọn ni wọ́n ń fọba jẹ ń ta àṣetán bá pa fún ọba ló ń gbọ́ àwọn náà ń fi gọ́vnà jẹ àṣẹ tán bá pa fún gọ́vnà ló máa jẹ àwọn náà fi pírẹ́sídẹ̀ǹtì jẹ àṣẹ tí wọ́n bá pa fún wọn ló máa jẹ kódà àwọn tọ́ọ̀gì lásán tán jẹ́ àgbèrè gáràjì bàbá yìí ló ń fi wọ́n jẹ àṣẹ tán bá dẹ̀ pa náà máa gbọ́ ẹ wá ní pé bàbá Tinubu kọ́ ló lórí àwọn kàbá ó ní olórí gbogbo wọn pátá bàbá Tinubu ló ń rí ìlú Nàìjíríà ẹ wá ń sọ̀rọ̀ bíi pé ẹ̀ lẹ́mìí lára ẹ̀ ń sọ̀rọ̀ bíi pé kò sí ẹran lára yín àwọn asetán nìsín èmi mo ṣùọ fún mi náà pé news fake níná torí mo gbọ́ pọ́nlẹ̀ sọ pé kán má pa àwọn ọmọ yín pọ́mọ ti torí pé yìí ò mọ kankan pa rẹ̀ bàbá jẹ́ kí n ṣó ibì kan fún ẹ ohun tá a gbẹ̀ gbọ́ náà ni o bó ṣe ń lọ wípé ẹ̀yin gangan fúnra yín àwọn nǹkan kan tí ẹ̀yin gangan fúnra yín tó yẹ pé ó jẹ́ tiyín. Hmm ay lele who control the toll gate who order ìyẹn ń bọ̀ ń bọ̀ hmm. ó fọ́ ní gan torí èmi èmi kàn máa ń wò pé ṣé àwọn pípì máa rò pa àlọ́pọlọ ni ṣé rò pé gbogbo èèyàn ló dáàfì ṣé rò pé bẹ́ẹ̀ ṣe ń ṣe wá látijọ́ tá a ti dákẹ́ yẹn n ló ṣe máa ń ṣe ọkùnrin míì tó bá fẹ́ obìnrin tó gbẹ́ pé gbogbo ọ̀sẹ̀ tó bá ń pa fóbìnrin yẹn ó ti gbọ́ gbogbo ọ̀ tó bá ń sọ fún un ló máa gbọ́ ijó tóbìnrin yẹn bá wá já mọ́ wọn lọ́wọ́ ìgbà ẹni wọ́n máa máa wò pé à ah, ó ti já tó bá dẹ̀ fi lè já báyìí ó já pa ni ńlọrọ nàìjíríà ẹ̀yin èé o ok wo fídíò yìí èmi kọ́ ni mo sá àkókò kọ́ wo píkṣọ̀ yìí bàbá mo mọ̀ pé ń wò mí o torí gbogbo yín la mọ̀ pé sorry gbogbo yín la mọ̀ wípé ẹ ní fake profile tẹ́ ẹ fi ń wò wá lórí Facebook gbogbo yín lẹ fake profile tẹ́ ẹ fi ń wo gbogbo nǹkan tó ń lọ ní Nàìjíríà gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátápátá lẹ̀ ń gbọ́ lẹ̀ ń rí ṣé ẹ ti rí nǹkan tí ẹni yìí kọ Oliver Benjamin èmi kọ́ ni mo kọ́ bàbá ẹ ti gbọ́rọ̀ tí ẹni yẹn kọ síbẹ̀ ó ní Tinubu own Lekki construction company àwọn iléeṣẹ́ tí bàbá yẹn own fúnra rẹ̀ LCC and the Lekki toll gate toll gate tí wọ́n ti pa èèyàn yìí tó ti pa àwọn ọmọ yìí lánàá bàbá wọn lẹ́yìn lẹ own ẹ̀ ẹ̀yìn gangan lẹ́ni Oriental tí wọ́n ná jó láàárọ̀ yìí ẹ̀yìn náà lẹ́ni TVC Falọmọ shopping complex ẹ̀yin náà lẹ níbẹ̀ yẹn tó jẹ́ complex yẹn CCTV yẹn náà ẹ̀yin náà lẹ ní eléyìí náà ẹ̀yin lẹ ní sorry àwọn nǹkan tẹ́ hòn ẹ̀yin gangan lẹni gbogbo eléyìí ṣé ẹ ti rí even the national newspaper ẹ̀yin lẹ ti ra gbogbo iléeṣẹ́ ìròyìn ẹ ti ra gbogbo ẹ̀ pa ẹ ti ra gbogbo ẹ̀ pa wọ́n dẹ̀ ní kéka wáwọn put information yẹn síta bàbá ẹ ti ra everything pa tógèètì wà lára àwọn nǹkan yìí ó mà ṣe o ẹni sẹ́yìn lẹ́yìn ní lẹ́kí káàtì wàá gbọ́ pẹ́yìn kan lẹ́ni lẹ́kí bàtán lọ yọ kámẹ́rà wọ́n láti wọ́n ní ọ̀dà látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì làwọn ti wá kò dẹ̀ possible kí ẹni tó ń tàgì nǹkan mọ́ mi yẹn kó má tàgì anything tó bá ti lè gbé péèjì mi wálẹ̀ mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má tàgì anything anything tó bá ti kọjá ìròyìn tó ń lọ lórí Facebook fracas ẹ má tàgì mọ́ mi kí n má bàa block yín mi ì rí fracas lórí péèjì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run thank you ṣe fẹ́ gbọ́ mi Baba ẹlẹ́yìn ò mọ̀ ń parẹ̀ èé o ok ẹ ti sọ fún wa pé ìmọ̀ ń parẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lóòótọ́ ẹ̀ sí ní ìjọba mọ́ ṣùgbọ́n ẹ̀yin ni lédà gbogbo wọn tẹ̀ ń fi wọn jẹ gọ́fúnà ẹ̀yin náà dẹ̀lẹ́ ń fi wọn jọba ok a ti wá gbà pé ẹ ní kí n sọ̀rọ̀ sókè àsìkò sọ̀rọ̀ sókè ń bọ̀ ẹ jẹ́ kí n bọ́ síbi tí n ti kàròyìn mi tán mò ń sọ̀rọ̀ lọ́wọ́ mò ń kàròyìn mo gbúdọ̀ gbóhùn sókè èmi gán mọ̀ pé mo gbúdọ̀ gbóhùn sókè gidi gan ni mò ń sọ̀rọ̀ sókè wọ́n ti ya wèrè ni ṣùgbọ́n èmi ò ní yàwèrè torí pé máa sọ̀rọ̀ sókè ẹlẹ́yìn kọ́ lẹ ní àbí right wọ́n ní sọ̀rọ̀ sókè mo ti sọ̀rọ̀ sókè mo ti wá bínú tán yóò dáa fún wọn ní yín pín mo ti wá yín pín báyìí ẹlẹ́yìn kọ́ lẹ ní thank you èmi á wá bá ìran yín létí wọ́n nígbà táwọn lọ yọ wọ́n ní àtọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì làwọn ti wá ta ni gọ́ọ̀mẹ̀ntì ìyẹn túmọ̀ sí pé Lagos State Governor ìyẹn sanwó sanwóolu ń ló rán àwọn wá láti wá yọ cctv camera sanwóolu ń ló kó àwọn ọlọ́pàá wọlé sanwóolu dẹ̀ dáhùn pé òun ò mọ̀ nípa rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ìwọ ni wò mọ̀ nípa rẹ̀ nílùú tó wà o travel o débi tá a máa sọ pé bóyá torí pé o travel o wà ní ilé àwọn kọmísánná kan wà ní èkó àwọn ọba tó wà ní àdúgbò yẹn kò sí kankan nu yín tó sọ̀rọ̀ nígbà tí wọ́n kó ìbọn wọlé tán gbé amó tank wọlé tí àwọn sójà tán fi ráǹdì bẹ̀yẹn kọ̀mándà báràkì àwọn sójà sáwà lẹ́kọ̀ọ́ báràkì àwọn ọlọ́pàá wà ń bẹ̀ tí mobile police wà ń bẹ̀ àwọn ss wà ń bẹ̀ dss wà ń bẹ̀ àwọn sars wà ń bẹ̀ kò sẹ́nibọ̀dì tó stop wọn ẹ tó wá ṣe fọ́nì ó wá di lálẹ́ ẹ múná ẹ pa pí ẹ wá pa àwọn ọmọ yẹn tán lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti pa púpọ̀ nínú wọn nígboro nìṣó nílẹ̀ ńgbà tó pa wọ́n tán kọ́ wọ́n wá dà pé wọ́n ní kò sẹ́ni kankan tó kú o jẹ́ kí n sáré play fídíò àwọn tí wọ́n wà ní ojú ọpọ́n lánàá nígbà tí wọ́n wà ní ojú ọpọ́n. dj sweet ló ń pariwo ń tiẹ̀ yẹn. ẹ ní ẹ mọ̀ nípa rẹ̀ wọ́n pa àwọn ọmọ yẹn nípakúpa ìpa tí kódà oníròyìn CNN tí ó ń sọ̀rọ̀ lọ́wọ́ gan tóun náà ń sọ̀rọ̀ níbi tó wà ó dàbí pé bóyá màá nìyẹn bóyá nǹkan ṣe ni ìbọn ẹ jẹ́ kí n play tiẹ̀ bóyá nǹkan kan ṣe ni mi mọ̀ torí bó ṣe ń sọ̀rọ̀ yẹn a padà rí i pé every something nǹkan kan ṣẹlẹ̀. is live in the Lekki area of Lagos let's go to him now Olu what fresh information can you tell us now. IJ what started some days ago as a peaceful protest. peaceful, peaceful young people. peaceful na pe. and making their voices heard has turned into a Black Tuesday here at the Lekki uh, Toll Plaza, which is just 100 meters away from me. Now, this place used to be well lit by the street lights. Remember that we spoke live here from this spot at 5 p.m., telling the whole world that these people are still peaceful, sitting on the floor, and telling the whole world that they want their government to listen to them. And after that time, just few hours after that time, when it came into darkness, um, the strip lights went off, and some folks approached uh, in uniform and opened fire. I'm gonna I'm gonna speak to one or two persons who um, were very close to some of the firing range and what they have to say. Just speak up. Tell us what exactly happened. Speak up. We were protesting peacefully after uh, comedian Ewa approached us. He addressed us There was nothing. We were still uh, protesting peacefully without any violence at all. Immediately, the lights, the street lights, they went off. People started shooting at us. We were, we were able to recognize them. They were putting on uniform. These were the military men, the soldiers. We, they, they, we were lying down, waving our flag, telling them they are protesting peacefully. But yet they refused. They were shooting directly at us. It wasn't to. to wait, was wait, wait, my dear brother ó dàbí pé ẹ gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn ó ní àwọn jókòó àwọn dẹ̀ ń protest tàwọn kó tó di pé àwọn ọlọ́pàá yẹn dé wọ́n ń shoot àwọn dẹ̀ tó ń pariwo pé peaceful àwọn ṣe but instead wọ́n yìnbọn yẹn síbòmíì direct ni lọ́dọ̀ àwọn a máa play yẹn náà ẹ dẹ̀ máa rí báyìí báwọn ọmọ yẹn ṣe tò síwájú wọn lélẹ̀ gọ́vnà Tinubu àbí kí lórúkọ rẹ̀ aṣíwájú Ahmed Tinubu Sanwó-Olú Sanwó-Olú Sanwó-Olú oníwò mọ́ ń pa ẹ̀ brọ́dà mi nìṣó má bínú. they are protesting peacefully but yet they refuse they were shooting directly at us it wasn't to to drive us away it was to kill us. okay i'm gonna i'm gonna let him stop there i'm gonna bring someone else ij this is live update and all our equipments are away we had to make imp uh, uh, we had to improvise these systems you can see i have some you can see but. I have a lot of folks, friends here in front of me, those who are protesting, and they're pointing their torchlights, uh, phone lights on me to illuminate this place. Look at this man, for instance. He's conveyed a few people to the hospital, and he's got blood stains all over him. I'm going to ask him to step out again. I'm bringing someone else again. Look in at this man. House this is part of the damages that are happening here at the Lekki Top. Now, IJ, if you think that is not good enough, IJ, look at this. Take a look at this. Take a look at this. Take a look at this. That's bullets. This is it. Bullets. These are evidences that people were shot. Earlier, I sent, we saw some pictures that we sent in of someone who was shot on the thigh. Two people have been taken to a hospital that we are aware of, but there are more than nine persons are receiving treatment in various hospitals across this place. This is what is happening here at Lekitol. Um, I have just a few minutes or few seconds to leave this place because we are now under a guarded area by some of these guys, and they assured me that I couldn't do this for more than um, three to four minutes. So IJ, the world, uh, Channels TV, uh, I mean, we are speaking live from the Lekito Plaza. Allow us to leave now for safety because the military men are still around here. It's, it's back to you, IJ. Thank you, Olu. Whatever you do out there, do stay safe and, uh, and keep us updated as much as you can while staying safe while you do that. Thanks a lot for that. Now, our correspondent Olu Phillips is live in the Lekki area of Lagos. Let's go to him now. Olu, what fresh information can you tell us now? at least àwọn eléyìí wọn lọ protest. ìròyìn ni wọ́n bá lọ ti wọn wọ́n tún jẹ́rìí sí i pé àwọn ọmọ yìí ò kó ìbọn peaceful ni wọ́n bá lọ ìrọ̀rùn ni wọ́n bá wà ń bẹ̀ láti fi èrònú wọn hàn ṣùgbọ́n ẹ̀yin dẹ̀ dé wọ́n lẹ̀ kó bọ́n dé ẹ̀yin sí gbó ẹ̀yin sókè téèyàn bá rírù nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa yin àwọn ọ̀bọ yẹn sókè tèmi mọ̀ òkè lẹ máa yìn sí tẹ́ bá tẹ̀fẹ́ kí wọ́n gbalé wọn lọ ẹ máa yin ìbọn yẹn sí òkè kákàká láti fi lè ṣẹ̀rù bà wọ́n ẹ wá yìí direct sí orí àwọn ọmọ ọlọ́mọ ẹ fọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ wá gbé mọ́tò ńlá tí wọ́n máa yìn tó yẹ pé téèyàn bá wà lójú ogun fáyà kàkàkàkàkàkàkàkà láìsẹ màálù láìsẹ pogun lọ́gbọ̀ boko láìsẹ pojú ogun lẹ́wà ẹ sí lójú ogun mọdédékè àtìfẹ́ ogun mọdédékè àtìfẹ́ gan wọn kọrú wọn kọrú mọ́tò ẹ lè lọ síbẹ̀ ogun Biafra gan láyé ọjọ́ náà gan irú àwọn mọ́tò tán kó lọ rèé ẹ wá kó lọ fún àwọn ọmọ tí wọ́n dà tí wọ́n kó ọbẹ tí wọ́n kádà tí wọ́n kó ìgò ibi tí wọ́n ti ń kó gògan ẹ kó lọ o. just because of the burning down of the castle truck the hausa are killing the yorubas they are now burning house. ìgbà táwọn ọlọ́pàá gan dé gan débi wípé wọ́n ẹ jẹ́ ká máa play video wọn yẹn lẹ́yọkọ̀ọ̀kan. fi àwọn fídíò tèmi tílẹ̀ ń wò yẹn o èèyàn seventy seven ni wọ́n pa ní Lẹ́kí lánàá seventy seven láì mọye pé àwọn kan wà tí wọ́n wà nínú nínú ewu bọ́n máa kú bọ́n máa yè. don't be ẹ tún wá ń fún wọn ní two thousand ẹ ń fi two thousand lọ wọ́n kan gbowó sí ẹ̀rọ pé lébi ni wọ́n ni tí arebi palẹ̀ pé wọ́n ni ẹ wá ń fún wọn ní two thousand kan gbà lẹ́yìn ìgbà tẹ́ ẹ gbẹ̀mí wọn tán. Don't back! your fucking parents! Don't back your fucking parents! Don't back your fucking parents! Don't back your fucking parents! Turn this fucking car want to that money. We don't want to that money. No money. We don't want to that money. Give me 2,000 naira. Bring that tongue back. Give some 70 people yesterday. 70 souls. 70 souls. Dead. Turn back. 77 people don't die. Turn back. Turn back now. Go back to your fucking parents. Go back to your fucking parents. Go back to your fucking parents. Go back to your fucking parents. Turn this fucking car back sẹ́ẹ̀rísẹ́ wọ́n mú owó wọ́n fi ń lu àwọn ọmọ yẹn because torí pé mo fẹ́ play ibi tí àwọn ọmọ yẹn wà ní tollgate lánàá nì ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n yìn wọ́n níbọn lélẹ̀ ṣe é sáàrí lẹ́kì tollgate ní lálẹ́ àná kó tó di wípé wọ́n wá pa iná yẹn pátápátá sẹ́ẹ̀rí bí wọ́n ṣe ń yìn láì ṣe wípé màálù lẹ dojú ìbọn kọ ẹ pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ẹ dojúkọ ewúrẹ́ ẹ wá dojú bọ. Guys, the military, the military are here right now. They are shooting at all. Like they are shooting at all. Hmm. Are they still shooting? I thought someone just said, oh God. No, I did, I did okay. I did okay. Mona, Mona move, Mona move. All right. All right. Sammy. Yeah. Yes, they're shooting from I was looking for my big birds or something. See, then they come, they come for the war. They come for the war. Put your head down, put your head down. Everybody head down, head down. Head down, head down, head down. bátìrì gẹ̀ yẹn kú gẹ̀ DJ lady DJ tó wà níbẹ̀ lánàá nìyẹn nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ torí gbogbo náà wà ń bẹ̀. just so what you just said sanwóolu dẹ̀ lóun ò mọ̀ kankan pa tó wà ńlẹ̀ títí fóònù gẹ̀ yẹn fi kú tán ti ẹ̀rù kọ́kọ́ rò pé bóyá wọ́n ti ṣùtẹ̀ wọ́n ti pa ni. ẹ jẹ́ ká gbọ́ ohùn lẹ́nu bàbá ìyẹn bàbá Ahmed Tinubu ẹ jẹ́ ká gbọ́ conversation wọn pẹ̀lú àwọn tí ó pè wọ́n ní àná kẹ́ gbọ́ bí abiyamọ tó bá yẹ pé lóòtítọ́ bàbá yìí ò mọ nǹkan kan pọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ gbọ́ bí bàbá ṣe sọ̀rọ̀ bí ẹni tó ń fa gbó bí ẹni tó jẹ́ pé wọ́n wà nínú ibì kan bóyá wọ́n wà nínú fọ́fíìsì kábà wọn wọ́n wọ́n ń jubiléètì pé àwọn ti sọ̀ síìdì ọ̀rọ̀ àwọn inú wọn ń dùn torí ẹni tó bá tẹ̀lé bí bàbá ṣe ń sọ̀rọ̀ lánàá ẹ máa mọ̀ pé ó ń ṣàjọyọ̀ ń bẹ̀ yẹn bí ẹni tó ti mú nǹkan tó ti yó nìṣó ńlẹ̀. ọ̀sà ọ̀rẹ́ ṣe yìí dáyẹ kálẹ́sà dádì kí ló ṣẹlẹ̀ àwọn ámì wọn pa àwọn youth ní tóge kò dágbé eléyìí náà kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. àwọn wọ́n ti even wọ́n ti sọ wọ́n ti sọ fún wa pé they said you, you have even gone out of the country that you are in France now. How true is that, sir sir, but, but we know there, there will be no one to order those um, army to shoot at the youth unless you. No, not there. I never ordered the army now. Please. I'm not in position to order army now. Uh, sir, we know you're not you're not in position to order me, but sir, we are very very sure sir that the Enyileron and àwọn sójà yẹn your pa torí owó tẹ ẹ méèkì ní tógèètì yẹn kò yẹ kó máa lọ ẹ̀yin náà lọ́mọ ẹ̀yin náà lọ́mọ sir sir we know we know we know how much you make we know how much you make there we know how much you lost for the um, two weeks so we are we know you you really no happy. sorry mo ń bọ̀ mo fẹ́ kí kinní yẹn loud díẹ̀. Saturday. I'm not saying you kill them yes, for money. Sir, sir, who sent who sent the people to remove the cameras from the toll gate? And why did the light at the toll gate go off? When I don't know. I'm, I don't run toll gate. Wọ́n call kọ́ làwọn run toll gate. Much, sir, we know how much you make daily there. Are you hearing them? I'm. I... You are hearing. You said what? Are you talking to me, sir? No, I'm talking to another person, another Okay, sir. Abuja. Sir, this is not supposed to be so. It's not supposed to be so. You're you're killing the youth. It's not supposed to be so. You people are old. You people should leave us alone. We are the future of tomorrow. We are the future of this country. You people should stop no, killing not. us, sir. No, please, not. please. I, I don't want you. I don't want all of you to believe in lies aláàjì aláàjì yóò lọ sa ọ̀rẹ́ ṣe yìí. dáàdi ẹ kalẹ̀ sá dáàdi kí ló ṣẹlẹ̀. ní sùúrù ṣé bẹ́ẹ̀ gbọ́rọ̀ tí bàbá sọ ń bẹ̀ yẹn bàbá dà ń pé òun ò mọ nǹkan kan nípa tó ṣẹlẹ̀ òun kọ́ lòun òun yẹn òun kọ́ lòun wà ní ìpàṣẹ lẹ́kí torí kò sí nǹkan tó kọ òun nípa rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ ló wà níbẹ̀ a dẹ̀ gbọ́ pé ọmọ rẹ náà òun ló tún jẹ́ àwọn ọ̀gá àwọn ẹnjìníà tó wà ń bẹ̀ yẹn pẹ̀lú dìdìdì kan tó sorí pípa tó náà wà ń bẹ̀ ẹ̀yin lẹ mọ́mọ́ ṣe yọ kámẹ́rà tó wà ń bẹ̀ yẹn ẹ wá lẹ́yìn ò mọ̀ ń bàbá ẹ tún ní ẹnu ọ̀rọ̀ láti lè sọ ẹ nìṣó nílẹ̀. we are seeing? Who are sure you have powers over this. We are sure you have us. Don't you have the right to protest in this country? Why are we a citizen? Why are we suffering? Where do you believe it is me who ordered the army to Because you are the one with the talks, as always. You are the one with the talks. You are the one who is always doing this. You are the one that because they locked down toll gate because you can't make the money you have. If you to make enough money, for goodness sake, how much money are you going to spend till you die? How much money? Who told you? Who told you that I'm the owner of toll gate? How much money are you are you going to be denying it, sir? You are old. You have children. You have children, children. You have children, children, children. You are not going to be alive forever. That's what you should eh, know. Eh, you will not be eh, alive forever. And when you are gone, they will continue to suffer for all these things people are doing. People came out to protest peacefully. They didn't attack anybody. From the launch, then you people started sending songs everywhere. Everywhere is on fire now. <laughs> ó ní bàbá ní wáì tó ṣe máa believe nínú first news. find out the cause of this find out who has the constitutional authority to order soldiers. The, why are you people not coming out to say anything. Why are you people silent? Why are you not fighting for us? Why are you not fighting for us? These are people are being killed. Why are you people silent about this? If you kill everybody, if you kill everybody, what are you going to govern? You are going to govern yourself and the goats and the and the pigs and the cows. Hello? We can hear you, please. Okay. I'm so, not the commander in chief. Are you trying to? Are you trying to? Are you trying to track us now so that you can track us and come and, come and kill us, Abi? Why are you people don't say that. You are just being wicked. You are just being are wicked. Happy about this. You are people are old. Let us have peace of mind. Give us a good government. That's what we want. Are we asking for too Don't you have children too? Are we asking for too Don't you have children too? What is all this? Your children, children will grow up and you'll be dead by then and they will suffer for everything that you people are doing right now. Excuse me. You don't even read your social media sẹ́ńgbọ́. you don't need to understand. sẹ́ńgbọ́. you don't even think. ẹ mú pọ́ǹtì bẹ́ẹ̀ yẹn. tomorrow sẹ́ńgbọ́. you don't even think about the lie they feed you lies. feed us lies. You ẹ ẹ ẹ sẹ́ńgbọ́. Who ordered the soldiers to go and kill? We are sure you have powers over this. We are sure you have powers. Don't we have the right to protest in this country? Why are we a citizen? Why are we suffering? Are we born to suffer? Why? Where do you believe it is me who ordered the army to Because you are the one with the talks, as always. You are the one with the talks. You are the one who is always doing this. You are the one that because they lock down toll gates, because you can't make the money you have. If you haven't made enough money, for goodness sake, how much money are you going to spend till you die? How much money? Who told you, who told you that I'm the owner of toll gates? How much money are you, are you going to be denying? One of us find out the cause of this find out who has the constitutional authority to order soldiers. Why are you people not coming out to say anything? Why are you people no, silent? Why are you not fighting for us? Why are you not fighting for us? If your people are being killed, why are you people silent? Mo fẹ́ kẹ́ ẹ mú pọ́ìntì o. If you kill everybody, if you kill Pẹ̀lú picture tí mo sọ lẹ́ẹ̀kan yẹn. We can hear you please. Okay. I'm not the commander in chief. Ẹ rí pé ó rẹ́rìn ni. Bí ìgbà téèyàn bá ń sọ̀rọ̀ tó ń rẹ́rìn sọ, I'm not a commander in chief. I'm not a commander in chief. Inú ẹ̀ ń dùn wípé wẹ́ẹ́ ẹ bá a pariwo mo ti ṣe fẹ́ inú tèmi mo ti ṣe ní tí mo fẹ́ ṣe nìṣó ńlẹ̀ nìṣó. Now so that you can track us and come and kill us, abi. Why are you people not saying anything? You are just being wicked. You are just being are wicked. Happy about this. You are people are old. Let us have peace of mind. Give us a good government. That's what we want. Are we asking for too Don't you have children too? Are we asking for too Don't you have children too? What is all this? Your children, children will grow up and you'll be gen by gen and they will suffer for everything that you people are doing right eh, now. Eh, excuse me. You don't even read your social media. Hey, eh, hey. You don't need it to understand. Sengba. You don't even think about tomorrow today. T- tomorrow to today. You don't even think about you it. Don't, you don't. You don't lie. Is it not like? Is it not what we are seeing? Who ordered the soldiers to go We are showing you what powers over this. Ah. You Don't we have the right to protest in this country? Why are we a citizen? Why are we suffering? Are we born to suffer? Why? Why do you believe it is me who ordered the army to Because you are the one with the talks, as always. You are the one with the talks. You are the one who is always doing this. You are the one that because they locked down toll gates, because you can't make the money you have. They haven't made enough money. For goodness sake, how much money are you going to spend till you die? How much money? Who told you? Who told you that I'm the owner of toll gates? How much money are you going? Are you going to be denying? All of us find out. Ṣẹ́gbọ́n, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn. Ó ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀. Ó ní pé ṣé wọ́n ti wo Facebook wọn ní èní sí ọ̀la bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ yẹn o pé fọ́ọ̀sì ni news ni pé bo ni wọ́n ti gbọ́ pé irọ́ pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn irọ́ ni ṣé ẹ ti rí nísìnyí wọ́n ti wá lọ gbé false news lórí àwọn nǹkan tán ṣe yẹn picture wọn tán bá upload ẹ̀ sí Facebook tàbí ti ẹni tó lọ ṣe nǹkan yẹn wọ́n ti lọ gbélé lórí pé false news ni fake news ni ṣẹlẹ̀ pé ti ẹ̀ Sanwó-Olú náà sọ pọ́rọ̀ yìí ò ṣẹlẹ̀ ṣe ti wá rí nǹkan táwọn bàbá yẹn ṣe fún wa ṣe ti wá rí pé ó yẹ ká ronú wa ṣe ń pé ọpọlọ wa níṣó yẹ kó jí àwọn bàbá yẹn pa wá wọn kó o sínú àgò àsìkò tó bá wù wọn ni wọn ń kó wa jáde wọn á dú wa lọ́rùn wọn á pa wá bó ṣe wù wọn tá a dẹ̀ gbúdọ̀ sọ nǹkan kan inú ẹ̀ wá dùn olórí láyà o tún lè máa báwọn ọmọ rẹ́rìn láti máa ṣe conversation pẹ̀lú wọn pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ òrí bó ṣe rí ẹ ò ní ìbẹ̀rù ọlọ́run Tinubu ó ronú pé ìtorí pé ìwọ wà ní ipò alágbára lẹ́ni agbára wà ní ọwọ́ ẹ láti lè fi jà kò sí ìkankan tẹ́nìkankan lè ṣe fún ẹ ó ronú pé wọn náà bí àwọn ọmọ ó wá ṣe ìkà tó tó báyìí nítorí owó tó mẹ́kì ní tóo gèètì tó yẹ pé wọ́n nọ́ọ̀kì gbogbo bẹ̀yẹn àwọn ọmọ yẹn blọ́ọ̀kì road wọn ò jẹ́ kó o rówó tó mẹ́kì wọn ò jẹ́ kó o rí ṣe ó wá nọ́ọ̀kì gbogbo ẹbìrì ó wá pa irọ́ ó parọ́ òṣì fọwọ́n mi báyìí sọ̀rọ̀ pọ́ dẹ̀ ni wá ni kò tí ì wá sí ìwọ òkè sanwóolu oh, sanwóolu ọ̀rùpọ̀ dẹ̀ níwá ni ìwọ náà wá jáde oníwò mọ kankan bẹ ó wá dọ́gbọ́n dè ní ilẹ̀ wa mọ́ ó wá níwọ lọ sí pèbè hospital hospital pé wọ́n dé wọ́n dé làgùn hospital lánàá wọ́n náà dá àwọn ọmọ yẹn padà kó tó di pọ́n lọ ju iná síbẹ̀ ni torí pé wọ́n dá àwọn padà náà fi lọ sọ iná sí ibẹ̀ yẹn báwo lèyẹn ṣe máa gbéyàn dìgbàdìgbà di hospital tẹ́ ẹ máa dá wọn padà hospital tẹ́ tún wá wà ní kò tún sí bẹ́ẹ̀dì ẹ ń wá tẹ àwọn ọmọ ọlọ́mọ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀ omi tó yẹ pé wọ́n ṣe gbé wọn dé ìfún ilé tí ìfún wà nínú ẹ̀yẹn kò bá yè torí pé kò sí ìtọ́jú tó nítumọ̀ ni kò bá yè ìfún yẹn wọ́n á kọ́kọ́ fa omi àti ẹ̀jẹ̀ sí ní ara pẹ̀lú oxygen ní imú ẹ̀ wọ́n á ti oxygen bọ́ ní imú wọ́n á dẹ̀ fa omi àti ẹ̀jẹ̀ sí ní gbogbo ara kó tó di pé wọ́n bá ṣe lọ omi àtẹ̀jẹ̀ yẹn àti oxygen yẹn ni yóò jẹ́ kó ọmọ yẹn máa ló jẹ́ kó máa move kó tó di wọ́n ẹ wo dókítà tó ń tọ́jú ẹ̀ náà wọ́n wá tẹ ọmọ yẹn sórí tébù lásán wọ́n tẹ́ sí orí tébù lánàá nígbà tí wọ́n fi pump action tí wọ́n fi gé ìfun ọmọ ọlọ́mọ dànù ìfun wọ́n wà ní ìta mo rí ìfun mo rí ìfun ní ìta gbangba báyìí orí mi fọ́ mo pariwo ìkúnlẹ̀ abiyamọ ó kọ́kọ́ dàbí pọ́n lagi mọ́ mi lórí gbàngàn ẹ wá tẹ ọmọ sórí tébù ẹ wá ń fi tíṣù ẹ fi nù ní ìfun tó yẹ kó tọ́kọ̀ tó máa wà ní ẹgbẹ́ yẹn kó tó bíi mẹ́fà méje kí wọ́n máa sùgbà yíká láti àwùjọ làwọn tó máa máa fa omi sí lára mo lọ sí operation ní yìí ní hospital wọn bẹ̀ yẹn dókítà tó wà pẹ̀lú mi tó mẹ́fà pé mo sí operation lásán dókítà tó wà ń bẹ̀ yẹn tó mẹ́fà ọ̀tún lẹ́ni tó fẹ́ ṣe fún mi ìkejì àmọ́ mẹ́ta àwọn mẹ́rin náà kalẹ̀ jẹ́ dókítà gangan bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn tó máa bá wọn máa kó gbogbo nǹkan tó bá ṣe yẹn àtàwọn tó tún kọ́ṣẹ́ àwọn ọmọ tó yẹ pé wọ́n ń ṣe àwọn sáyẹ́nsì tó yẹ pé wọ́n tún wà lọ́dọ̀ wọn àwọn yẹn tó bíi mẹ́rin àtọ̀tún láwọn tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe tán bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ náà máa gbọ́ yín jáde kúrò níbi tẹ́ ẹ bá wà èèyàn kan ṣoṣo ló wá ń fi tíṣù nu ìfun èèyàn láìsí omi lápá ọmọ láìsí nǹkan kan ẹ wá mú gbogbo tó yẹ kẹ́ ẹ fi ṣe ìtọ́jú wa tán ẹ kó lọ sókè òkun ń tẹ́ ẹ jókòó sí náà nìyẹn kò sí nǹkan kan ní hospital ẹ wá tí àwọn ọmọ yẹn sí ilẹ̀ ẹlẹ̀ kò tún sí bẹ́ẹ̀dì tó nítumọ̀ kò sí pọ́n lè dúró lórí irin wọ́n sì wá lọ ju fóòmù sílẹ̀ fún àwọn ọmọ kí wọ́n fi máa sùn sí. Si tó yẹ kí omi àtẹ̀jẹ̀ pẹ̀lú pé ẹ ti mọ̀ pé ìbọn ti bá wọn ti lose a lot of ẹ̀jẹ̀ a lot of blood wọn ti lose dànù omi lọ́wọ́ kìíní ẹ̀jẹ̀ lọ́wọ́ kejì ni bó ṣe máa bó ṣe hàǹgẹ̀ sí mi lọ́wọ́ nìyí omi lọ́wọ́ kìíní wọ́n fi ẹ̀jẹ̀ sí mi lọ́wọ́ kejì wọ́n yìí sì ti kó àwọn omi míì sí ilẹ̀ kó tó di pé wọ́n kò mí lóorun lọ ẹ tún tọ́jú àwọn ọmọ yìí náà ẹ tó kùn wọ́n ní oorun ó yẹ kẹ́ ẹ kùn wọ́n lóorun kó tó di pé ẹ má máa yọ àwọn nǹkan yẹn kúrò lára wọn ó níye time ẹ ní mọṣẹ́ ẹ mọ nǹkan kan àwọn ọmọ tó dẹ̀ nílàkàyè ni ẹ lè gbà wọ́n sí iṣẹ́ àwọn old cargo àwọn old fool lè kójọ sẹ́nu sẹ́ wọ́n wá ń ṣe bálabàlà ń bẹ̀ yẹn lánàá mo kàn ń wò pé kí n gbogbo eléyìí ló jẹ́ káwọn ọmọ mi gbẹ́ mi mi ló jẹ́ kí wọ́n gbé ẹ̀mí mi gbà tí wọ́n rán ìfún ọmọ kan tán ṣé òbí mi ò lè máa ṣú ẹ̀ sí òbí kankan ló ní àwọn ọmọ yẹn sóbì kankan ló ni wọ́n sí òbí kankan ló ni àwọn ọmọ yẹn ẹ wá mú ìfun inú yín dùn gbogbo yín dẹ̀ rí ẹ dẹ̀ mọ bó ṣe ń lọ lórí lórí ẹ̀wọ̀ lórí social media everybody yín ẹ wá lọ dúró sínú kàbá yín ẹ ń jubiléètì mo mọ̀ pé bí tí wọ́n ti pe bàbá yẹn lánàá ìsísẹ̀ pé wọ́n wà nínú kàbá wọn lọ́wọ́ ni wọ́n ń jubiléètì lọ́wọ́ torótò lẹ́ni tó kọ́ gbé fóònù ẹ wá ń rẹ́rìn-ín inú yín dùn pé ti sọ̀ sídìí Okay. That's for us. Somebody is bleeding. Please, gunshot wound. If you can get ambulance for us, please. Ambulance, ambulance, ambulance. Look at Lagos, ladies and gentlemen. Look at over there. Look at Lagos is on fire. They blocked everywhere and they want us to pass so that they can shoot us there in that fire. Look at the fire over there. And look at fire over there. Look at fire over there. Look around this. Everybody jump. I won't let me this. Everybody jump. Hi. Look at that. Sky there. You should be sitting there. Look around see. Please, guys, take record my life. Look at this is the toll gate. Look at down that place. That, that place is on Fire. They put fire, so there is no coming in and no going out. No, sir. Look at the other side. Look at the other side. There's fire. I don't know if my camera is clear. Yes, sit down here. Sit down here. Now, evidence. Sit That's evidence. Yes, I don't see him. I don't see him. I don't record him. Yes. Please, everybody look down there. Fire. I am not a representative leader. There's no that's for us. Somebody's. is. Ṣé gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ yẹn ń sọ ń bẹ̀ yẹn? Wọ́n ní kán wo ọ̀kan yẹn ìyẹn little gate gangan wọ́n ti wọ́n ti wọ́n ti ń fáyà pẹ̀lú ìbọn bẹ̀ yẹn wọ́n dẹ̀ tún ju iná sí ibẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yẹn pass níbẹ̀ yẹn ohun tó fẹ́ kése nìyẹn o tó bá ti wá gbàbẹ̀ yẹn kọjá wọn ò mọ̀ pé àwọn ọmọ yẹn lè máa rìkọ́ọ̀dù mo kàn ti gbàbẹ̀ yẹn kọjá wọ́n á yìn wọ́n níbọn pamọ́ ibẹ̀ wọ́n á wá ní iná lójó wọn wọ́n á tún sọná lé wọn lórí bẹ́ẹ̀ bọ̀ torí pé àwọn ọmọ yẹn ò lọbẹ̀ ẹ wò wà tó ń wù wọ́n yin àwọn ọmọ yẹn ní ìbọn pàpà pò pà pò kí ló dé láìsè wúrẹ́ ẹ wá lẹ́nìkan kò kú ìwọ Sanwó-Olú òpònú ayírada ọlọ́pọlọ kúkúrú lórí kòǹdìkòǹdì òpònú ẹlẹ́nu gbásù bíi gbá àkólẹ̀ ọlẹ́yìn kan kò kú ta ní ọ́ tán lè sọ̀rọ̀ sí tó ò lẹ́jẹ̀ lọ́rùn ni orí náà sanásaná bí ẹsẹ̀ nínú tíátà orí náà gànàgàn o ti ẹ̀dá láwọ̀ rájà bùsàn ọwọ́ alanu ẹ̀ pàkàlà pẹ́ nìkan kan òkú wọn kàn ní júrì lásán ni gbogbo yín lẹ máa ṣòfò tọmọtọmọ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ yẹn lánàá gbogbo yín lẹ máa fọjọ́ lọ́jọ́ lọ tọmọtọmọ yín lẹ máa fọjọ́ lọ́jọ́ lọ. ẹ wo bọ́ọ̀ yìí ẹgbọ́n tó ń wí ẹ máa gbọ́ ọ ó dẹ̀ pé wọ́n pa bọ́ọ̀ yìí náà. where am I they were shooting at us straight bullet see if you know you have any contact of my family. sẹ́ńgbẹ́ máa gbọ́ sẹ́gbọ́ exactly even though I am now, they were shooting at us, straight bullets, Sorry. soldiers, they were shooting at us in toll gates where I am. I they were shooting at us, straight bullets. See, if you know you have any contact of my family member, please just call. Ọ̀gá mi yóò kíkì ìmọ̀kò yóò mọ̀kò yóò ẹsẹ̀ contact my family member. Ẹ sáà rí nǹkan ṣe fún ọmọ yẹn, wọ́n débẹ̀ yẹn bá ọmọ yẹn ń bẹ̀, wọ́n bá a ní ibẹ̀, ó ṣùọ̀ fún mi pé wọ́n ti máa ṣe ọmọ yẹn léṣe ìsísà kan ti pa kó wà lára àwọn tán pa nílùú kan náà ẹ wá lọ kó àwọn tán máa pa àwọn ọmọ ẹlẹ́mọ dànù ẹ wá nílé ayé tí yóò rojú ilé ayé yìí ò lè rojú débi tí ó ráyè ẹ wo ná wọ́n pa iná wọ́n pa iná odidi toll gate. GTB is on fire at the moment. ó ń pẹ́. GTB bank is on fire. ok báǹkì lélẹ̀ ó ń pẹ́. see and I'm sure it will soon spread to Evercare Hospital. This is GTB Lekki Phase 1, Admiralty. Ọ̀pọ̀ sí GTB Bank o, Lekki right now. Oh boy. What about Ọ̀pọ̀ ìwọ tó bá lówó báńkì lọ kówó ẹ o ìwọ tó bá lówó báńkì lọ ẹ o ó jóná lọ́wọ́lọ́wọ́ báyìí o. ti bèrè ọ. ẹ wo ẹ mi ní fẹ́ sòkínní yẹn púpọ̀ bọ́ọ̀mù yẹn ṣe wà yìí ó yẹ kí omi ẹ̀jẹ̀ kó ti wà ní ara ó yẹ kí omi àti ẹ̀jẹ̀ kán ti wà lọ́kínná fún yàn omi àti ẹ̀jẹ̀ pẹ̀lú oxygen tó máa jẹ́ kí ọmọ yẹn lè survive ló yẹ kó wà ní rẹ̀ kò sí nǹkan kan lára ẹ̀ wọ́n wá tẹ̀ sí orí tébù inú theatre room ló yẹ kí wọ́n gbé ọmọ yẹn sí inú theatre room ló yẹ kí ọmọ yẹn wà kí wọ́n ti fi omi àti ẹ̀jẹ̀ sí ní ọwọ́ so that a lè ẹ̀jẹ̀ sí ọmọ yẹn ti loose èèyàn tó lè gbé débẹ̀ yẹn á lè jẹ́ kó ṣe ọmọ yẹn padà kú ẹ wo ìfún mi ò lè sọ rẹ lọ títí mọ́ ẹ pa àwọn ọmọ ọlọ́mọ dànù. Ah! ẹ bó ṣe yìnbọn. láìsí wípé bóyá ẹ wà nínú ẹ wà lójú ogun àwọn ọmọ yìí ò dẹ̀ dá yín láàmú wọn ṣe nǹkan kan fún yín wọn ò níyín lára o. ẹ wò gbà tí wọ́n gbé àwọn ọmọdé hospital o ẹ wo adúdú àwọn ọmọ tí wọ́n ẹ wo nǹkan ẹ wo hospital kò tiẹ̀ sí pé bóyá ń gbé wọn sórí bẹ́ẹ̀dì gidi lórí irin wọ́n sì ń ju fóòmù sílẹ̀ fún àwọn ọmọ ní. Ami, Ami no gree do, Àwọn ambulance tí wọ́n tiẹ̀ tún wá pè ambulance tí wọ́n pè pé kó wá rescue àwọn ọmọ yẹn àwọn àmì yẹn tó dá wọn padà. Ami náà aláìdúró ti no no no pass abi ah wahala you see you see army no allow dem pass to go save lives you see army army no gree. ṣe ẹni sẹ wọn tún dá wọn padà ẹ wo àwọn ọmọ ọmọ ṣe sùn Sanwó-Olú ọní kò sọ ọmọ tó kú lánàá àwọn eléyìí ńkọ́ àwọn eléyìí tó ń kú yìí ńkọ́. àwọn ọmọ tó kú yìí ńkọ́ ta ló ní wọn. I Abeg, do not die in Jesus' name. Bring water, bring water. Ah. ambulance gan wọn dá wọn padà ni wọn ò jẹ́ kán wọlé débi tán máa ṣèfù ẹ̀mí wọn ṣé ilé ayé nìyẹn ṣé lù nìyẹn. Ah. mo dẹ̀ kú ẹ̀ẹ́dùn jẹ́ kán ambulance kan wọlé báwọn ọmọ ọlọ́mọ ẹ̀ẹ́dùn jẹ́ kán wọlé kán lọ rescue wọn ẹ jẹ́ kí wọ́n wọlé kán lọ gbé wọn ẹ wọ́n ṣe ń yọ ọta lára àwọn ọmọ. ẹ wọ́n ṣe ń yọ ọta ní ara àwọn ọmọ. ah because orí pé wọn ètè rescue wọn fúnra wọn náà tó ń yọ ọta lára ara wọn. Tinubu ọ̀dẹ̀ wà ní Èkó bàbá kò ní dáa fún yín yàrá ìyá yín bàbá kò ní yẹ yín o kò ní ra gbá fún yín bàbá kò síbẹ̀ sí lè pẹ́ tó ní ilé ayé ẹ̀yin náà máa jẹ ìrora dọjọ́ alẹ́ yín ni ẹ máa wà nínú ìnira àtẹ̀yìn àti àwọn ọmọ yín inú ìnira lẹ́yìn àtàwọn ọmọ yín máa kú sí pẹ̀lú bí àwọn ọmọ yẹn ṣe jẹ ìrora dí ọ̀run. Ah! ẹ tún jẹ́ kí ambulance kó tó kọjá àwọn fúnra wọn nàná tó ń yọ ọta lára ara wọn ẹ mà dá àwọn ọmọ yìí ní oró ẹ dá wọn ní oró gidi oró ńlá lẹ dá àwọn mọ́tò tuntun tẹ kó wọlé nìyí àwọn mọ́tò tẹ lọ fi pa àwọn ọmọ ọlọ́mọ dànù láìsí pé bóyá ojú ogun lẹ ń lọ ẹ wo oríṣiríṣi ẹ̀mí tó sùn ní àná léèní tó ní ẹ̀mí tó sùn léèní olórí burúkú tó pa kan nìyẹn ẹ wo bọ́n ṣe ń pa wọ́n gbàkójẹ́ ló ń fi. gbàkójẹ́ ẹ bó ṣe ń yẹ wọn àwọn tó ń pè ní gbàkójẹ́ yẹn nìyẹn. ti pààyàn gan bíi mẹ́ta rírà. wọn ló ti pààyàn bíi mẹ́ta. gbàkójẹ́ gangan ló dúró yìí gbàkójẹ́ ló ń fi ti. sẹ́ẹ̀rì gangan ló pa bàbá yìí. ẹ wo bó ṣe ń ṣe. òwe ó ti pa ẹ. ẹ wo bó ṣe ń ṣe bí èyí tó ti mu gbóyó bí èyí tó ti mu nǹkan bí èyí tó ti gba nǹkan sára ọ̀dẹ̀ ń pààyàn láìsẹ̀ran ọlọ́pàá for that matter ọ̀ ń pa èèyàn ẹ wá ń parọ́ fún wa pé wọ́n pààyàn ẹ máa wo báwọn ọlọ́pàá yẹn ṣe pa àwọn ọmọ yẹn tóògèètì ni tí wọ́n juná sí o ṣé ẹ ti rí wọn ẹ bó ṣe pa àwọn àwọn sójà yẹn. ṣé ẹ rí wọn ẹ wò wọ́n wọ́n súnmọ́ ọ̀dọ̀ àwọn ọmọ yẹn ni. débi wípé àwọn ọmọ yẹn ti ẹ máa wo eléyìí ẹ wo mọ́tò tó fi pa àwọn ọmọ dànù ẹ wo ẹ wo bọn ẹ wo bọn tó lò. fáyà. ìbọn tó fi fáyà àwọn ọmọ ẹ wo ìbọn tó lò tó lò fi ṣe fáyà fáyà. ẹ wá ní nàìjíríà ẹ wo àwọn àgbàlagbà tí wọ́n kó síbẹ̀ àwọn tán láwọn fẹ́ máa rù ní tí wọ́n ti sùn ṣé bí nǹkan tẹ́ fẹ́ máa ṣe nìyẹn kẹ́ ẹ dẹ́nu sẹ́ kẹ́ ẹ máa sùn lọ ẹ dẹ̀ ń gbowó orí bírí ẹ wá ní ká máa wò yín níran. ṣèlú nìyẹn a safe nílùú a safe ẹ pa oríṣiríṣi iléèwé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ẹ ti sọ ẹ̀mí dànù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lẹ ti sọ sígbó ẹ wá ẹ wo bẹ́ẹ̀ ṣe pa àwọn bẹ́ẹ̀ ṣe wéèsì àwọn ọmọ ẹ wo inú mọ́tò tẹ dúró sí ẹ wo ìbọn tẹ lò lẹ́sìn pé bóyá màálù lẹ fẹ́ pa lẹ́sìn pé bóyá ẹran lẹ fẹ́ pa lẹ wéèsì àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ yẹn ẹ wá ń sọ fún àwa pé ẹ mọ̀ kankan pa rẹ̀ ẹ̀yin ò ṣe gba ẹdó lọ ṣe bí mo rí tẹ ẹdó lẹ́ni táwọn ọlọ́pàá yẹn kọjú sí wọn àwọn náà kọjú síra wọn tán rí tán yàbò wọn báyìí wọn sá dànù ni ẹ dákun bo làwọn OPC Nàìjíríà wà ẹ̀yin Àmọ̀tẹ́kùn bo lẹ wà bàbá Gani Adams ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lóògùn bí àrọ̀ ni ẹ dákun ṣe wọ́n ṣe pa àwọn ọmọ wa ìdá gbogbo yín ò lè sọ̀rọ̀ ní ìsín o gbogbo yín ti fẹsẹ̀ fẹ́ ẹ àwọn ẹdó ti gbáradì wọ́n kó ìbọn jáde lénìí tẹ bá rí bí wọ́n ṣe ń dá ìbọn jọ ìyẹn láwọn àwọn ti Delta State wọ́n ti múra wọn sílẹ̀ because torí pé àwọn leaders tiwọn wọ́n ti sáré pè wọ́n níbi náà ti ṣe mítìnì pé wá ẹ̀yin ọlọ́pàá ẹ má pa àwọn ọmọ tiwa o ṣùgbọ́n ẹ̀yin ti tọ̀dọ̀ tiwa ẹ lè sọ torí ẹjọ́ ṣe mítìnì mítìn tẹ́ ìjọ ṣe náà ní ẹ̀yin náà lẹ́sẹ̀ mítìn náà ẹ̀yin náà lẹ́dẹ̀ tó ń rú òfin náà ẹ̀yin náà lẹ́tún wá wùwà yẹn wọ́n wá kó ọ̀dọ́ tí náà ti bẹ̀rẹ̀ tó ní mọ̀ pé gbogbo state náà ti fẹ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́ tí náà ti bẹ̀rẹ̀ yẹn èrò ọkàn yín náà ni pé àwọn tó ń ti gbọ́n mọ́ yín lọ́wọ́ ẹ máa wo eléyìí ẹ máa wo sẹ́nítọ̀ àbí nǹkan kan ni o ẹ máa bó ṣe yìnbọn fún àwọn ọmọ yẹn ọmọ mẹ́ta náà náà pa torí pé ó lọ síbi protest wọ́n dẹ̀ lé kúrò ńbẹ̀ sẹ́yìn wá mì pé kó pa wá rí ẹ máa rí ó ń fún wọn lówó wọn gbowó lọ́wọ́ ẹ̀ ẹ dẹ̀ rí wọ́n dẹ̀ ní kán máa lọ wọ́n ti ní kó máa lọ ẹ rí i pé àwọn tó kù wọn tún ní kán fi wọ́n sẹ́yìn bíkọ́sì àwọn tọ́ọ̀gì náà àwọn náà kó wọn wá síbẹ̀ àwọn tọ́ọ̀gì yẹn náà ń dà wọn láàmú ẹ máa rí nǹkan tó máa ṣe ní ìsìn ó máa bọ́ọ̀lì ó dẹ̀ máa yọ ìbò dẹ̀ máa ṣúùtì wọn ẹ wò ẹ wò àwọn ọmọ yẹn bọ́n ṣe ṣe ẹ máa wò wọ́n ẹ wò àwọn ọmọ gan ò mọ̀ ẹ wo ó dẹ̀ bọ́lẹ̀ Sẹri, ó bọ́lẹ̀ ó dẹ̀ pa wọ́n Sẹri sẹ, sẹri, àwọn tá a fi ń jẹ ọlọ́run tá a fi ń jẹ sẹ́dẹ́tọ̀ nìyẹn àwọn tá a fi ń jẹ gọ́fúnọ̀sì nìyẹn àwọn kánsílọ̀ wa nìyẹn ẹ wo ìbọn ní ọwọ́ rẹ̀. lẹ́yìn ìgbà táwọn ọmọ yẹn ní kó máa lọ kó wọn àwọn ọmọ ọ̀ká dáadáa o lẹ́yìn òkò àtomi nìkan òkò àtomi nìkan ni àwọn ọmọ yẹn ń lò kò sí nǹkan kan tí àwọn ọmọ yẹn tún lò ní ibẹ̀ picture ẹ̀ mo fẹ́ fi hàn yín àfìgbà tó o dẹ̀ dìde o dẹ̀ shoot àwọn ọmọ yẹn pa ọmọ kan náà ní lára àwọn ọmọ yẹn tí wọ́n ń gbé lọ látòrí omi bóyá àwọn òbí ẹ̀ ní lára àwọn ọmọ tí ìbọn bá yẹn lélẹ̀ ìbọn bá àwọn ilé náà inú ikùn ni ìbọn ti bá ṣe é rí sẹ́ kì í ṣe ọmọ Yorùbá nìkan because Èkó wà ń bẹ̀ Haúsá wà ń bẹ̀ Èkó ni gbogbo wọn wà Èkó Haúsá wà ń bẹ̀ Ìgbò wà ń bẹ̀ wọ́n pa wọ́n bí ẹ̀ ń pẹran ni ẹ dú wọn ní dùkúdù ẹ já àwọn ẹkùn àwọn ọmọ ọlọ́mọ dànù ẹ sọ ẹ sọ ẹ sọ òkúnlé àbíyamọ mi di kòlófó ọmọ mi tó yẹ pé bóyá ònìkan nìyẹ ẹ bí ẹ dẹ̀ pa wọ́n dànù president turkey gan báyìí ó sọ̀rọ̀ sí yín. I am telling you I am calling you from Istanbul I am calling you from Turkey stop killing the people are you crazy you idiot you crazy man what are you doing which kind of religious you are believing. You said I am Muslim. Is there any chapter in the Quran saying kill the people? Are you crazy? How are you going to Buhari? I am telling you. I am calling you from Istanbul. I am calling you from Turkey. Stop killing the people. Are you crazy? You idiot. You crazy man. What are you doing? Which kind of religious you are believing? You said I am Muslim. Is there any chapter in the Quran saying kill the people? Are you crazy? How are you going to Buhari? Ara ta àwọn ará ta tí kò kì í tún ṣe ẹ̀jẹ̀ yín àwọn tí kì í ṣe Nàìjíríà rárá ara ta wọ́n wọ́n pariwo ẹnu wọ́n kíbò sí ẹ wo bó ṣe sọ̀rọ̀ ó dẹ̀ ń pèrè ní mùsùlùmí ṣé nínú Kùránì yìí ni pé kẹ́ ẹ máa pààyàn ibo ni kùránì ti sọ fún pé kẹ́ ẹ pa innocent people kẹ́ ẹ pa ènìyàn ó ń pa ẹran ẹ pa wọ́n dànù nípakúpa ẹ̀yin kan ẹ̀yin Tinubu wá lóhùn ò mọ̀ ń parẹ̀ ọ̀wá ń tẹ́wọ́ pẹ̀ bí owó olórí burúkú fáwa nígbà tá à ń pariwo ẹ̀ dìde kẹ́ ẹ wá àdírẹ́sì wa kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ bọ́ síwájú kámẹ́rà tàbí kí ẹ wá sáàárín àwọn ọmọ yẹn kẹ́ ẹ wá sọ fún wọn wípé ẹ̀yin ọmọ mi o mo ti gbọ́ yín o láàárín ọ̀sẹ̀ kan báyìí Buhari ò sọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí Buhari sọ̀rọ̀ Buhari ò jáde kó sọhó lérí àwọn ọmọ yẹn ọba tó wà ní lẹ́kí ọmọ ọba yín kò sí kankan ọba èkó kò sí kankan nínú yín tó jáde báyìí tó wá àdírẹ́sì àwọn ọmọ yẹn kò sí kankan nínú ẹ̀ tó wá sọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn ẹ máa wọ àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń pa èèyàn wọ́n ṣe ń pa àwọn ọmọ ọlọ́mọ ti ẹ̀ tún nìyẹn o. ṣètò. tàárọ̀ ẹ̀ tún nìyẹn o straight o. àwọn ọba ti gbẹ ẹ̀gó jẹ wọ́n ti jẹ dòdò ẹnu wọn ò tó dòdò mọ́ ilé bàbá ilé ìyá Sanwó-Olú sí àwọn tọ́ọ̀gì lọ jó lélẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní kì í sí àwọn ọmọ ọlọ́mọ náà jó àwọn tọ́ọ̀gì yín tẹ kó síta náà náà lọ bá yín sun torí tẹ ẹ sọ fún wọn ni ẹ̀yin fúnra wọn náà ẹ̀yin náà lẹ́ni kan lọ sun kán mọ̀ bá fura sí yín ẹ̀yin tọ́ọ̀gì yín náà lẹ kó síta àwọn ọmọ kan náà sun níná tí àwọn ọmọ tí wọ́n ní júrì lánàá náà tún máa jáde ẹ sọ fún mi sáwọn ọmọ tán ti sáré káàkiri lánàá náà tún máa bọ́ síta lẹ́yìn náà láwọn lọ sun léka àwọn tọ́ọ̀gì yín náà ni àwọn tọ́ọ̀gì yín tẹ kó síta náà náà lọ bá yín sun ilé ìyá ẹ̀ náà ti sun níná dànù yẹn. ẹ o ṣe wéèsì ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ dànù. ọmọ plenty bodies for ground o oh. plenty bodies for ground. mo ṣì dey hot mo ṣì ń gbóná báyìí eleven more people. ọmọ. Omo, plenty bodies for ground, oh. Plenty bodies for ground. Mushi dey hot. Mushi gbóná báyìí. Eleven more. Simonson, eleven more people ló ti kú eleven. Ìgbà táwọn ọmọ yẹn dẹ̀ máa bẹ̀rẹ̀ lélẹ́yìí torí ẹni wọ́n kàdà kì í ṣèbọn ó dẹ̀ pé gbà tí ewu àìdé ọ̀dọ̀ wọn lélẹ̀ kó tó di wípé máa fọwọ́dù ẹ̀ síwájú kó tó di pé àwọn sójà sì yẹn dé. àwọn ọmọ yìí ò já o. ìgbà tí ewu ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ nìyẹn. Now, wave that flag again, I beg. Every minute, just a wave I know why. It's a peaceful sign. Make them not say yes. When we say make the end start. Sẹ́tìrì kò sí ìbọn lọ́wọ́ wọn àbí mo lẹ́yìn ti rí ìbọn ṣé ìbọn ní lọ́wọ́ àwọn ọmọ yìí àbí àbọ̀bẹ ordinary flag flag ni wọ́n kó dání tẹ̀fi wá yìn wọ́n níbọn. Talk to your neighbor and say focus. Talk to your neighbor and say focus. You are not my enemy. Say to your neighbor that you are not my enemy. Not you are the fight. Na our right we dey fight You are not my enemy. No pick my pocket. I no go pick your pocket. Focus. Focus. Focus. Focus. Focus. State government focus. Federal government focus. When una come meet us, Somebody to vote for una. Una promise us some things. The things una promise us, una give us now. Not crying. Wave that flag again. Wait, did they give me inspiration? Did they give me inspiration? Wave the flag. Ẹ wo bọ́n ṣe ń ju flag làwọn ọmọ ń ju wọn ju ìbọn o. Wọn kó bọ́n sókè o. Twice for our rights. One more time, let's go. ìgbà yẹn làwọn sójà yẹn ti dé wọ́n ti ń yin ìbọn láti ọ̀kan sí wọn. down sit down sit down. ẹ̀rú bà wọ́n mọ̀ ẹ wò pàtán dé nìyẹn wọ́n wá wọ àárín wọn wọ́n dẹ̀ yìn wọ́n níbọn mọ́ fi tán wà. lẹ́yìn ìgbà tí ewa yìí lọ tán làwọn wọlé dé wọ́n dẹ̀ ṣùtì wọn wọ́n ṣọ́ọ̀tì àwọn ọmọ yẹn síbẹ̀ yẹn. ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nìṣẹ́ máa wò ó mo ń bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn ọmọ yẹn tán ẹ rí i pé ensars náà sì ń pariwo ẹ wá parọ́ mọ́ wọn ṣé ẹ ti rí báyìí nísìnyí wọ́n wá pa wọ́n tán wọ́n wá tan iná padà nígbà tí wọ́n parí iṣẹ́ ibi tán náà wá tan iná ẹni tó wà nídìí ọpẹ́rẹ́ tó wọn ọpẹ́rẹ́ ti ná ládùúgbò yẹn tó wọn ọpẹ́rẹ́ ti ná ní ibẹ̀ yẹn ó yẹ kí wọ́n lọ gbé e. ọpẹ́rẹ́tì náà ní àdúgbò yẹn ẹni tó ń ọpẹ́rẹ́tì náà ní ibẹ̀ yẹn ó yẹ kí wọ́n lọ gbé ni ìgbà tán pa wọ́n tán wọ́n tún ti pe ara wọn jọ wọ́n tún wá pe ara wọn padà wọ́n wá lọ tan iná wọ́n pa iná yẹn ó ṣùọ̀ fún mi wípé àwọn tá a mọ̀ gidi àwọn náà náà wá ṣiṣẹ́ yẹn wọ́n ń pa iná yẹn kán mọ̀ bá rí ojú wọn bóyá àwọn ọmọ tí wọ́n pa tó wà níwájú wọn ti rí ojú wọn ni wọ́n fi pa wọ́n nípakúpa láti fọ́ wọn ní orí wọ́n yin ìbọn fún àwọn ọmọ yìí ní agbárí orí wọn fọ́n jáde ni wàhálà ọpọlọ ẹlòmíì tú dànù síta báyìí débi pé tí ò tiẹ̀ ní rí nǹkan kan débi tí ò ní rí ẹ̀ wọ́n fọ́ wọn ní wọ́n fáyà ikùn wọn àwọn tó tò síwájú wọn ló dàbí pé wọ́n fáyà ní ikùn yẹn torí pé wọ́n rí ojú wọn wọ́n wá ṣe tán wọ́n sọ̀ sí ìdìtàn wọ́n wá lọ tan iná ẹni tó ní ẹbẹ́ mi sọ fún ẹni tó ní àdúgbò ọbẹ̀ yẹn kó lọ kán lọ gbé ẹni tó ń tan náà àdúgbò yẹn àwọn nẹ́pà àdúgbò yẹn àwọn nẹ́pà tó wà tó wọ́n ọ̀pẹ́rẹ́tì ní àdúgbò yẹn àwọn yẹn kàn lọ wá ìdí dáadáa kí wọ́n lọ ṣèwádìí wọn dáadáa fínífíní wọ́n mọ̀ nípa tó ṣẹlẹ̀ yìí àwọn tannátanná nẹ́pà àdúgbò wọ́n mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn ọba wọn wọn ọ̀rọ̀ wọn ọwọ́ wọn ò Adémọ́lá Ẹlẹ́gùṣì ọwọ́ yín ò lè gbẹ́yìn bí torí gbogbo yín lẹ súnmọ́ tóge tẹ́túmọ́lẹ́kì tóge tìyẹn gbogbo àwọn ọba tó súnmọ́ ibẹ̀ yẹn kó wá di ní àárọ̀ yìí kò wá sí kankan nínú yín tó lè kọ́kọ́ jáde tàbí ní òru yẹn kó tiẹ̀ sọ tàbí àwọn ìyàwó yín kan sọ gbogbo yín wá dákẹ́ ẹ fọwọ́ lẹ́rán inú yín dùn so báwọn ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n disturb yín ládùúgbò bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n ní yín lára bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn ọmọ tí yín náà ríṣẹ́ ṣùgbọ́n torí wípé àwọn ọmọ tí yín wọ́n ti wà ní ibẹ̀ yẹn ìkà ni yín o ṣé ní gbogbo ọmọ ẹ̀jẹ̀ ọmọ tẹ́ ẹ ta sílẹ̀ ní àná ó máa bí yín àwọn ọmọdọ́mọ yín wọn ní kúrò nínú ká máa fi ìdá àti ọ̀bẹ àti ìdà pa wọ́n ìdà ọ̀bẹ ìbọn náà máa máa fi túfò gbogbo àwọn ọmọ yín ká kò sí pé ẹsẹ̀ lè lógún ọdún ọdún tó ní ilé ayé ohun tán fi pa àwọn ọmọ yẹn náà máa fi pa yín ẹ tún wá stop ẹ tún wá continue láàárọ̀ yìí ẹ tún wá mú un so ní àárọ̀ yìí ẹ tún pa wọ́n lọ àwọn míì tún lélẹ̀ láàárọ̀ yìí tún nìyẹn o gbàkó jẹ́ ó sì ń pààyàn lọ wọ́n ní wọ́n ń wá kiri wọ́n ń wá mànìyẹn wọn ò ríbi tó wà. ṣe é rí sẹ́ ẹ wò ó níbi tó le dé hospital wa wọn ò jẹ́ kí àwọn èèyàn yẹn wọ ilé wọ́n wá tí àwọn ọmọ sí ìta wọn lè gbé wọn wọnú hospital ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n wá ń tẹ wọn sí lórí àga ní ìta gbangba só yẹ kó rí bẹ́ẹ̀ ní ìta ṣé ìta ló yẹ kí wọ́n máa tí àwọn ọmọ yẹn sí. àgọ́jẹ́ ti pa àwọn èèyàn nínú sí o àkójẹ́dì pa àwọn èèyàn nínú iṣu olùdé làwọn àbáyé o àkójẹ́dì pa àwọn èèyàn ó pa àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn ọdún bá àwọn ẹlòmíì wọlé o ọdún bá àwọn ẹlòmíì wọlé ọdún bá àwọn ẹlòmíì wọlé o àkójẹ́dì pa àwọn èèyàn. ó pa àwọn ọmọ yẹn gan ni wọ́n pa wọ́n gidi gan eléyìí ló ń sọ̀rọ̀ pé wọ́n ti jó ó náà ti jó ẹ̀. Eh. Yes, I'm recording. Recording everything. The entire building is on fire now. Fire the entire now. building is on fire. They burnt all our cars. They burnt my car, burnt Murayo's car. They've, everything has been burnt down. Every few cars were not burnt, but Mariah's car was burnt completely. My own too burnt completely. uh, hmm. eh, okay. Our producers, all the presenters' cars, everything burnt down. The building itself is already burning. Oh no! The building is burning. The building is burning. This is TVC. Sorry, CTV, niyẹn gbogbo ibẹ̀ yẹn wọ́n ti jó níná láàárọ̀ ẹ̀ nìyẹn ẹ máa wo nǹkan mo fẹ́ fi nǹkan kan hàn yín ní o ẹ máa gbọ́ nǹkan tẹ́ nìyẹn sọ. sídè can you imagine they are ready to pay nonsense people. you see the army you see them there. just just ma. i don see ma. ṣé ẹ ti rí ẹwọ gbogbo bíbá yìí àwọn àmì yẹn àwọn soldiers náà ti kó sí òkè òkè pátápátá pẹ́yìn pé ní òrẹ́ńtà yẹn ní hòtẹ́ẹ̀lì bàbá yẹn wọ́n ti prepare àwọn soldiers sí inú ibẹ̀ yẹn ṣé ẹ rí wọn ẹ wò wọn lókè ẹ wò wọn ṣé ẹ ti rí wọn. they are ready to be nonsense people. you see the army you see them there. just just zoom out. i don zoom out. they are snipers. you see them at the top. Mm. That's a, at the top of a rental hotel. That's it. That's you see them. Shoot. Yeah, that is snappers. Snappers. And the end of the day, nǹkan wọ́n padà sun wọ́n níná last náà ni. Wọ́n padà pa wọ́n last náà ni. Ah, kíní ọba tán lọ gbilẹ̀ pé ọgbà tán lọ pa tán lọ gbé tán lọ àfin lélẹ̀ bọ́n ṣe gbé yẹn wà òkè wọ́n ti gbé ọ̀pá àṣẹ ẹ̀yin ọba tó kù ẹ̀ máa retí wọn o ẹ̀yin ọba tó kù ẹ̀ máa retí ha eléyìí ló pa mí lẹ́kún jù. ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó kù ló ti pa. èèyàn twelve. ọmọ kékeré tó ti gbẹ̀rù kiri ẹ̀ wọ́n ti kọ́ sí ilẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó náà ẹ̀jọ̀ tó náà tó kù ló ti pa tó ń bẹ́ sílẹ̀ àti àdáǹtì lẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀rọ tó kù ló ti pa lẹ́nu ọmọ kékeré tó ti gbẹ̀rù kiri ẹ̀ wọ́n ti kọ́ sí ilẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó náà ẹ̀jọ̀ tó náà tó kù ló ti pa tó ń bẹ́ sílẹ̀ àti àdáǹtì lẹ̀ ọba ọlọ́run ẹ̀rọ tó tún lọ ti pa lẹ́nu ọmọ kékeré tó ti kẹ́ni tí ilé wọ́n ti kọ́ sí ilẹ̀ ẹ̀jọ̀ àìsàn tó ọlọ́run àìsàn tó ọlọ́run tó tún lọ ti pa tó ń pè sí ìlànà àkáǹtì ilé ọba ọlọ́run. lẹ́yìn àwọn tẹ́ ẹ ti pa lẹ́yìn àwọn tẹ́ ẹ ti pa wákò sí ní àárọ̀ yìí ẹ tún wá ń tún àwọn ọmọ yẹn pa lọ ẹ má ti ìdáwọ́dúró mọ́nàmọ́sí ń pa àwọn ènìyàn lọ wọn mà dáwọ́ dúró sanwó-olú wa níwò mọ́ bẹ́ẹ̀ wá lóòní ka àgbákò tọmọtọmọ jọ agbára wo ló wà ní ara ẹ tó oògùn àyà obìnrin ni àbóbìnrin kọ́ ló dẹ̀jẹ̀ lé ẹ lórí Tinubu ẹ̀yin wá lẹ́yìn òmọ́ nípa tó ṣẹlẹ̀ yìí nílùú tí gọ́vnà wà tí ọba wà wọ́n sì ń pa àwọn ọmọ yẹn lọ títí di àsìkò yìí wọ́n stop o wọ́n sì ń da ogun lọ lẹ́yìn ìgbà tẹ́ ẹ pa seventy seventy eight lánàá lóòkú tí wọ́n rí lásán nìyẹn seventy eight lòkú tí wọ́n rí ní òkú tí àwọn ọmọ yẹn rí lásán àtọ́ fáwọn tí wọ́n wà nínú tán wà nínú tán wà nínú injury tí wọ́n tún wà wà lọ́sípítọ̀ tán wà lórí bed ẹ tún wá bọ́ sí ìgboro ẹ tún wá ní kán máa lọ pa wọ́n lọ wọ́n tún pa èèyàn tó wọ́n lọ́mọ fifteen years tó tiẹ̀ ń bọ̀ láti skul jẹ́jẹ́ rẹ̀ ẹ tún pa straight bullet tún bá àwọn ọmọ tó tún bọ̀ ẹ tún pa wọ́n ẹ wá ní gbogbo yóò jèrè ọmọ gbogbo ẹ̀dá tó lọ́wọ́ nínú ẹ̀ ní jèrè ọmọ gbogbo ẹ̀yin kéèyàn tó lọ́pàá tí ẹ lè gbé ìbọn dání tẹ̀ ẹ̀yìn sí òkè tó jẹ́ pé ẹ kọjú ẹ̀ sí àwọn ọmọ ènìyàn ẹlẹgbẹ́ yín tẹ́ ẹ kọjú ẹ̀ sí wọn gbogbo yín pátápátá ẹ ní dèrè tó tinú yín jáde wá gbogbo àtẹni tó rẹ́rìn ni tó jẹ́ pé inú ẹ̀ dùn níbẹ̀ àtẹni tó sọ pé ń pẹ́ kán tó pa wọ́n àti gbogbo ẹni tó gbowó ẹ̀yìn nípa pé ẹ sá lọ sí òkè òkun ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo yín ní dèrè ọmọ tó wà nínú yín gbogbo tó tinú yín jáde ẹ̀ ní dèrè wọn gbogbo bẹ́ẹ̀ ṣe pa àwọn ọmọ ọlọ́mọ dànù lánàá tẹ́ ẹ fi ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ṣe ètùtù tí ẹ fi ẹ̀jẹ̀ wọn ṣe ètùtù sí ojú lẹ́kì yẹn sí oríta yẹn sí àárín ibẹ̀ yẹn ẹ ní dèrè ọmọ gbogbo lọ́balọ́ba ayé tẹ́ ẹ ní ọwọ́ nínú ikú tó ṣẹlẹ̀ ẹ ní dèrè tó tinú yín jáde kò sí ní tẹ́ ẹ ṣe fẹ́ mi o kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe fún mi kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe fún mi ṣé ẹ bẹ̀rù ọlọ́run ni ẹ dèèyàn òrùn lára yín ni tẹ́ ẹ fi ní kan dojúkọ àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó jẹ́ pé yín fúnra yín tó bí nínú yín ẹ̀yin fúnra yín tó wọ́n bí àwọn ọmọ yín gan wọn dúró ro àwọn ọmọ yín lọ ẹni kan kọjú ìbọn sí wọn kan pa wọn kan fáyà wọn láì kó àdá láì kó ìbọn àwọn tó ń ṣe jàdùkú gbòòrò ẹ̀yin náà lẹ rán wọn jáde àwọn tó kó ilé tán sun ilé tán sun hòtẹ́ẹ̀lì kiri ẹ̀yin náà ni ẹ tún fẹ́ fìyẹn gbowó lọ́wọ́ ìjọba lọ́tọ̀ yìí pé wọ́n jólè ya yín wọ́n jólè títí yín wọ́n jólè ẹbí yín wọ́n jólè yín wọ́n jólè iṣẹ́ yín àwọn tọ́ọ̀gì yín náà ni wọ́n ń jó torí àwọn ọmọ tí ojú wọn rí lójú ogun lánàá torí ìgbà téèyàn bá wà lójú ogun ni wọn ò lè tún jí láàárọ̀ kan láwọn tó fẹ́ kọrí síbẹ̀ yẹn àwọn tọ́ọ̀gì yín tẹ́ ẹ kó jọ sí gbòòrò àwọn náà tó ń sun gbogbo nǹkan káàkiri. wọ́n ṣe ń yin ẹni tí wọ́n lé wọn pẹ̀lú bọ́ọ̀ nìyẹn ó kí àná wọlé báyìí. wọ́n ti ní ìgbìmọ̀ wọn tán. àwọn kò wọ́n jápa wọlé mi. ilé wọn ilé wọn ilé wọn ilé wọn. méjì gbọ̀ngàn méjì. Boys are pushing police. Oh, so you later with somebody. Guys, you're beautiful. He's happening. Hijo first. sẹ́ẹ̀rí ìyẹn ní kó gbébọn yẹn sílẹ̀ bọ̀ tó sì yìn wọ́n níbọn ó sì yin àwọn ọmọ yẹn ní ìbọn yẹn lọ. àwọn boko haram tí wọ́n kó sí àárín àwọn ọmọ tí wọ́n kó sí àárín àwọn ọlọ́pàá yẹn nìyẹn tí wọ́n ń pa wọ́n. àwọn tí wọ́n kó sí àárín wọn nìyẹn àwọn àwọn àwọn àwọn Boko Haram tí wọ́n kó sí àárín àwọn ọlọ́pàá àwọn ni wọ́n gbọ́ ni wọ́n gbà àwọn ni wọ́n ń fáyà lọ àwọn ayédèrú tí wọ́n adọ́gbọ́n purọ́ ní purọ́ wípé wọ́n transfer àwọn wá ní láti ibì kan ọ̀gá wọn dẹ̀ mọ̀ mọ̀ nípa rẹ̀ àwọn ni wọ́n ń pa àwọn ènìyàn ẹ bọ́n ṣe ń ṣùtì àwọn ọmọ ní wọ́n ṣe ń pa wọ́n nípakúpa. wọ́n kọjú sí wọn ni wọ́n ń pa wọ́n ni pípa tààrà pípa gidi pípa gidi. ìbọn ti jẹ́ wọn. àwọn gáàsì dúró tán pẹ̀lú wọn ni o. wọ́n ti sápìn àtàwọn ọmọ akọ́lé wèé. ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀ lè jáde láàárọ̀ yìí. àwọn ọ̀gá ẹ̀sìn àwọn ọ̀gá ẹ̀sìn lè. ẹ lè bọ́ta lówùúrọ̀ yìí. ẹ̀yin àmọ̀tẹ́kùn kẹ́ ẹ jí jáde láàárọ̀ pé bọ́n ṣe ń pa àwọn ọmọ wa pọ̀ jù. ẹ bọ́ síta. àwọn àgbẹ̀kọ̀yà ẹ bọ́ta lẹ́ni o kẹ́ wá jà wípé bọ́n ṣe pa àwọn ọmọ yẹn kẹ́ wá jagun kẹ́jọ wá fèsì wọn gbogbo yín sákónú ẹ sá lọ ẹ̀yin OPC baba Gani Adams àròrí gbogbo yín níta. See what is happening They are out of ammunition. They want ammunition kill the protesters. ṣe gbọ́ wọ́n ní wọ́n ń pa àwọn protesters wọn kì í ṣe àwọn ọ̀kadà oko náà náà ń lẹ̀ kò sí nǹkan mi táwọn ọmọ yẹn fẹ́ ní lọ́wọ́ ju kán lẹ oko lọ. Finish up ẹ wò ẹ máa wo nǹkan wo bó ṣe pa ọ ẹ máa wo bó ṣe pa ọmọ yẹn wọn ti kọ́kọ́ pa ọ̀rẹ́dì tẹ́lẹ̀ sẹ́ẹ̀rí ó fún nípa kò tí ì kú tán ẹ wò ó fún níbọn látẹ̀yìn wọ́n tún rí i pé kò tún tí ì kú tán bọ̀bọ́ yẹn tún fẹ́ dìde ìyẹn ṣe wá padà ó tún wá yìn fún láti orí wọ́n rí i pé kò tí ì kú tán ẹ wò ẹ wò ó ṣe wá yìn fún látòrí ibẹ̀ yẹn court ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ ni ṣé èyí lè ṣe bẹ́ẹ̀ ni ẹ gbúdọ̀ gbá ẹ wò kú àwọn ọmọlọ́mọ tí wọ́n ń rọ́ ilẹ̀ torí ẹni wọn pààyàn o Sanwó-Olú ni wọn pààyàn. Shoot me. Why? Because they, all of us, they try to manage the team. Make the country those The They get myself to see how they are. But now, we want show them so we know they see. See my leg. I don't know carry my motor to go out. They say, go the grass, I say, I know. My motor àbí. àwọn tọ́ọ̀gì yín náà ni wọ́n ń ṣe gbogbo eléyìí kò kí í sá ọmọ tó ń protest àwọn tọ́ọ̀gì tẹ́ ẹ kó síta náà ni. ní ìwúlò máa play irú àwọn nǹkan báyìí ó ti pọ̀ jù. òkú àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n lé sílẹ̀ ẹ wá ńgbà tẹ ẹ sọ sí ìsìdán they turn back ṣe ẹ they turn back the light the light after finishing their evil operation at lẹ́yìn ìgbà tẹ ẹ parí iṣẹ́ yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá tan iná padà àwọn ọmọ ti lẹ́kì nìyẹn tó kù ti sùn lọ òkú ti sùn lọ ẹwà ẹwà òkú àwọn ọmọ torí ẹni wọn kú o sanwóolu ni wọn kú pẹ́ nìkan kan òkú wọn pa àwọn ọmọ àwọn tán lélẹ̀ ńkọ́ ẹ̀ka yìí àwọn tó tiẹ̀ wá ń bí lásán one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen lásán lélẹ̀ létà náà padà káwọn tó kù àwọn míì tí wọn ti wọ àwọn míì lọ seventy eight lẹ́pa àwọn títí ojúgbáyé lásán wọn níye ìgbà tẹ́ ń lọ yọ CCTV kámẹ́rà wa ní òǹrè ẹ wò wọ́n ṣé dúró tẹ́lẹ̀ dúró ó ju Àgbẹ̀kọ̀yà ẹ ti mọ̀ pé àwọn tó ń sẹ́ni lókù gọ́ọ̀mẹ̀ntì lélẹ̀ báwọn ọmọ yẹn ṣe jókòó tiwọn nìyẹn wọn ò mójà wọn ò má dáadáa ní wọn jókòó pẹ̀lú ìdùnnú àti ayọ̀ tó yẹ kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ lọ bá wọn kí Tinubu jáde kó lọ bá wọn kí Sanwó-Olú lọ sáàrin wọn kó bá wọn sọ̀rọ̀ Buhari ó dákẹ́ ó ṣe bí ẹni tí ò tiẹ̀ gbọ́ nǹkan táyé ń sọ. So ó ṣe bí ẹni tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan ó dákẹ́ kalẹ̀ síbẹ̀ ẹ wo bọ́n ṣe ń yọ ọta létí àwọn ọmọ ọlọ́mọ wọ́n ń yọ ọta ẹ wo ọpọlọ bó ṣe fọ́ sílẹ̀ jẹ́ sáré gbé e kúrò àbẹ́ẹ̀ rí gbogbo àwọn ẹ wo gbogbo ẹsẹ̀ àwọn ọmọ pẹ̀lú ìbọn irú nǹkan báyìí ó yẹ kí wọ́n máa fa omi sí wọn lára lọ́wọ́ ni wọ́n kàn tọ́jú wọn di arọ sí wọn kò sí nǹkan kan at least bọ́n ṣe wáyé omi ló yẹ kí wọ́n máa fà sí àwọn ọmọ yẹn lára àti ẹ̀jẹ̀ tí wọ́n ti lose ó yẹ kí wọ́n wà lórí bẹ́ẹ̀dì kí wọ́n máa rest ni wọ́n wá jókòó eléyìí gbé àbúrò ẹ̀ dání ó ní kọ́sìn ni ó gbé òkú ẹ̀ dání ẹ̀ dẹ̀ pa á Lagos ní báńkì ẹ̀ báńkì W Lagos turn off the lights and remove the cameras military showing up and open fire on peaceful protest protester today in the army deny it òótọ́ dẹ̀ ni ń tẹ́ sọ nìyẹn lẹ́yìn army commander náà lóhùn àwọn òmọ kankan parẹ̀ pé kì í sá àwọn. says it was forced beyond our direct control the IG security chief still have the job ẹ wo? ẹ ojú gbà mí tì fún yín ojú gbà mí tì fún yín ẹ̀yin ìkà ṣé èrò pọ̀ dẹ̀ ní gbogbo wa ni ẹ wo àwọn ọmọ gbogbo orú nǹkan báyìí tó bá jẹ́ pé bòmí ni omi ni hospital tó yẹ pé kò ìlú tí ò tó yín gan wọn gbúdọ̀ gbé ọmọdé hospital ó yẹ kí omi àti ẹ̀jẹ̀ kó ti máa lọ lára wọn torí wọ́n ti lose ẹ̀jẹ̀ ẹ wá tẹ àwọn ọmọ tó tóbi wá nu ẹnu ẹsẹ̀ wọn dànù ẹnu rọ àwọn ọmọ tó kú nǹkan sanwó-olú ọlọ́ọ̀mọ̀ nǹkan parẹ̀ ọ ní wọn kú àwọn ọmọ eléyìí nǹkan eléyìí àwọn tèmi ní straight bullet ló bá àwọn eléyìí tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ láàárọ̀ yìí ẹ wo ìta ìta gbangba náà ti ń tọ́jú wọn orí irin sẹ́ẹ̀lù wa rè sẹ́ẹ̀lù ní orí irin ni wọ́n ti ń tọ́jú àwọn ọmọ kò sí bed kò sí ìkankan ìwòbi tán tẹ́ wọn sí tí wọ́n ti ń tọ́jú tàwọn tàárọ̀ yìí nìyẹn àwọn tàárọ̀ yìí lásán nìyẹn kò sínú ilé wọn lè jẹ́ kán wọnú ilé àwọn ilé náà kú sójú ojú oh, lẹ́kì àwọn ti lẹ́kì lélẹ́yìí ẹ wò wọ́n ṣe tẹ́ wọn síta ẹ jẹ́ kán gbé wọn wọlé débi tí wọ́n máa kó wọn débi tí wọ́n máa ṣe ìtọ́jú gidi fún wọn who hold the who hold control toll gate who order for removal of the light from the toll gate who order the removal CCTV from the toll gate once you know who has the authority over the above àwọn náà ni àwọn ń pọ̀n wá àwa ti gbọ́n ara àwọn tó wà ní bíi protesta lánàá lálẹ́ àná ní tán pa ara àwọn tí wọ́n pa lálẹ́ àná lélẹ̀ ẹ pa wọ́n ẹ wò bọ́n ṣe tí àwọn ọmọ sílẹ̀ lẹ̀ kò sí bẹ́ẹ̀dì kò sí nǹkan kan ẹ wo orí àwọn ọmọ wọn ti ṣòfò dànù ẹ pa àwọn ọmọ ọlọ́mọ dànù ẹ wo bọ́n ṣe sátọ̀ òkú láàárọ̀ ẹ nìyẹn nígbà tán àwọn òkú àwọn ọmọ tí wọ́n kó lóru nìyẹn ẹ wo bọ́n ṣe lé wọn lérí ara wọn àwọn ọmọ tán lọ fún peaceful ẹ dẹ̀ gba ẹ̀mí wọn dànù ṣèlú lélẹ̀ ìlú nìyí ṣe é rí Ṣèyí Tinubu ó mọ̀ ń pa ohun tó ṣẹlẹ̀ lánàá ṣùgbọ́n mọ̀ wọ́rì ayé ó sọ ìwọ náà sínú òkùnkùn ẹ ọ man tí ó gbé ìbọn dání lẹ́ẹ̀kan níbi táwọn ọmọ yẹn ti ń ṣe protest tí wọ́n ti ń le tí wọ́n ti ní kan fi sílẹ̀ tó fi yọ ìbọn tó pààyàn máa yẹn ojú máa yẹn nìí news update Abíọ́dún eh, Abọ́dúnrìn Bọ́lárìnwá sorry Abíọ́dún Bọ́lárìnwá is a single-handedly fire several shoots at peaceful protest at Abúlé Ẹ̀gbá okay tabúlé Ẹ̀gbá ni leaving three people currently in hospital fighting for their lives. ẹ eh, ní gbèrè ọmọ tọmọtọmọ kódà wọ́n tún ti wọ́n tilẹ̀kùn hospital ìtaná tí wọ́n bá wọn ṣe é wọn ò jẹ́ kán gbé àwọn ọmọ yẹn wọnú hospital ìta gbangba náà ti wá ń tọ́jú wọn ṣé ìlú nìyẹn nígbà tí wọ́n tilẹ̀kùn ẹ wá ní ká máa wòran eléyìí wá ń sọ̀rọ̀ kíní tó sẹnu gbá sùn. Considered that they could resume their peace in Lekki and Arusha once we have succeeded in taming the rising wave of insecurity in the states. To achieve this, however, we needed to blanket the stoppage of all forms of protest so as to make it difficult for the violent tendencies that are creeping in amongst the peaceful protestants. Our governance of security strategy requires that we do not make a different rule for different groups of protestants. at different times. Sadly, we did not succeed in persuading the group of protesters at the Lekki Toll Plaza. We made a case that we additionally considered that they could resume their peaceful protest in Lekki and Alausa once we have succeeded in taming the rising wave. ó ṣì no, inú ẹ̀ gan bí mi ẹ̀ bọ́ yìí.

ẹwọ ẹni ayé ń jọba bàjẹ́ papọ̀ ni ẹni máa yọ sórí burúkú yìí kúkú ẹjẹ tó lọ́wọ́ ẹ̀yìn kò ní tí ìrọ̀ ọmọ ẹgbẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ fẹ́ẹ̀ máa pọ̀ ọmọ náà tó bá ti pọ́nlé sí ń fún ara yín gan fún ara yín lè máa tó wà pọ́nlé sí gbogbo ẹjẹ tó dẹ̀ máa pọ́nlé yín náà máa pọ́n ẹbí yín á ẹran dí wọn yín àwọn pẹ́ẹ́ni yíya kí ní ìró ṣùgbọ́n ọmọ yín ó máa jìyà àwọn onáàbà ní sẹ́wọ̀n adẹ́fẹ́ ẹ̀mí pa wá ẹ máa pa wá ṣe wá rí ọmọ tí ẹni tó sọ̀rọ̀ tán ní ìsìn ní ìsìn tó sọ̀rọ̀ tán ní ìsìn òkú ẹ̀ ni wọ́n ń gbé bọ̀ yẹn o ṣe é mọ̀ pásọ tó wà lọ́rùn rẹ̀ náà nìyẹn wọ́n dẹ̀ tágẹ́ẹ̀tì ẹ̀ definitely láàrin àwọn tí wọ́n jọ dúró ń bẹ̀ yẹn Boko Haram náà wà lára wọn ọmọ tó sọ̀rọ̀ tán nísìn ṣe bó ore sáà rí aṣọ tó wà lọ́rùn ẹ̀ òun náà ni wọ́n fi ń gbókù ẹ̀ bọ̀ yìí kò pẹ́ tó sọ̀rọ̀ yẹn ni wọ́n pa wọ́n yìn ní ìbọn ó dẹ̀ kú ṣé ẹ ti rí i ọmọ tó sọ̀rọ̀ tán nísìnyí nìyẹn o ẹ wo oúnjẹ láàfin ọba olórí burúkú ẹ̀yin ọba òfò ẹ̀yin olórí burúkú tó yẹ pé wọ́n ń fi yín jẹ ni olóṣèlú ló ń fi yín jẹ ẹ̀yin ọba òfò tó yẹ pé gbogbo yín máa ṣòfò tilétilé ni ẹ wo oúnjẹ nínú ilé wọn tó kó jáde. Thank you.

oúnjẹ tó jẹ́ pé ní àsìkò coronavirus oúnjẹ tó yẹ kẹ́ ẹ máa fún wa jẹ nìyẹn gbogbo oúnjẹ tí wọ́n pín fún yín ẹ ti kó sínú ilé tiyín nìkan ẹ kó fún wa ẹ̀yin náà lẹ́ ń dá jẹ ẹ̀yin náà lẹ́ ń dá pín ẹ̀yin náà lẹ́ ń dá mu gbogbo àwọn ọba pátápátá náà pín oúnjẹ fún gbogbo àwọn lídà pátápátá ni wọ́n kó fún ṣùgbọ́n ẹ̀ kó kalẹ̀ inú ilé tí nìkan lẹ kó sí ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ gbogbo àwọn ọba pátápátá la gbọ́ nígbà yẹn ṣebí táwọn ẹdó ni àwọn ẹdó ti bẹ̀rẹ̀ àwọn ẹdó ẹ wo bọ́n ṣe kó ìbọn wọn ti múra sílẹ̀ ẹ̀yin yorùbá ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ òdùtí ìlú tó lùwà bí ẹ̀yin àgbẹ̀kọ̀jà ẹ̀yin ẹ̀yin ẹ̀yin OPC ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ dákun ìbọn ti wá da sẹ́yìn náà ti múra sílẹ̀ torógun ti wọ̀lú ṣé mo ṣe máa pa àwọn ọmọ yín gbé leléyìí ṣé bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ṣe máa pa ogbà àwọn ọmọ yín tán nìyí kí ni ìgbáradì tẹ́ gbáradì àwọn haúsá náà ti gbáradì o ibo ti gbáradì ẹ̀yin dà ẹbẹ́ rí sójà láàrin àwọn eléyìí kódà sójà tún wà lára wọn ṣùgbọ́n àwọn tọ̀dọ̀ tiwa ń kọ́ wọ́n ponú wọ́n rìn dè wọ́n rẹ dẹ́ wọn ṣe nǹkan kan àwọn náà wàá bá wa pa wọn. àwọn àwọn tí wọ́n lọ sọsẹ lánàá orúkọ wọn hàn bẹ́ẹ̀ o ẹ máa rórúkọ wọn orúkọ ẹni ìkan wọn hàn bẹ́ẹ̀ ah, ah, na m be dis. sẹ́ni pé awúsá ni m yàyà m yàyà sẹ́ni mo dey say abu still dey on street o. àwọn tó pa wọ́n ní tó gate lánàá. they kill. kínní ẹ̀ já sílẹ̀. wọ́n dey call scatter lekki tó gate where we dey where we dey do our thing see their thing. sista na the emma where you know where you show where you know see na him be dis hausa see their name emma yaya na him dis na dey call scatter lekki tó gate o mo dey say abu still dey on street o. Yes, sir. They don't kill us here. See two gates. Now there we dey see so na there we dey see so see dem see am no be say na jokes no be jokes afọ all those soldiers o. Oh. <laughs> ee eh, ó dà pé lè Tinubu táwọn ọmọ yẹn ti lọ pariwo láàárọ̀ ẹ̀ ni ilé tó yẹ kẹ́ ẹ ti juná sí. ah kó dẹ́ kán dẹ̀ rí bàbá yẹn kán dẹ̀ mú kán ná nínàkúnà ẹ wọ ọpọlọ ọmọ nílẹ̀ ẹlẹ́ ẹ wọ ọpọlọ sẹ́rọ ọpọlọ bó ṣe fọ́ wọ́n fìbọn ńlá fọ́ orí ọmọ ọlọ́mọ dànù wọ́n fọ́ agbárí ẹ̀ wọ́n fọ́ sí igbó ẹ wálẹ̀ ẹ fẹ́ dèrè ẹ wálẹ̀ yìí ó dèrè tó tinú yín jáde à ẹ̀ lè dèrè wọn ẹ̀ tí ẹ̀ lè dèrè ọmọ ni kò tiẹ̀ sí ní ẹ̀ lè dèrè wọn gbogbo tó ń dùn nínú yín yẹn ẹ̀ lè dèrè wọn gbogbo wọn pọ́pọ́tà máa kú wọ́n máa kú tilétilé ẹ máa kú tìrantìran gbogbo tó dùn nínú yín ló máa bàjẹ́ lọ́jọ́ àárọ̀ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe balẹ̀ ẹ pa àwọn ọmọ yẹn dànù lánàá ẹ̀mí yín náà máa di Tinubu gbogbo ọmọ tó bí àdàbí tó bá jẹ́ pé lóòtítọ́ o mọ̀ ń pa rẹ̀ o ṣùgbọ́n tó o bá mọ̀ ní ipa rẹ̀ o ò ní jèrè àwọn ọmọ tó bí bàbá ẹ̀ ní jèrè wọn sanwóolu àfi tó bẹ́ẹ̀ pé ẹ̀mọ́ ń pa rẹ̀ bó ṣe sọ lóòótọ́ lẹ́ fi máa dèrè ọmọ gbogbo yín pápátá tẹ́ ẹ lẹ́ẹ̀mọ́ ń pa rẹ̀ torí olóòmọ́ ń pa rẹ̀ ni ṣùgbọ́n tí gbogbo yín mọ̀ ń pa rẹ̀ ẹ̀ ní jèrè ọmọ ẹ̀ ní jèrè àwọn ọmọ tó tinú yín jáde ń tẹ́ ẹ ṣe fún tẹ́ ẹ ṣe fún orílẹ̀ nàìjíríà lánàá ẹ dojú ti gbogbo gbogbo wa ẹ dojú ti wá. ẹ dojú tì wá kò sí ìlú tí ó mọ kò sí kọ́ńtì tí ó mọ̀ pé ẹ sọ sí lánàá àwọn ọmọ tó yẹ kẹ́ ẹ fi wọ́n sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń sùn sí ilẹ̀ ẹlẹ́ ṣebí gómìnà wà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ eléyìí sí àga nídìí wọn àwọn ọmọ eléyìí kò síbẹ̀ wọ́n dẹ̀ faradà títí títí wọ́n fi nípa wọn kàwé parí àwọn ọmọ yẹn lẹ tún wá ń pa àwọn lẹ́ ń padà nù. No ẹ̀wọ̀n lẹ́ ń ṣùtì lẹ́ ń gbẹ̀mí wọn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ wíńdò tójò náà bá rọ̀ ó máa lọ ó máa rọ̀ láwọn ọmọ yẹn lórí ni tí òjò bá rọ̀ ó máa rọ̀ lé wọn lórí ni ẹ ẹ wo ibi táwọn ọmọ ọlọ́mọ ń jókòó sí kò sí àga blọọkì blọọkì ayé john ni wọ́n fi ṣe kínní ẹ wo ilẹ̀ ẹ wo títì ẹ wo omi ẹ wo inú omi làwọn ọmọ jókòó sí kò sí àga ní skul àwọn ọmọ èdè ìfaradà block ni wọ́n fi ń ṣe tébù àti ìjókòó ẹ̀dẹ̀ wábẹ̀dẹ̀ ń pín owó ká ewu omi tí àwọn ọmọ yín mu àwọn ọmọ èdè ronú pé káwọn fún faradà wọ́n tún faradà tán omi tí ò da ni wọ́n mu ṣé bíbì kan ní ní abá ẹ ní Akwa Ibom ní Cross River kò sí nǹkan kan níbẹ̀ yẹn ewu táwọn ọmọ fi mu ilẹ̀ lẹ́ẹ̀ ń jókòó sí. Si ẹ wá ní ká gbẹ́nu tí ká máa wò yín níran bàbá èyí tèmi ti sọ fún mi mo ti sọ fún yín ṣùgbọ́n èmi bá yín fa gbogbo èpè tí gbogbo àgbáyé sẹ́ pẹ̀lú bógo ṣe ń jẹ́ tọlọ́run ó máa mú yín tilétilé ó máa mú yín tirantiran ẹ rántí ìkúnlẹ̀ àbíyamọ fọ́ìsì tí mo play lánàá torí ọ̀pọ̀lọpọ̀ bí ilé mọ̀ wá mo máa tún gbé mo máa tún gbé torí wọ́n ti pariwo kó tó di ọjọ́ èní Buhari mọ̀ ń pa rẹ̀ Kaba mọ̀ ń pa rẹ̀ àwọn Tinubu àǹkò gbogbo yín lẹ mọ̀ ń pa tó ń wà ńlẹ̀ ṣùgbọ́n gbogbo yín pátápátá tẹ́ ẹ gbọ́wọ́ níbẹ̀ ẹ máa fọwọ́ tí yín náà báwọn òbí yẹn ṣe fi ọwọ́ wọn gbá ọmọ wọn sílẹ̀ yín náà máa fọwọ́ tí yín náà gbá àwọn ọmọ yín sí ìyìn wálé tẹ́ ẹ bá ti mọ̀ ń parẹ́ o ẹ dákun ẹ má sùn ẹ sì sùn Wàsíù Àyìndé kí ni wọ́n pè ẹ́ ní máyégún fún kí ni wọ́n pè ẹ́ ní máyégún fún o jáde lẹ́ni kó o sọ̀rọ̀ láti fi lè àdírẹ́sì àwọn ọmọ yìí wọ́n dẹ̀ pé rẹ̀ ní máyégún o bọ́ síta gbangba kó o sọ̀rọ̀ o wá dákẹ́ ọ̀sẹ̀ bíi pò gbọ́ àwọn ọbọ̀ òfò ẹ mú gbogbo òòṣà wá ẹ ti kó travel tán ẹ wá ní alálẹ̀ kí ló dé tí alálẹ̀ yìí ò lè gbà yín sílẹ̀ nísìnyí alálẹ̀ kan ló ń dẹ nìkan láàmú alẹ́ lè ò ṣe gbà yín sílẹ̀ nísìn ní ìró tó yẹ pé wọ́n ti fi kó gbogbo òfì wọ́n ti kó ìyàwó jọ sínú ilé níbi tí àrífín dé ẹ ti kó ìyàwó jọ sí inú ilé kí ọba máa níyàwó bíi mẹ́wàá twenty àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó yẹ pé wọn àwọn ọmọ twenty àwọn ọmọ ẹ̀jẹ̀ ìbálẹ̀ tó jẹ́ pé ẹ̀ tó ń lo ògo wọn ni ẹ wà gbé nǹkan tí wọ́n mọ̀ sí lé wọn lọ́wọ́ bí ọmọ ìbejì bí ìbẹ́ẹ̀ta wọ́n mọ̀ sí lọ títí láéláé ni ta ni yóò fẹ́ wọn ta ni ó fẹ́ wọn. ẹ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá àti ẹ̀yin àwa ọmọ nàìjíríà àti àwọn ọmọ yorùbá àti ọmọ ibo ẹ jọ̀ọ́ tẹ́ bá lè pass information kan tá àti kẹtẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà gangan close source ló pè ní àgbàlagbà ni tó dẹ̀ súnmọ́ àwọn tó súnmọ́ àwọn politicians sí dáadáa ló pè ló sọ ló bá mi sọ láàárọ̀ tó aṣọ fún almost two hours tó sọ fún mi pé tí n bá lè gbé o pé òun ò lè sọ jáde òun ò dẹ̀ lè sọ fún àwọn ọmọ òun ó ti bá lè ti bá lè sọ kí sọ fún àwọn ọ̀rẹ́ mi kán máa pass ẹ̀ka tó ṣẹlẹ̀ nàìjíríà ṣẹ́rí ẹ̀ka tó ṣẹlẹ̀ nàìjíríà gan ni dáàdi yìí sọ fún mi ó ní kò kí ṣe ẹ̀bi buhari ó ní kò ṣe buhari ló da nàìjíríà rú ó ní kò dẹ̀ kí ṣe ẹ̀bi buhari ó ní buhari is a nice man ó ní buhari is a nice leader ó ní ká wo ìgbà buhari àti ìdí àgbọn pé ìgbà wọn ni nàìjíríà ní the best government tó lágbà tá ti pàdé àgbà tí wọ́n ti lé wọn kúrò bẹ̀ oríka tó oríka wo kan tó ṣẹlẹ̀ nàìjíríà oní buhari is a nice man oní buhari olófẹ́ olófẹ́ tún nàìjíríà ṣe oníbọ̀tán wọn kan wà tán pé ní àwọn kabab ó ní àwọn northern kabab àti south west kabab ó ní wọ́n ní agbára gan ó ní kataba ti sọ fún president ni president máa tó máa ṣe ó tí president ò bá ṣe oníṣẹ́dá kan pa àbíká wá ọgbọ́n tán máa fi lé kán máa fi gẹ́rì dẹ̀ ó ní nǹkan tá a máa ṣe nìyẹn ó ní àwọn kabab ló máa ń control epo wa òun ló control owó wa òun ló máa ń control everything àwọn ló máa appoint ministers àwọn ló máa àwọn ló máa ń ṣe governors pé kán wọlé ó ní ẹ tó bá lè go against will wọn ó ní ìṣẹ̀lẹ̀ kan pa á ó ní wọ́n máa assassinate ẹ̀ ni àwọn ọ̀nà northern kabab àti àwọn south west kabab ó dárúkọ ti south west ti ọ ti olórí akabab south west ó ní ìsẹ ó ní ìsà Bọ́lá Tinubu ó ní olórí akabab ti south west olóde ní àwọn olóde ní wọn sọ́bọ̀ jọ̀bọ́dínẹ̀tẹ̀ tán wà lára díẹ̀ ó ní Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀ ó ní ó ní Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀ ó ní Fáṣọlá wà ń bẹ̀ ó ní bọ̀fáṣọlá gentle ó ní Lai Muhammed olówó à ń bẹ̀ ó wá ó tó kàn tó dárú ó tó dárú kọ wọn but mi ò lè rántí orúkọ wọn ó ní but òun ni leader ti south west kábàbí yẹn ó ní kàtàbà sọ president ni president máa ṣe ó dásọ àtọ́ pé gbogbo gbogbo ẹni tó bá ti appoint ní south west pé kí Buhari kó kó appoint fún minister ó ní Buhari ò lè sọ pé náà ó ní ilé tọ́mátì tí tọ́mátì yàn fún Buhari Buhari máa ṣe ó ní kí n wo ìgbà the first time tó yẹ kó bẹ̀rẹ̀ sí sick tó lọ sọ́spítù tó lọ sọ́spítù ó ní kò fẹ́ gbọ́ràn sí àwọn kàbábẹ̀ lẹ́nu ni tó bẹ̀rẹ̀ sí arrest àwọn tó corrupt àwọn tó kówó jẹ tó ra ẹsẹ̀ tó ń jẹ́lì wọn ó ní kò fẹ́ gbọ́ràn sí wọn lẹ́nu wọn ni èyí tí ó ní kò fẹ́ gbọ́ràn sí wọn lẹ́nu ó ní àṣà tó yẹ kó wọ́n fi ó ní wọ́n fẹ́ pàǹgbà yẹn ó ní wọ́n fẹ́ padànù ó ní pọ̀ tó tún wá gbọ́ràn sí wọn lẹ́nu sí wọ́n sọ pé wá kó ṣọ́rọ̀ ó ní àwọn ló ń control ó ní kò ṣe ìdùnnà ló ń control náà kápá àbẹ̀ ló ń control ó ní ká wọ́n sí pé láìgbà tí gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣe ṣe pé kò lọ sọ hospital mọ̀ pé kò sí ìkìmọ̀ olú ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ó ní tó wáyé ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu nàìjíríà máa ma bàjẹ́ tó because àwọn ló ń control epo àwọn ló control everything kò ṣe president ó ní ó ní buhari is a nice man ó ní gbogbo oníbọ̀ ti gbogbo nǹkan tí àwọn youth ń ṣe yìí ó ló ń tẹ́ buhari lọ́rùn ó ní buhari ò kàn mọ́ bó ṣe fẹ́ àdírẹ́sì wọn ni wípé ká máa àtàkà kàbáàbù yẹn ẹ máa àtàkà ara yín ẹ lọ máa àtàkà kàbáàbù àwọn alágbára south west yẹn ẹ ló máa àtáàkì wọn àti ó ní àwọn ó ní àwọn tó àwọn tó wà sáà tó ẹ̀tọ́ yẹ kàbáàbì yẹn ó ní wọn wá ní àwọn ọ̀dọ́ kan tán fún lówó tó ṣiṣẹ́ fún wọn ó ní ó tẹ́ bá lè máa àtáàkì wọn tán lè máa àtáàkì àwọn ọ̀dọ́ yẹn tán bring wọn down kìtì àwọn ló dáná àwọn tó wà ní north lọ́wọ́ ká tó ó ní àwọn ipa pàtó fẹ́ máa àtáàkì àwọn kàbáàbì lọ́wọ́ yẹn pé ẹ̀yin lẹ̀ dá Nàìjíríà ó ní kò orí kàtà bá ń sọ fún Ọ̀ṣínbàjò àti Buhari ló máa ń ṣe òun ògbọ́n náà gbọ́dọ̀ máa ṣe orí kò ṣe Buhari ló ló ló ló ló eh, slow down Ọ̀ṣínbàjò ó ní àkàbà àbí ẹni orí kàtà bá sọ fún ni ó tí ò bá dẹ̀ gbà olówó <laughs> ẹ̀jẹ̀ yẹn ní ṣùlẹ̀ oníṣòwò ní Buhari ṣe nice man oníbọ̀dọ̀ àkàbà àbẹ̀ ní agbára gan Nàìjíríà ọlọ́run ló da Nàìjíríà ọlọ́dẹ tó control Nàìjíríà orí tí àwọn ọ̀dọ́ bá lè máa pọ̀ ṣù báyìí ó ní Buhari ò ní ọ̀dà military ó ní àkàbà àbẹ̀ ti pè pé kọ́ ọ̀dà military oníbọ̀dọ̀ Buhari sọ pé òun ní ọ̀dà military ó ní bọ̀tà àwọn kàbẹ́ wọn fẹ́ ó da mílítì kó máa lọ máa kọ́ lọ́ máa àtáàkì àwọn youth tó blọ́ọ̀kì náà ṣe protest ó ní because wọ́n ti mọ ibi tí protest fẹ́ lead sí pé àṣírí wọn máa tú ó ní sọ wọ́n fẹ́ lọ ọ̀dà mílítì báyìí ó ní ká máa wò títí next week ó ní wọ́n máa lọ ọ̀dà mílítì on behalf of Buhari ó ní kò ṣe Buhari ló ọ̀dà wọn ó tọ́ àdìlẹ́ ọ̀dà bó mílítì yẹn ó ní Buhari máa sọ pé òun kọ́ lòun ọ̀dà mílítì yìí olúwa bá sọ pé òkọ́ lù ọ̀dà mílítìrì ó náà kaba ló fẹ́ lọ ọ̀dà mílítìrì pé ká lọ́ máa pa àwọn kaba àwọn ọmọ kéékèèké yẹn ó ní wàá dẹ̀ mọ̀ pé tán bá bẹ̀ ṣe pa wọ́n wàhálà máa ṣẹlẹ̀ nàìjíríà nàìjíríà máa dàrú ìka gbọ́ sọ pé ìka tó ṣẹlẹ̀ ó ní ọlọ́run lọ́wọ́ sí i ó ní bìkọ́sì àwọn kaba bí wọ́n ti dà nàìjíríà rú onu àdẹ̀fẹ́ kí nàìjíríà kó lọ síwájú everybody ká máa control ká mú gbogbo èèyàn sí abẹ́ wọn ó ní kàtà ó ní àkànpá ìwé pé fúlàní fúlàní fúlàní ó ní kò kí ń ṣe gbogbo àì ló kún ọ̀fúlàní wọlé ó ní àkàbàbẹ̀ ló kún ọ̀fúlàní wọlé ó ní bó ṣe kó wọlé ó ní kàbá ti south west níbí pàpà ló fún wọn ní ọ̀dà pé ẹ ó yá ẹ kó wọn sí south west níbí ó lò ló tún fún wọn lọ́wọ́ tó tún fún wọn ní igbó tá máa wà ó ní kò ṣe buhari o ó ní ká má ṣe orí buhari ó ní buhari ṣe nẹ́sìn ó buhari káwọn gbogbo wọn kàtá ṣe ni ó dẹ́sọ̀ tí ó mọ̀ fi kó ayé tó kì í fi sọ̀rọ̀ ó ní kàtà kó àbábá ti kọ́ lẹ̀ pé kó kà ló máa ń kà ó ní bìkọ́sọ́ ní agbára gan ó ní tó sọ fún pé tó bá lè ànọ́ọ̀sì wípé eh, Abíọ́lá ló wọlé pé wọ́n máa pa ó ní àkàbà àdúgbò yẹn ó ní wọ́n sọ pé tó bá lè ànọ́ọ̀sì Abíọ́lá pé tó bá wọlé ó ní wọ́n máa pa ó ní kí á ló gbọ́rọ̀ ó ní Abíọ́lá ní Babangida gbọ́rọ̀ sílẹ̀ wọn lẹ́nu ó ní àkàbà bẹ̀ ní agbára gan ó ní bàbá olórí Yorùbá nation yìí tí bá ń jáde bàbá ẹ̀ bàbá báàjì yẹn ó ló máa ṣírí wọn ó ní wọ́n dẹ̀ ti pé bàbá yẹn wọ́n ti sálẹ̀ wọ́n ti pè wọ́n ti wọ́ọ̀nù ẹ̀ pé wá bàbá a máa wo ojú yín ó ní wọ́n ti pé wọ́n ti wọ́ọ̀nù ẹ̀ pé tí ò bá lọ slow down so ó ní àkàbà bẹ̀ ní agbára burúkú ó náà ló dẹ̀ da nàìjíríà rú oníbọ̀ tí àwọn ọ̀dọ́ bá lè dìde ká sọ pé ìkà tó bá fẹ́ dà ní kó dà ká bẹ̀ sí kọjú sí àwọn kàbáàbọ̀ àgbààgbà yẹn àwọn àgbààgbà ó politicians yẹn ká sọ pé wọn ò wá wọn mọ́ ká ní ká máa resign ká máa lọ bá wọn ká máa dalé wọn rú ká máa da ọ̀nà wọn rú ká máa gbà ká máa tẹ̀ padà ká máa gbowó fún wọn ká máa gbowó oníhàrí pé àwọn ọ̀dọ́ dẹ̀ máa gba nàìjíríà mọ́ wọn lọ́wọ́ wọn máa lé gbogbo ọ̀dànù ó ní nàìjíríà máa ráyè ó ní wọ́kàrà bàbá àgbààgbà politician tó bá wà bẹ́ẹ̀ báyìí o ó ní kò gbọ́ ó ní nàìjíríà ò ní lójú ráyè o ó náà dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí máa intimidate wọ́n sì pẹ̀lú military ó dáhùn ọlọ́pàá tiẹ̀ ti ká sókè sí pé wọn àgbọn wọn àfẹ́ wọn ànígbọ́ ọ̀dà ó bọ̀ fẹ́ lu àwọn military sí i please ẹ̀ tó bá gbọ́ mẹ́sàgì yìí ẹ lè bá mi translate sí english ẹjọ torí Ọlọ́run kẹ bá mi pass sáwọn èèyàn wa káwa tó wà nàìjíríà ká máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé àwọn kàbáàbù ló ń bá ló ń dá nàìjíríà rú kò kí ṣe buhari àwọn kàbáàbá alágbára bòkòkò alágbára burúkú ló ń da nàìjíríà rú àwọn ló kọ́ president vice president kan tán máa ṣe àwọn ló control nàìjíríà tán control epo wa tán control owó wa wọn àkíyà ìwọ tó bá gbé mú báyìí wọn ni wọn máa pa olú àdánù ni ẹjọ ẹ máa bá mi páàsì ẹ káwọn ẹ tó wà àwọn ọmọ nàìjíríà ká máa gbọ́ kan tó ṣẹlẹ̀ ọlọ́run àwa pẹ̀lú wa o àní gbé sáájú o fámìlì wa tó wà nàìjíríà wọn àní rògùn ikú òjijì o ebi ò ní pa àwọn ẹjọ ẹ bá mi páàsì ẹ káwọn tó wà àwọn nàìjíríà ká tó gbọ́ ọ̀rọ̀ tó sọ fún mi láàárọ̀ yìí o ṣé ó wá ṣe àbí kò ṣe ṣé ọ̀rọ̀ yẹn wá ṣe àbí kò ṣe ọ̀rọ̀ kó tó di ọ̀rọ̀ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi kó tó di àná tán máa pa wọ́n wọ́n máa pé Buhari máa lóun ò mọ́ ń parẹ̀ pé nǹkan bá ní kó ṣe ló ń ṣe só wá rí bí àbí kò rí bẹ́ẹ̀ ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ àwọn tẹ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn yín wọ́n ti mọ̀ ń parẹ̀ gbogbo wa dákẹ́ ẹ fọwọ́ lẹ́rán Buhari ò lè jáde kó sọ a single word pẹ̀lú bí wọ́n tún ṣe ń pa àwọn ọmọ tó yìí náà Buhari ò tún lè jáde náà kó tún àdírẹ́sì àwọn ọmọ Buhari ò lè sọ̀rọ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ síta báyìí kó tiẹ̀ bọ́ síwájú yín kó tiẹ̀ sọ pé ẹ̀yin ọmọ tán ẹ̀ tún sọ̀rọ̀ náà torí ẹ fẹ́ kógun yẹn máa continue ó ti wá jọ gàtẹ́ báyìí wípé kò ṣe Buhari ló wà láàfin Buhari kọ́ ló wà lásòrọ̀kì ṣé ẹ ti wá rí nísìn ó ga o ó ga o ẹ ti wàá bẹ̀rù ọlọ́run fún ọjọ́ kan ẹ ronú pé àwọn òbí kan ló bí wọn ẹ wá nìkan máa pa wọn ká pípa ti túnṣe pípa kékeré mò ń gbọ́tán ní Tinubu Tinubu dàn wípé please don't kill my son mo ń bọ̀ ṣé ẹ ti mò ń bọ́ dẹ̀ kó má lòdì pé bóyá ó máa dorí kodò ṣé ẹ rí mẹ́sẹ̀gì tí mo ṣẹ̀ rí ń sìn nǹkan tán ní Tinubu kọ jáde so bàbá ẹ lè kọrú eléyìí ojú ugò èṣù èṣù lábí èṣù lábí ó lè ṣerú yẹn èṣù lábí kán mọ̀ pa ọmọ títí ẹ but wọ́n lè pa àwọn ọmọ lọ́mọ. hello ó wà pẹ̀lú yín ẹ ká lẹ́sà. ẹ kú ètò. yẹ́sà. ẹ ra màá kó fúgbàmù bọ́ọ̀ ni. dáadáa ni. ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ọ̀rọ̀ ẹ máa ràn yín lọ́wọ́ ẹ ṣáà ẹ kú ètò nàìjíríà wa yìí. ṣe é fẹ́ bẹ́ẹ̀ burú ṣe é fẹ́ ṣépè ni èpè náà ni àtúnṣe tá a ṣe kí la fẹ́ ṣe kò sí ìkànnì tá a sọ náà. bẹ́ẹ̀ ni só ń lẹ̀. <laughs> kò sí wèrè gbogbo wọn náà olórí ibú ni wọn ẹ fi wọn tá ewé àtàwòtátà pọn iṣẹ́ rí mo ti sọ́jọ́ yẹn pé kò sí gbogbo itọ́ tí a tí a tí tí tí olè olójú kòkòrò máa lè olórí ibú olófò àwọn wèrè tó bá fi tọ́ mọ bí eléyìí ìrìn ní òwò ẹ fi wọ́n lẹ̀ wọ́n kọ́ ọmọ lọ lé wọ́n kọ́ ọmọ lọ lé ìbò àbí wọ́n kọ́ ọmọ lọ lé ìbò wọ́n rò bóyá ọwọ́ ọwọ́ ọwọ́ ọlọ́run ò lè dé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n sọ fún fẹ́ gbọ́mọ ẹ̀ ní ìsìn gbogbo wọn gbogbo ṣe máa pa gbogbo wọn nìyẹn bí ẹ̀sìn ṣe máa bá gbogbo wọn nìyẹn gbogbo wàhálà tó ń já nàìjíríà sí tó ń já yúùtù sí lágbára náà ìrandíran ọmọ wọn ìrandíran lórí ìdíran ìdíran ìdíran ìdíran wọn máa fẹ́ kún lògbà ní lágbára jésù ara máa ní wọ́n ni ara máa ní gángan kú ni ara máa ní wọ́n ni ní orúkọ Jésù lágbára Jésù Kristi mi ò mọ ló tẹ̀jẹ̀ pé mi mọ̀ràn báyìí ló tẹ̀jẹ̀ pé ìwọ̀n bá ṣe tọ́lọ́ sì fún mi tó sì wà ń bẹ̀ mo pàṣẹ ni gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kò sí nǹkan mi Ọlọ́run pé ká sọ omi yóò dẹ̀ rí bẹ́ẹ̀ mo ti sọ torí ara ń ni àwọn youth ara ni àwọn èèyàn wọ́n ṣe ṣe ṣe ṣe wọ́n ní àwọn baba alára àwọn baba wọlé sọ̀rọ̀ àwọn á wọn wá pé ikú ló kàn àbí ọ̀rẹ́ kúrò ọkọ̀ kúrò ní ilé jagunjagun ọkọ̀ tí wọn wà ní jẹ́ ọkọ̀ lásán ọkọ̀ ìbànújẹ́ ọkọ̀ òfò ọkọ̀ wàhálà lórí gbogbo látòrí Tinubu omi nítorí Tinubu àti kékeré báyìí àti kékeré máa wà pé òun lọ kó máa sọ pé òun láìsí òun kò sẹ́yìn kí wàá ní wọ́ kí ló jẹ́ wájú Ọlọ́run alágbára Ọlọ́run wọ́n ṣe ń ní àwọn wọ́n ń pa àwọn ọ̀dọ́ ẹ̀ àtọ́kọ́ọ̀yìn àwọn èèyàn lára ẹ̀ lágbára àìlera ló máa dé wọn ẹbí wọn kò ní ní ìrọ̀rùn láyé ẹbí wọn ní nísìnyí lágbára gbogbo àwọn ní Nàìjíríà ní lára lórí ìlú yẹn ìlú tó dáa ni ìlú táwọn ti parí iṣẹ́ sí lára ni àwọn kan wà tẹ́kọ́ dídí gbẹ̀rẹ̀ àwọn kalẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn dídí gírónì lágbára Ọlọ́run lágbára Ọlọ́run Ọlọ́run máa fọ owó tútù ni lágbára Ọlọ́run wọ́n máa ṣẹ̀sígbẹ̀yìn ayé wọn ni agbára jésù kristi kò sí nǹkan mìíràn tó máa ṣe gbé wọn máa já sófo ni gbogbo ẹ̀ gbogbo wọn rọ́pò pa àwọn ẹ̀wà láì wọ́n máa kú mọ́ wọn lójú rẹ̀ sọ̀rọ̀ lágbára lágbára lẹ́dùn lágbára lẹ́dùn lágbára àwọn tó ní ilé ayé lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá sọ́dẹ̀ gbòó ṣe máa sọ̀rọ̀ lágbára àwọn tó sọ̀rọ̀ fúnlẹ̀ ayé lọ́wọ́ wọ́n sori ibú ni wọ́n sori

ẹ̀yin tí báwọn pẹ fẹ́ pè ẹ lè pè mí wọlé. olórí bú wọn ò fẹ́ kí network wọn ò fẹ́ kí network wọn fẹ́ àfẹ́ sí network. no Nigerian call Nigerian call ló já wọlé ló já dànù. mi mọ tó báyìí bí wọn tẹ ní wọn lé wọn lè rí afẹ́fẹ́ mú wọn lè rí wa mú wa gbọ́ ọlọ́run wọn ò máa jò ní wọn ò máa jò bí aṣẹ gbogbo wàhálà wọn gbogbo ìsáré sọ́kè wọn tó ń sáré lọ France tó ń sáré lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó jó dànù lójú ẹ̀ lójú ẹ̀mí ẹ̀ kó tó lọ ni mo sọ pé tó kí gbogbo wọn àwọn tó ń ba nàìjíríà wa ẹ jẹ́ kó tó di pé wọ́n tún kúrò láyé gbogbo gbogbo nǹkan tó ti kójọ ló máa bàjẹ́ lójú wọn lágbára Ọlọ́run lágbára Ọlọ́run àfitẹ́fẹ́ mú wọn nìyẹn lára lóko ká jẹun wá di wàhálà ká wá ká gbégbé ilé ayé ìrọ̀rùn ó di wàhálà ká má lò náà ìrọ̀rùn èlò náà fi ṣe náà èlò ni Nàìjíríà fi ṣe náà èlò ni ìnáwó fi ń ṣojú ọ̀nà ká dá fún wọn ìran ríran mo ti sọ a kò sẹ́dá kò sẹ́dá tó lè sọ pé òun fẹ́ fojú gbóná kó fojú kó lóun fẹ́ fojú kóòrùn lágbára ọlọ́run gbogbo wa láwọn gbogbo wa láwọn sókèsódò tí mo sọ fún gbogbo owó tó ń kópa mọ́ mi ìfẹ́ mọ́ ilé tó bàjẹ́ ẹ ju wọn báyìí náà máa lò wọn oníbùsẹ̀ gan wọn máa ṣàìsàn wọn ò ní lè sọ̀rọ̀ mọ́ wọn á di arọ wọn á di lúndù tó yẹ pé ojú wọn báyìí láà máa lo owó yẹn láà máa fi tún nàìjíríà ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ló máa rí wọn ní wọn ní jèrè láyé wọn àwọn ní jèrè aṣọ bọ́dọ̀ lápò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí nìyẹn kò sí bí afẹ́fẹ́ ṣe lè máa fẹ́ tó kò sí bó ṣe lè ṣe tó títí ó máa níbì kan tó jẹ́ orin ìtàn múni mo sọ pé lórí ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run bless wa àwọn kan sọ pé láìsí wọn kò séyàn kò séyàn kò sí kò sí kò sílẹ̀ Yorùbá wọn ayé ayé máa ní àwọn àwọn àwọn tó nílẹ̀ ó máa ní wọn lára àwọn tó ọdún tó máa ọdún máa kàn sí wọn mo sọ pẹ̀lú àwọn ọmọ tó kú iṣẹ́ àwọn ọmọ tó ṣẹ̀ wá kú ètò tẹ̀ òun ló ń ká mi yàrá tó yẹ kí wọ́n yẹ òkú wọn ni wọn láì tàlá ẹ̀ àkúfà ní ilé wọn ilé wọn gbogbo pátápátá mi ìfẹ́ mọ̀ láti sọ̀wọ́lú àti sọ̀wọ́lú àti rẹ́sẹ̀ àti gọ́vnà àti gbogbo wọn tó ń lọ́wọ́ tó wọ́n kú bẹ̀ lágbára lọ́rùn ọmọ wọn ní jèrè ọmọ lágbára lọ́rùn bẹ́ẹ̀ ló ṣe máa rí mi sọ ọmọ eré tí mo ṣe àṣẹ ti rọ̀ mọ́ ilé káfíń kú lọ wọn náà máa bá wọn wọn máa kí wọn máa kó yòókù lọ wọn máa kọjá wọn máa kọjá wọn ẹ ṣe àṣẹ yìí. God bless you. I should be grateful. Yes, sir. Yeah. Yes, sir. Eh, nígbà tí ọ̀gá sójà dáhùn pé òun ò mọ̀ kankan pa tó ṣẹlẹ̀ ìwọ kọ̀mándà kó tó di pé àwọn ọmọ máa kúrò ní kó tó di pé èèyàn máa jáde ó máa níye ìbọn ọta ìbọn kódà kó tó di pé ẹ máa wọ́n máa sáìn lásán èèyàn kànlédé torí ẹlẹ́ẹ̀mọ́ ń parẹ́ wọn kànlédédé kúrò ní abẹ́ yín kí wọ́n lọ bẹ́ẹ̀ yẹn kò pọ́síbù wọn lè dédé kúrò ní abẹ́ yín kí wọ́n dédé bọ́ síta wọn kódà kan tó lọ lásán kan tó jáde wọn á sáyìn ẹ ráìfù tí wọ́n fẹ́ àbí ìbọn tó fẹ́ kó lọ àwọn gọ́ọ̀n tó máa kó jáde wọ́n máa sáyìn ẹ̀ gbogbo ráìfù tó máa kó jáde wọ́n á sáyìn ẹ̀ ọ̀tá tó máa jáde wọ́n á kọ́ sílẹ̀ wọn dẹ̀ lè lọ láì má ṣe pé wọ́n sáìn jáde pé iye àwọn báyìí náà fẹ́ jáde wọ́n tún wá lọ ẹ wá ní wọ́n kó àwọn tàǹkì wọlé pé àwọn tán wọlé ẹ̀ mọ́ ń pa wọn àwọn tó lọ sí ẹ̀jẹ̀ ń gbọ́ ìbúrò ọ̀bọ̀n ní ìlú ẹ má pè mí lórí whatsapp bẹ́ẹ̀ dẹ̀ ní oríṣiríṣi ọlọ́pàá ló wà àwọn police station wà ní àdúgbò yín bẹ̀ yẹn ní lẹ́kí ẹ̀jẹ̀ ń gbọ́rò ọ̀bọ̀n ní gbogbo wákàtí yẹn kò sí ọlọ́pàá kankan tó lè jáde wá bá wọn ní ibẹ̀ ọlọ́pàá kankan ò lè wá kó wá bá wọn sójà kankan ò lè wá sí ojú ibẹ̀ yẹn ẹ wá lẹ́ẹ̀mọ́ ń pa rẹ̀ ẹ ní mọ̀ ń pa ìjọ tí ọjọ́ ọkú yìí máa dé ìjọ tí àwọn ọmọ yìí máa kú kú òjijì ẹ ní mọ̀ ń bẹ́ ẹ ní sí bẹ́ẹ̀ ńjọ yẹn tí wọ́n á fi pa wọ́n nípakúpa bẹ́ẹ̀ ṣe wéèsì ẹ̀mí àwọn ọmọ yẹn ọ̀run máa wéèsì yín dànù ni wọ́n máa fi ẹ̀jẹ̀ àwọn ọmọ tiyín náà ṣe ètùtù ilẹ̀ nàìjíríà ni wọ́n máa fi ṣe ẹ̀yin tó jẹ́ pé ẹgbẹ́ lídà yorùbá ẹ má pè mí lórí whatsapp ẹ jọ̀ọ́ wọ́n máa fi pè yín wọ́n máa fi yín ráre ni ẹ pè mí direct ni tẹ́ bá ti lè pè mí direct ẹ pè mí lórí Tenny ọmọ ológo whatsapp tẹ́ ẹ fi ń pè ni mo fi ń ṣe show tẹ́ bá ti lè pè mí direct ẹ pè mí lórí Tenny ọmọ ológo ẹ wá ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ dìndìnrìn gbogbo yín wá ń parọ́ Tinubu lòwò mọ́ ń parẹ́ ó ń tẹ́wọ́ pọ̀ bí àjẹtọ́pọ̀ ọmọ rẹ̀ jẹ́ òun ò mọ̀ ń parí ó tẹ̀ tún rẹ́rìn tiẹ̀ torí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ àti mọ̀ pé rẹ́rìn ni ìwọ sanwó ogbó ìwọ náà ń tẹ́wọ́ pẹ́ ìgbà ayé tiẹ̀ eléyìí tó lọ sẹ́rù eléyìí ṣẹlẹ̀ ẹsẹ̀ rí ò dáa bóòsì mo mọ̀ náà ẹni bá tán bá wọ ẹ̀dàkùtà ẹni tó bá dà mọ̀ ẹ bá mi wo gìgìrì ṣẹṣẹ ṣẹṣẹ rẹ da ṣé kìí ṣe àwọn ẹlẹ́sẹ̀ kó jẹ gbé àwọn tẹ́lẹ̀ṣẹ̀ tán máa rí báyìí tó jẹ́ pé ẹ̀gbẹ́ máa ń wà níbi ẹsẹ̀ wọn mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ẹsẹ̀ wọn ẹ̀gbẹ́ máa bá bẹ́ẹ̀ ibi tí wọ́n bá fi ẹsẹ̀ wọn dé báyìí wọ́n máa ń dabẹ̀ rú ni ọ̀dẹ̀gbẹ́ gọ́fúnà láàrin ọdún tó fi wà ó ti ní gbogbo aráàlú lára ó fi ara rọ aráàlú ìwọ ìkan náà ló gbọ́ ọ̀kadà táwọn ẹlẹ́lẹ́ni fi ń dé láì pò pèsè iṣẹ́ fún wọn ó kó ọ̀kadà kúrò lórí títì ó bà tàwọn ènìyàn jẹ́ lóríṣiríṣi ẹ̀ tó tún ti ṣe ẹ̀tún nǹkan ṣe. hello sir. hello. yes hello ṣe fẹ́ dá sí tòní Yeah, I think I've bá yín one or two things. All right, sir. ń gbọ́ yín Uh, actually my try kí n sọ yorùbá lẹ́yìn níwọ̀n bá díẹ̀. uh, it's tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà orílẹ̀ very very pathetic. ẹ bẹ wá gbóhùn sókè sà. ah okay ó jẹ nǹkan tó bá èèyàn lọkàn gidigidi tó dẹ jẹ pé ó ti show gẹgẹ bí àwọn olórí nàìjíríà ìlera wọn lórí ó ti show pé èèyàn tó wà responsible kò ń ṣe ní ni ó ti bẹ̀rẹ̀ náà. tó wà ní ìwé àti gbogbo ìwà wa ti mọ̀ pé ìwà tí ò ń ṣèwà ẹni tó wà responsible ni ìwà atọ́nijẹ ìwà ilé ìtàn dẹ̀ tó wá ṣe ìwà ti show pé they are nothing but cowards kan tí wọn bá kí ń ṣe ojo. wọ́n láwọn ò gbọ́ yín sá o. ọ oh, ok ah, mi lè sọ̀rọ̀ sókè jù bẹ́ẹ̀ náà lọ tó tí wọn bá kí ń ṣe ojo. ok ká tí wọn kì í ṣe ojo ni wọn ò ní lọ kó amótàn wọ́n lọ fún face àwọn ọmọ kéékèèké hmm. àwọn armless protesters àwọn tí wọ́n mú nǹkan kan dání wọ́n ní bí ammo tank ok ẹni ammo tank lọ́wọ́lẹ̀ lọ face Boko Haram ah. so ìyẹn ni pé wọ́n ní ammo tank lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ̀lé rúlà o ni Boko Haram bẹ́ẹ̀ ń parí mélòó ni Boko Haram tí wọ́n kóra wọn jọ wọn ò tó wọn ò tó ná àwọn ọmọ yìí jáde yìí náà in numbers wọn tó wọn nà ẹ capture wọn àfi àwọn ọmọ kéékèèké àwọn ọmọ school àwọn student tí wọn rí pé enough is enough lẹwa lọ ṣùtù wọn lórí ilẹ̀ ń ṣe everything and you rightly said nísìnyí wípé pé kí àti military leader ló fẹ́ deny ìparun òun kò ṣe kò sí yìí kò sí wọn ní rules and regulations kí anybody tó jáde kúrò nínú station o máa give account fún amúlò tó jáde hmm. so ṣé wọn ò mọ̀ sórí sìn ṣé kò sí ibi tí wọ́n kàn ń tan àwọn ará ìlú wọ́n ń parọ́ gbogbo wọn wọ́n jọ ń tan àwọn èèyàn ni wọ́n jọ ń tan àwọn èèyàn i'm just happy pé ń sìn àwọn youth dìde this is something tó yẹ kó ti happen long long long long time ago but adúpẹ́ kó happen sìn àwọn ọ̀dẹ̀ ti sọ síwájú nínú àwọn notes tí mo kọ síbẹ̀ yẹn pé àkọ́kọ́. Uh, bóyá nísìnyí bóyá lọ́la tẹ bá máa ṣe program míì ẹ fún ẹ jẹ́ ká fún àwọn tí wọ́n lùzẹ̀ ní wọn yìí ní one minute silence because àwọn fi ẹ̀mí wọn lélẹ̀ fún nàìjíríà ni and uh, they will not do it in vain they will not go all these things will not go in vain because nítòfilé mú youth tí wọ́n dìde mo ti mọ̀ pé ó ti tó time tí òfin máa dé sí gbogbo nonsense táwọn olóṣèlú ń ṣe now ẹ jẹ́ ká wá wò bí olóṣèlú kan ṣe ló ń fẹ́ gbígbá ìlú ní àmìlà election tó ń bọ̀. i'm so happy pé níbi tẹ àwọn tẹ̀ ń ṣòun sí i àwọn èèyàn fún àwọn èèyàn lówó hmm. wọn ò gbà lọ́wọ́ wọn. wọn ò gbà o. nísìnyí nigerians láti mọ̀ ń sìn yín tí àsìkò election bá ṣe máa wáyé nígbà mìíràn anybody tó bá wá kówó fún yín pé kẹ́ ẹ dìbò fún àwọn àbí wọ́n kó bàtà wọ́n kó gàrí fún yín ẹ gàrí wọn kẹ mọ wọn lójú kẹ mọ wọn kẹ sí wọn láyà because enough of pé kí wọ́n máa kí wọ́n máa rẹ oúnjẹ kán dẹ̀ máa lérò pé ẹ̀gbọ́n àbẹ́ ìmọ̀ nǹkan tẹ̀ ń ṣe pé à ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ tá a bá tún padà lọ bá wọn sìn ní tá a bá ti fi tó wọn lójú wọn máa gbà náà ni. So it is about time now for Nigerians láti dìde láti mọ̀ wípé ah, everything kò ń ṣe owó pé ẹni tó bá ti wá bá wa tá a bá tó bá ti fún wa lówó ẹjẹ á dìbò fún wa no no no no no no no no let's stop that and then again àwọn youth àbáwọn tó bá ń protest mo fẹ́ rọ̀ wọ́n fún nǹkan kan ó lè difficult but àwọn nǹkan tó jẹ́ nǹkan ìní tó jẹ́ ẹni tó ń wúlò fún majority lọ́la tó máa wúlò fún public bíi ká lọ sí ah, kí ni àwọn bọ́ọ̀sì tó ń lò lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fi ń kó àwọn èèyàn òkè kí wọ́n má lọ sí irú nǹkan bẹ́ẹ̀ kó má dáná sọ nǹkan bẹ́ẹ̀ yẹn because àwọn òun náà ló máa sọ́ra masses náà ni àwọn èèyàn yóò ní bá ń gun public transportation ẹ̀yin náà lè máa gùn tí wọn bá dẹ̀ kó sí position wọn tí wọn bá sí government wọn lé ní wọn owó tán tún máa tún fi ṣe nǹkan yẹn nǹkan tó bá bàjẹ́ yìí owó tó yẹ kán ná sí ọ̀nà míì owó làwọn fẹ́ ná sórí ibẹ̀ yẹn láti kó jẹ náà ni ẹ tágẹ́ẹ̀tì nǹkan tó jẹ́ nǹkan ìní tí wọ́n tí wọ́n dí owó wa tí wọ́n fi kó ẹ ìmájì àwọn fídíò template ilé ọba ọba tó jẹ́ aṣojú aráàlú wọ́n hmm. kó oúnjẹ palliative kìíní fún yín ẹ eh. lọ hàn dẹ̀ sílé yín ah. ẹ lọ hàn dẹ̀ sílé so ìyẹn á jẹ́ kẹ́ ẹ mọ bí àwọn èèyàn ṣe rí ní Nàìjíríà at every point at, at, at, at every strategic places tẹ bá ti rí àwọn èèyàn tó fèèyàn sí bóyá kánsílọ̀ ni o bóyá chairman local government ni o commissioner ni o chairman local government ni o gbogbo wọn ọba ìlú gbogbo wọn DPO gbogbo wọn ni wọ́n ń ṣàìfọ́n nǹkan tó jẹ́ ẹ̀tọ́ àwọn ará ìlú ẹ̀wọ̀n ọlọ́pàá tẹ lójú àwọn èèyàn kan ẹ máa post picture àwọn èèyàn yìí mo ti sọ sórí ibẹ̀ yẹn ẹ máa post picture àwọn èèyàn lọ́sọ̀dẹ̀ gbé fọ̀ yìí gbogbo ẹ̀mí èèyàn tí wọ́n pa yẹn tó fi ìgbà sọ́wọ́ àlọ́wọ́ owó níbọn lọ́wọ́ sí ló ṣe ìbò máa gbé bọ́ọ̀lù máa rìn lórí títì hmm. àbí òun lórí títì mọ́nu gbogbo wọn àti tó tàn kalẹ̀ ní mọ́tò tó gbé bọ́ tó tó fáwọn èèyàn lówó lọ́wọ́ ẹ̀ ẹ̀ mọ́ ó sì ṣọ̀rọ̀ yẹn yasin they will pay for it they will pay for it ẹ̀rọ wọn báyìí wọ́n máa gbé akáàkiri tó àwọn orí àwọn orí àwọn tí wọ́n ti ń pe ara àwọn àwọn pọ́ǹtì eré àkọ́kọ́ ló máa fi ṣèlú wọ́n wá fẹ́ràn wọn ṣe dùdú. àmì. òun òun láyà láyà wọn sọ kó sọ̀kalẹ̀ ó gbébọn fún àwọn èèyàn tí wọn ò fọ ọkàn tó wọn ṣe kọ́kọ́ fún àyẹpẹ ẹjẹ káwọn bó ṣe máa bó ṣe máa escape ẹ post the picture kódà tí ó bá kúrò náà ìjà tó bá tra. picture rẹ ti wà online tẹ́lẹ̀ picture ẹ wà lórí wall mi mo ti gbé látàárọ̀ olórí burúkú ni. ẹ eh, and then again mo tún fẹ́ kí àwọn youth tó ń protest a máa tún wá means a máa a máa involve international communities gbogbo àwọn èèyàn wọ̀nyí wọn ètò bá ti ní citizenship any country nínú wọn a máa ṣe débi pé wọ́n máa gba citizenship yẹn lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni irú wàásù àyíndé yẹn kí wọ́n gbà lọ́wọ́ wọn àwọn Tinubu àwọn MC Olúọmọ kàn gbà lọ́wọ́ wọn. ẹni tó bá ní visa nínú wọn ẹni tó tì ní ẹni kọ́ńtì fún wọn ní visa tó fi jáde embassy wọn nàìjíríà máa bọ́ ọ̀nà dànù gbogbo eléyìí a máa gbọ́ a máa stand warning fún international community hmm. gbogbo ẹ̀ ló máa happen. bẹ́ẹ̀ni. tó wọn ní kúrò ní yẹn wọn ní kúrò ní yẹn gbogbo nǹkan ṣe yìí gbogbo wọn máa jìyà ẹ̀sìn ṣe nàìjíríà náà ti máa jẹ́ wọn ní kúrò tẹ̀bí gbogbo nǹkan tó ṣe fún un ní France nísìnyí gbogbo wọn múra lẹ̀ kan múra lẹ̀ tó fi pé ọlọ́pàá mi ló máa dà lẹ̀. ṣé lóòótọ́ ni wọ́n ti mú Tinubu ní ní France ni. dádì. wọ́n ti lọ àwọn èèyàn ti lọ yapa níbi tó wà pẹ̀tà ọlọ́pàá dúró yà. ooo. Oh. gẹ́gẹ́ bí nǹkan tá a rí wọn tó ojú ẹ̀ wọn tó ojú ẹ̀ for picture tá a rí tó circulate àwọn ọlọ́pàá wà bóyá Nigerian embassy ni àdó lòó bóyá bóyá Nigerian house tó wà ní France ló wà àwọn èèyàn sọ fún pé kó jáde ibẹ̀ kó jáde síta inú ilé ló wà because àwọn ọlọ́pàá ẹni àmì hàmì ẹ̀ lọ́pàá bá wà ń bẹ̀ òkè mi ò dé France mi ò sí ní France. bọ̀ tí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tí àwọn ọlọ́pàá yẹn dẹ̀ mọ̀ pé ẹ sà tó bá yẹ pé àwọn ọlọ́pàá yẹn ṣe bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lánàá ó yẹ kí wọ́n lè tú sílẹ̀ kí wọ́n lè bá àwọn president ìlú yẹn sọ̀rọ̀ kán lè àwọn government ìlú yẹn kán lè mọ kán mọ bó ṣe máa lè e padà sí ilé ṣé wọn lè ṣe ni. the only thing ni pé ó ti wọlé tó bá jẹ́ pé nígbà tó máa wọlé. hello sir. no wọn lè wọn lè tú sílẹ̀ òfin òfin ò rí bẹ́ẹ̀ yẹn òfin òfin ò rí bẹ́ẹ̀ yẹn wọn wọn lè ṣe bẹ́ẹ̀ yẹn ok wọn lè ṣe bẹ́ẹ̀ yẹn because òfin ò. Or òfin ìgbà àyè sílẹ̀ bẹ́ẹ̀ yẹn the only thing tí wọ́n lè ṣe tó bá wà aware ẹ̀ kó tó wọlé wọ́n lè deny ẹ̀ ní entry ní port of entry however tó bá yẹ pé citizen France ni wọn ò ní deny ẹ̀ náà ní entry àwọn ah, ò ní deny ẹ̀ ní entrance ní port of entry bọ̀tọ́ ẹ pé visa ló wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n dẹ̀ ti mọ n tó ṣẹlẹ̀ ní Naija kó tó tó ń bọ̀ yẹn tí wọ́n dẹ̀ identify ẹ̀ dé èèyàn báyìí ni role báyìí ló play nínú government or role báyìí ló play nínú nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ bá dé um, tí wọ́n dẹ̀ ti rí petition níbẹ̀ yẹn kó tó dé wọ́n lè dá padà kó mọ̀ wọlé so hmm. that's the worst wọ́n lè ṣe ok uh, but eh, bó ti wọlé tán ọlọ́pàá ò lè fà á lé yín lọ́wọ́ pé kẹ́ ẹ lọ dì pẹ̀lú ẹ̀ no don't do that ok but ẹ̀ dẹ̀ pé ah, fídíò yẹn àwọn ọlọ́pàá dúró wọ́n kàn dúró tiwọn across the road you know, so that láti block entrance the building tó wà so ẹ lè kọjá àwọn ọlọ́pàá àwọn náà dẹ̀ ní hàmù yín ọlọ́pàá ò ní yìnbọn fún pípẹ́ gẹ́rìwé náà kódà ọlọ́pàá ò ní fọ́ọ̀kàn yìí so as long as tẹ́ ẹ̀ bá ti di pé ẹ̀ ń faṣọ ọlọ́pàá abẹ́ ẹ̀ ń ṣe kínní kan then tọ́mọdé máa ṣe pé ọ̀ ìkàn ó lè arrest you you know kò sí tán lè ṣe jù bẹ́ẹ̀ lọ they will never shoot at anybody unlike àwọn àwọn àwọn tí wọ́n lójútì you know um, military rule wọ́n ní rule wọ́n ní everything kò sí military tó gbọ́dọ̀ engage uh, civilian or armed civilian even military ẹgbẹ́ ẹ̀gbọ́n tó wà ní uniform tí ò bá ní ammunition lọ́wọ́ ò lè engage ẹ̀ náà you can only engage for, this, for your own safety you can only engage for your own safety but uh, kò sí òfin ní Nàìjíríà. Nigeria is a very lawless country àfi kọ́lọ̀ ń gbà wá nìkan okay so uh, ọ̀rọ̀ ipò mi mọ bí tí mo ti lè máa fẹ́ mú un tí mo lè sọ but uh, olúwa bá wa rọ gbogbo àwọn ẹbí àwọn èèyàn tó fún tí wọ́n tí wọ́n gbogbo ọmọ tí wọ́n tẹ̀mí wọn lógbòdò ọlọ́run bá wa rọ ẹbí wọn á rọ̀ wọ́n lójú and then uh, mo dẹ̀ fẹ́ gbogbo àwọn tí wọ́n wà involved nínú protest yìí kí wọ́n tètè rẹ́kọ̀dù gbogbo àwọn èèyàn tí wọ́n ṣaláìsí yìí kan ní orúkọ tó dájú lọ́wọ́ àti information family wọn so that nígbà tí nàìjíríà bá dáa tán a lè ní compensation kan one or the other hmm. tí wọ́n lè ṣe fún àwọn ẹbí àwọn èèyàn yìí because wọ́n fi ẹ̀mí wọn lé even kó mọ̀ ṣe owó but a lot of ways la lè máa rántí àwọn èèyàn yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọdé wọn yìí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ okay bí wọ́n ṣe ń ṣe remembrance fún àwọn ológun náà ṣe máa ṣe remembrance fún àwọn èèyàn wọ̀nyí náà bẹ́ẹ̀ni kó wà nínú àkọọ́lẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ nǹkan tí ó lè jẹ́ nǹkan òwúrí hmm. fún wọn so ẹ jẹ́ kí wọ́n gẹ̀ẹ́tì proper information àwọn ọmọ wọ̀nyí gbogbo àwọn èèyàn tó bá tó bá ṣaláìsí òkè ọlọ́run á dẹ̀ bá wa rẹ bí wọn lójú ọlọ́run á dẹ̀ bá wa gbé bó ṣe nàìjíríà náà la fẹ́ bó ṣe Odùduwà nation náà ni gbogbo ibi tá a bá máa gbé kà tó máa jẹ́ ìrọ̀rùn fún àwọn generation tó ń bọ̀ but enough of all these bastard people they are all bastard gbogbo wọn they are all bastard um, kò dẹ̀ sí uh, kí ni mo fẹ́ sọ uh, kò sí kankan nu wọn tó lè gbégbá ìbò mọ́ àtọmọ àti àrọmọdọ́rọmọ nàìjíríà láti smart from now tinubu ni o kinní kan ni o gbogbo wọn kọ́ lọ mẹ́kì orúkọ wọn dáhùn kò sí kankan nínú generation wọn mọ́ tó máa lóun fẹ́ dìde nàìjíríà lóun fẹ́ ṣe nǹkan fún nǹkan tó ń ṣe yìí hmm. tí wọ́n gbébọn tán lọ ṣùtà àwọn ọlọ́mọ kò sí kankan nínú generation wọn mọ́ kó lọ wà ní àkọọ́lẹ̀ nàìjíríà. ṣebí agbọ́pọ̀ ní ọmọ Tinubu fẹ́ di next governor ni. ṣé kó lọ di kó lọ máa ṣe gómìnà lọ́rùn fáwọn òkú tó wà lọ́rùn bẹ́ẹ̀ kò ń ṣe fáwọn tó wà láyé. so nàìjíríà ní láti smart wọn láti wake up enough of, uh, you know, uh, recycling these people. is enough. Enough is enough. Gbogbo àwọn ministers wọ̀nyí gbogbo wọn ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan kan lọ sí family kan lọ síbi ilé gbogbo wọn ti jáde ẹni tó wà ní ẹ mínísà tó wá láti Ìbàdàn tó wá láti Èkó tó wá láti Abẹ́òkúta tó wá láti Ògbómọ̀ṣọ́ wọ́n lọ lé wọn káàkiri gbogbo wọn ni kán lọ lé wọn káàkiri it is time now for them láti jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣe it is time for them now to pay for it it's time for them to pay for it now kò sẹ́ni kankan nu wọn kàn rìn lórí títì kárí wọn kàn lórí títì kárí wọn so n tí mo fẹ́ káwọn èèyàn ṣe nìyẹn gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ nǹkan government pẹ́pẹ́ government property ni ẹ jẹ́ ká jìnnà sí ẹ ká because treasure wa lọ́la nìyẹn nǹkan tá a tún máa bá tá máa bá nìyẹn ká mọ̀ bàjẹ́. ìrò báwọn ọmọ yẹn ló ń bàjẹ́ ó dẹ̀ pé àwọn tọ́ọ̀gì tí wọ́n kó jáde àwọn náà náà ń ṣe wọ́n lọ́sẹ̀. ok gbogbo ètò bá jẹ́ náà gbogbo ètò bá jẹ́ náà àwọn tọ́ọ̀gì náà tí wọ́n gbé dìde tí wọ́n gbé dìde sí àwọn ẹgbẹ́ ara wọn ṣó wọn ò rórí ni pé ọjọ́ ọ̀la wọn ni wọ́n bàjẹ́ èló ni wọ́n fẹ́ fún wọn tó fẹ́ tán ìyá wọn èló ni wọ́n fẹ́ fún wọn tó fẹ́ tán ìṣẹ́kù àwọn. thirty thirty thousand so wọn ní ná thirty thousand yẹn tán. náà fi háyà àwọn ẹ mọ̀ pé ọlọ́pàá sójà kan ó ṣàlàyé ọ̀rọ̀ yẹn. okay so aláti máa aláti wá means tá a fi lè educate àwọn ará àwọn masses ní nàìjíríà àwọn ni wọn ní láti bá sọ̀rọ̀ àwọn ni wọn ní láti dìde kí wọn dẹ̀ mọ̀ pé nǹkan yìí it is right time fún wọn láti dìde kan dẹ̀ máa against ara wọn ok àwọn ọlọ́pàá tó rí wọn ò pé lájọ tán ti wà ń ọdún tán ti ń ṣiṣẹ́ kí ni nǹkan tí wọ́n ṣe kí ni ìjọba ṣe fún yín ọmọ yín mélòó ló ń kàwé labroad ọmọ yín mélòó ló wà ní private school ilé wo ni wọ́n ń gbé kí ni nǹkan tẹ́ ẹ gbé ṣe kí ni oh, sálárì wo náà fún yín ẹ̀yin náà náà tún wá ń lò láti máa pa àwọn èèyàn tí wọ́n fẹ́ bá yín jà fún ẹ̀tọ́ yín ẹ ẹ rí i mọ̀ pé orí wọn ò pé majority Nigerians orí wọn ò pé ó they ká ó yẹ kán lè dìde kán wake up from their slumber they need to wake up from their slumber kán jókòó kán ṣe rú pé why tí mo máa lọ hmm. resign kúrò tó pátápátá tó bá lè pa wọn à resign kó ló resign àmọ́ iye àwọn ọlọ́pàá tó resign lamẹ́ríkà tó resign nípò ẹ̀ nígbà tí wọ́n rí pé bí ṣe ń treat àwọn èèyàn kò dáa ṣé wọ́n resign ni they resign they put on they, they put down their guns and uniform and they walk away that we can't do this no more so kàn ṣe yẹn kí wọ́n gba honor àti glory orúkọ wọn wà nínú record of you know, ṣé kò bẹ́tà ju bọ́n ṣe ń ṣe tán pé ikú ẹ̀sùn láwọn náà máa kú hmm. àfi tí wọn bá rí ojú wọn báyìí kàn rí ojú wọn báyìí lòdì gbogbo wọn they will pay for their sin hmm. they must pay for their sin àwọn gbébọ̀lẹ̀ náà ṣé wọn ní gbébọ̀lẹ̀ ṣé twenty four seven ló fi ń gbébọ̀lẹ̀ ló fi ń rìn àṣẹ fóònù àbọ̀ uniform lẹ́wọ̀n rẹ̀ lórí àbí ṣe bí àárín àwọn èèyàn ló ń gbé ṣé wọ́n ń gbé ní wọ́n ń gbé nínú inú moon ló ń gbé ni àbí inú moon àárín bẹ́ẹ̀ náà ló ń gbé náà àwọn èèyàn mọ̀ wọ́n náà ṣe báwọn èèyàn tó ṣe ìdílé wọn iná sọ pé kí wọ́n forúkọ bastard yẹn tó ń pè ní jẹ́ kíní kàdí kí wọ́n ń pè àárín wọn náà ló ń gbé gbogbo wọn mọ̀ so definitely òun náà ó máa pay price ẹ̀ ó máa pay price ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn olúwa á bá wa tún nàìjíríà ṣe bó ṣe nàìjíríà ní like I said either nàìjíríà either Oòduà nation or whichever it is but. Uh, báwo làwọn èèyàn ṣe lè rí pẹtísàn yẹn sáìn gan. Ah, a lot of petition go round see, irú nǹkan báyìí ó máa ó difficult láti lè sọ pé láti mọ kí ni èwo authentic èwo ni authentic but uh, àfi kéèyàn kọ́kọ́ research into pé uh, ọ̀nà olè yẹn lè gbégbà. Hmm. That involve international community. So, but uh, as as long as the Banshee program, so if there's anything, uh, if if I if I come across anything or I hear anything, uh, definitely I will um, I'll pass it through your media, and uh, we'll see how you know what we can do. But to be no no, Olúwa bá wa kún Nàìjíríà ṣe. You Gbogbo you tí wọ́n lose anymore. lórí ṣọ́ọ̀bù yìí olúwa bá wa dúró ti àwọn ẹbí wọn. àmín. and uh, it will never be in vain so ẹ̀jẹ̀ wọn you know, yóò túbọ̀ abáwara nàìjíríà padà i don't know how to say that in Yorùbá but uh, you know, it shall be well with every one of us. àmín. thank you so much. i really goes. appreciate you. yeah. ẹ ṣé gan sir. yes thank you. yes sir. Hmm ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn nǹkan tán lè ṣe nìyẹn torí àbí tó bá yẹ pé tó pàdé wọn ní gún ọ̀dẹ ẹ̀ẹ́dẹ bẹ́ẹ̀ pàdé wọn náà ní gbòòrò gan wọn tún máa kó security dání náà ni bẹ́ẹ̀ pàdé wọn ní gbòòrò náà níbikíbi tí wọ́n bá wà wọ́n máa kó security dání ni àfi tẹ́ ẹ bá tọ́ ìjà wọn ló kù àwọn ọmọ wọn níbikíbi tó bá wà ẹni tó bá mọ àwọn ọmọ wọn kán lọ tọ́ ìjà wọn kán nà wọn bí wèrè kán dá wọn padà sí ilé àwọn gangan fúnra wọn wọ́n ní láti gba pálí ọwọ́ wọn yẹn ẹ tún orílẹ̀-èdè ṣe ẹ wá ní pálí ẹ ní citizen gbogbo ń fò káàkiri ẹ ń lọ France ó pa àwọn ọmọlọ́mọ tán lálẹ́ àná ó wá gba France lọ ta ni France olórí burúkú ọ́dà kan lọ pa àwọn ọmọ wọ́n pa wọ́n tán ó gba France lọ ojú sanwó ojú sanwó gbó kalẹ̀ sílẹ̀ wọ́n ti jó lé titi ìyá rẹ̀ wọ́n ti jó family house rẹ̀ mi ìròmọ́ ti jó lé tiẹ̀ náà ṣùgbọ́n ní iléeṣẹ́ òrẹ́ ń tà agbọ́pọ́n níwọ̀ lọ ní wọ́n ti jó ìwọ Tinubu ó kú lé ẹ ọrùn pọ̀ sí ọ̀wọ̀ kò sí ọ̀wọ̀ nínú ilé ẹ bí ẹran bò bí ajá bá pógun ọdún láyé ẹran ògún ní ọ padà máa dẹran ògún láàsì ni bẹ́ẹ̀ ni wádìí gbogbo sẹ́ẹ̀bi tó o ti ṣe gbogbo èdè tó o ti ta sílẹ̀ ló máa bí ẹ ṣùgbọ́n nígbà tó bá ṣe tán wà ní háà wàláì mo sọ fún ẹ lánàá mo fèsì kan mo ní ọmọ tí ò tó ẹ lọ́jọ́ orí ló máa gba ẹ̀mí ẹ̀ Tinubu ọmọ tí kò tiẹ̀ lálàá tó ẹ lọ́jọ́ orí tó tiẹ̀ rò pé ó tó ẹ ló máa gba ẹ̀mí ẹ ọmọ yẹn ló máa so ẹ̀mí ẹ̀ dànù lọkọ máàkì yẹn sílẹ̀ gbogbo ẹ̀yin alágbára ayé tẹ́ ẹ jókòó yẹn k1 tọrọ wípé kò sẹ́ni tó lè mú ẹ mọ́ ìwọ ni Tinubu ń lò àbí ẹ kò sí wàhálà ẹ̀san bọ̀ bíbélì ní èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí sí ọwọ́ rẹ̀ ọlọ́run bá san gbogbo yín ní ẹ̀san tẹ̀ ń ṣe ẹ máa jẹ ẹ̀san yín ẹ máa jẹ̀yẹ̀ ẹ̀san yín kẹ́yìn náà má kú mọ́ lẹ́ẹ̀kan sí kọ́lọ́run kó bá wa dáríjì gbogbo àwọn ọmọ tí wọ́n ti lọ kó bá wa forgive gbogbo wọn kó bá wa gbòòrò òtura sínú ilé wọn inú ilé tẹ́ ẹ ti palẹ́kún ilé tẹ́ ẹ ti so òkò ìbànújẹ́ sí kí ọlọ́run kó bá wa bu òróró ìtura fún àwọn òbí wọn kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n gbogbo nǹkan tí wọ́n ṣe níbi ẹ̀ṣẹ̀ kí ọlọ́run kó dárí jì wọ́n tó bá dẹ̀ jẹ́ pé ìyà òbí wọn ni kọ́lọ́run kó fọ̀gífù wọn kọ́lọ́run kó fi òpin sí lórílẹ̀‐èdè nàìjíríà kó dẹ̀ bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ eré gbogbo ẹ̀dá tó dẹ̀ mọ̀ nípa ikú wọn nípa ikú bí nàìjíríà ṣe ń nínira tẹ́ ẹ pa àwọn ọmọ yẹn lánàá lérí pé wọn ò ṣe kankan fún yín ọ̀run máa gba ẹ̀mí gbogbo yín ní tọmọtọmọ gbogbo yín pátá lẹ́yìn ní gbé nǹkan tó dáa ṣe ẹ pé mo wíìkì lálẹ́ ẹ rí i pé kì í ṣe bí mo ṣe máa ń sọ̀rọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀ mo ti rò kọjá pé kí lèèyàn ṣe gan mo rò pé kí ni tó fa gan mo rò ojú mi ò ríro wàhálà ẹ ẹ ti mọ ọ̀rọ̀ mi gan ẹ bí mo ṣe máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mi ò ríro ní torí mo kàn ṣe hà hà ni mò ń ṣe látàrọ kí ni wọ́n ṣe sádà wà lọ́wọ́ wọn ni hà ẹ̀dẹ̀ kọjú ìbọn sí ọmọ kékeré àwọn ọmọdé àwọn ọmọ tí tó yẹ pé nǹkan tó wọn bí ẹ̀dẹ̀ kọjú ìbọn sí wọn ẹ̀dẹ̀ yìn wọ́n pàpàpàpà ẹ̀dẹ̀ ń ṣùtì kiri ẹ wá patán ẹ tún wá tan iná ibẹ̀ yẹn padà kámẹ́rà yẹn nìsín ẹ mà lọ ti lọ tu ẹ mà lọ ti kámẹ́rà yẹn bọ̀bẹ̀ padà ẹ ti lọ ti bọ̀bẹ̀ padà ìní mo fi ní sanwóolu o ò lè lọ ní scot-free o ò lè lọ scot-free òjò o ò lè lọ torí wọn ló ní kán lọ yọ kámẹ́rà abẹ̀ yẹn àbí buhari náà ló tún ní pé kán wọ́n láti àbújá buhari náà ló tún wọ́n dà pé kán lọ yọ kámẹ́rà ẹ ya wèrè kò ní dáa fún gbogbo yín lápapọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ kò ní yẹ gbogbo yín lápapọ̀ òfò lẹ́ máa ṣe tọmọtọmọ gbogbo yín tẹ̀ wà nínú ẹgbẹ́ kábà yẹn àtàwọn tó jẹ́ pẹ́lẹ́gbẹ́ òkùnkùn tó jẹ́ pé gbogbo ẹ lọ́wọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yẹ lọ́balọ́ba tẹ́ lọ́wọ́ nínú ẹ̀ gbogbo yóò ní dèrè tó tinú yín jáde tẹ́ lọ́wọ́ nínú ẹ̀ ni mo ń sọ o ẹ̀ gbogbo tó tinú yẹ́dẹ ẹ̀ ní dèrè wọn ẹ wá ń pe ayé pé ọba niyín so ọba ọba tẹ́ ẹ jẹ́ àti ẹ̀ tiẹ̀ jẹ́ nǹkan kan àti òsálálẹ̀ láàfin mọ́ àti kò sóòsà láàfin mọ́ làwọn ọmọ lásán lásán tí wọn kádà tí wọn kó bọ́n tí wọ́n kó oògùn dání wọ́n dẹ̀ wọnú ààfin yín lọ bá wọn lọ́fẹ̀ẹ́ lófin wọ́n dẹ̀ gbé adé àti ọtí ọ̀pá àṣẹ yín èé o wọ́n gbé adé àti ọ̀pá àṣẹ ó sọ fún mi pé àwọn tọ́ọ̀gì náà náà máa lọ àwọn tọ́ọ̀gì yín náà náà máa lọ ṣiṣẹ́ yẹn bóyá wọn náà ti fẹ́ kò lórí wọn tó fi adé wọn tó fi ṣe nǹkan fẹ́ lómi ayé gbogbo yín bàjẹ́ papọ̀ ká dáa fún yín ẹ mọ̀ pé ayé lọ́bẹ̀ ẹ mọ̀ róró lórí burúkú káàkiri fún wa ẹ ti mú gbogbo òṣùwà wa ẹ ti kó lọ sí Brazil tán wọ́n ti fi gbogbo ìyàwó tán kójọ sínú ilé wọ́n ti fi wọ́n ti fi wọ́n ṣe mọ́lì lọ́ndrì káàkiri tán sọ́kì òkun wọ́n ń kọ́lé sí Dubai ṣé wọ́n nìkan ni Tinubu ṣé wọ́n nìkan ni apanijayé apamọ́lẹ́kúnjayé ìkà ẹ̀dá àjẹ́ àjẹ́ mojẹmojẹ tọ́ọ̀ bá tí mojẹ kò ní tó ẹ mojẹmojẹ ọtí mojẹ wọn lánàá nìsín lọ mú òkú wọn kó o sún jẹ lọ sún òkú wọn jẹ kí wọn náà má kú mọ́ kó o mọ retí ẹ̀san lórí àwọn ọmọ tiẹ̀ lọ́mọ retí ẹ̀san torí ẹ̀jẹ̀ àwọn ọmọ ilé kò ní fi ọlọ́run sílẹ̀ ọmọ tó tiẹ̀ ṣépè fún yín tó tí mo play láti tó wọ yẹ́lò yẹn ó ṣépè fún yín kò dẹ̀ pé ẹ̀ lẹ́pá èpè ẹ̀ dẹ̀ máa mú yín gàrá ni ó láwọn ò ní kẹ́ ẹ má pa àwọn o àwọn máa padà kú náà ni láì mọ̀ pọ́jọ́ ọkú rẹ ti pé ṣé tó bá mọ̀ pọ́jọ́ ọkú ti pé sí yóò tiẹ̀ jáde rárá ó dẹ̀ ṣépè èpè ló ṣẹlẹ̀ èpè yẹn dẹ̀ máa mú yín ó ní gbogbo àtàwọn tó tún bá tún dìbò fún yín ẹ̀yìn kó ti fi èpè yẹn jílẹ̀ ó ní àti àwọn tó bá tún padà wá dìbò yẹn fún yín àwọn ti kú báyìí o àwọn tó bá tún wá dìbò fún yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá pa àwọn tán yìí ó ní gbogbo wọn ò ní dèrè ọmọ tán bí ó ní gbogbo tó ti nú wọn jáde ó ní kò ní ṣe rere láyé òun ló ṣépè yẹn kó tó di pé ẹ pa ẹ̀dẹ̀ tó pa á sẹ́ni pé èpè rẹ máa sẹ́ni àtàwọn tó bá tún wá láwọn pé twenty twenty three ń bọ̀ o wọ́n wá gbowó ẹ̀yìn wọn dìbò àtàwọn tọ́ọ̀gì tẹran gbogbo pátápátá lọ́lọ́run máa so ẹ̀mí wọn nù pátápátá lọ́lọ́run máa so ẹ̀mí wọn nù ẹ ti bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn ọmọ tẹ́ ẹ ti jí gbé láti kékèké tẹ́ ẹ ti tírẹ́ẹ̀nì wọn nínú àjálẹ̀ àwọn ọmọ tó pẹ́ ti jí wọn gbé láti pín ní síbà ilẹ̀ ti gbé wọn ẹ̀yìn náà lẹ tírẹ́ẹ̀nì wọn àwọn ọmọ tẹ́ ti kidnap tẹ́ ti kidnap láti ilẹ̀ wa àwọn ọmọ tẹ́ ti kidnap tipẹ́tipẹ́ haúsá ní ibo ní tẹ́ ti kidnap táwọn òbí wọn ò rí wọn mọ́tàn tẹ̀rù pọ́n ti pa wọ́n dànù láì ní mọ̀ pé ti kó wọn sínú àjálẹ̀ ibẹ̀lẹ̀ ti ń tírẹ́ẹ̀nì wọn àwọn ọmọ náà lẹ kó síta àwọn tó wà lẹ́wọ̀n ẹ tún lọ kó àwọn tó wà lẹ́wọ̀n wá ẹ wá parọ́ pé wọ́n sílẹ̀kùn ẹ̀wọ̀n sílẹ̀ ṣebí nǹkan tẹ́ fẹ́ wá fáwọn tọ́ọ̀gì yẹn ṣe nìyẹn àbí mọ́tò tán fi wá gbé wọn kọ́ àbí kìsì mọ́tò yín nìyẹn gọ́ọ̀mẹ̀ntì ló ní mọ́tò yẹn gọ́ọ̀mẹ̀ntì ní mọ́tò tán fi tán fi wá mọ́tò black tí wọ́n fi wá gbé wọn tọ́ ẹni tó wọ ṣúùtì yẹn mọ́tò gọ́ọ̀mẹ̀ntì nìyẹn náà ta ni o mọ̀ nígboro èkó ẹ dẹ̀ fi tó kọ́ọ̀gì ẹ wá ń parọ́ fún wa pé ẹ̀ mọ̀ ń parẹ̀ ẹ wá ń tẹ́wọ́ bí ọwọ́ olórí burúkú fún wa gbogbo yóò ní dèrè ọmọ tẹ bí bẹ́ẹ̀ ṣe pa àwọn ọmọlọ́mọ ẹ̀ ní dèrè èyí gò ní dèrè òfò lẹ́ máa ṣe dànù sọ́ọ̀rí ọtí gborúkọ sanwó-olú ọtí gborúkọ burúkú ambọ̀dé ò gborúkọ burúkú ìwọ ti gbókọ burúkú lásìkò tiẹ̀ ẹlẹ́sẹ̀ kò jẹ̀gbin ẹlẹ́sẹ̀ dalérú ọdẹ́lú dabẹ̀rú wọ́n fi ọ́ jẹbẹ̀ ọ́ dabẹ̀rú àwọn oní gbogbo ilẹ̀ ní criminal record àtàwọn ọba yín wọ́n ní criminal record tagbótagbó bàbá yín gangan tó jẹ́ jagaban tagbótagbó ó ní criminal record tó ń lọ káàkiri lórí yógù èmi kọ́ ìwọ gangan sanwó ogbó yìí wọ́n ní wọ́n náà ní criminal record ayé yín wá bàjẹ́ ẹ wá ń sorí burúkú ẹ wá ń dojú tì wá ojú dẹ̀ ń tì mí pé mo jẹ́ ọmọ nàìjíríà kò síbi tí mo lè dé kò sí láyé tán bá bẹ̀rẹ̀ lọ́mọ nàìjíríà kí ní ghana ni mí bí n bá pẹ́rẹ́ àmì ní Ghana màá ní Uganda mo kúkú jọ ìbúdà ọmọ tó ga tó sì gbọ́nlẹ̀ ni mí màá ní Uganda ni mí tí mo lè ní Uganda ni mí bí mi ò bá dárúkọ pé Uganda ni mí màá dárúkọ pé Ghana ni mí mi ò lè sọ pé Nàìjíríà mo ti wá níbi tí ojúgbà mi ti dé mo kọjá lónìí mo ní báwọn èèyàn ṣe ń ṣẹ́ẹ̀tì ojúbò mi wọ́n wò pé ìlú wọn tán ti ń para wọn ni wọ́n tán ń pa wọ́n ẹ wá ṣàánú mẹ̀kúnnù ẹ wá ń ba yí àwọn èèyàn jẹ́ ẹ ń pa àwọn ènìyàn lẹ́kún dayé ẹ wá lẹ máa nísinmi ẹ ní nísinmi tó fi máa dọjọ́ alẹ́ yín ẹ wá sá lọ sókè òkun Buhari náà travel ó lọ wọn náà gba France lọ gbogbo yín lọ Germany ẹ fọ́nká ọ̀rọ̀ àgbà ẹ̀mí yín omi ìlú tẹ̀wá yóò máa ní yín lára àtàtà ìbánjẹ́ ó máa ní yín lára epo tẹ̀bánjẹ́ ó máa ní yín lára òòsà tẹ́ ẹgbẹ́lẹ́ náà ló máa dojú ìjà yín pẹ̀lú bógo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ máa kọ déètì èmi sílẹ̀ èní ẹ máa kọ sílẹ̀ déètì àná yẹn twenty ten àbí twenty ten ni ẹ kọ sílẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ yẹn ń bọ̀ ọmọ tí ò tó ọ lọ́jọ́ orí Tinubu ló máa dojú ogun kọ́ ẹ́ máa lọ wò ó máa dojú ogun kọ́ ẹ́ ó máa ba yí ẹ̀ yẹ́yẹ́yẹ́yẹ́ tọ̀ ní gbúrò nǹkan kan mọ́ ní ìgbésí ayé ẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn ìwọ ìwọ MC Olúọmọ tí wọn náà wà ní titi ẹ wàá gbèrè ẹ̀ṣẹ̀ rẹ̀ kò sẹ́lẹ̀ tí ò ní jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ pátápátá lẹ máa jẹ́ ó ní a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ kí àwọn ọmọ yín náà máa sùn mọ́ gbogbo ẹ̀yin ọmọ wọn pátápátá lẹ máa jìyẹ̀ sẹ́yìn lẹ máa jẹ ìyá rẹ̀ lẹ máa jẹ yà. ẹ máa jẹ ìyẹ̀ sẹ́yìn pátápátá lẹ máa jẹ ìyá rẹ̀ kò sí nǹkan kan tó máa tu ẹ̀yin ẹ̀ wá ẹ̀yin wá lẹ fẹ́ lọ ní scot free ẹ̀ lè lọ ẹ lè lọ rárá ẹ máa gbẹ̀san ẹ máa jìyà rẹ̀ ẹ má wọrí ọjọ́ ẹ̀san ń bọ̀ èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bíi sí ọwọ́ rẹ̀ ó ń bọ̀ wá san fún yín ó ń bọ̀ wá san fún yín ẹ rí ìlú tẹ̀wá yẹn omi ìlú yẹn máa níyín lára bẹ́ẹ̀ dẹ̀ ni gọ́fúnà ìlú yẹn pírẹ́sídẹ̀ǹtì ìlú tẹ̀wá yẹn ó mọ̀ pé ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà wọ́n dẹ̀ mọ̀ pé ẹ ti wọlé wọn dẹ̀ lé dáyín padà gbogbo wọn náà ni irọ́ náà ni. mo ti fẹ́ kí gọ́fúnà gọ́fúnà pírẹ́sídẹ̀ǹtì tọ́kì yẹn pírẹ́sídẹ̀ǹtì tọ́kì yẹn kó bá wa dá sanwó kó bá wa dá MC Olúọmọ padà sí nàìjíríà kó dá padà sí nàìjíríà ṣebí òní pòlíkùtù ọ̀gí gbogbo wọn òní wa sá lọ ó lọ jáyé ibi tó wà ó ń sùn pẹ̀lú obìnrin ẹ̀ dẹ̀ yà bẹ́ẹ̀ ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbànújẹ́ foreigner media is the request for all videos save the contact and whatsapp them only whatsapp government brutality of protester to haji asara news team directly okay ẹ máa jẹ ìyá rẹ tọmọtọmọ ìwọ wá gbádùn lọ lọ jayé pẹ̀lú obìnrin ẹ lọ ṣe fàájì ẹ wálẹ̀ ní sẹ̀sìn ẹ máa sẹ̀sìn tẹ́ ẹ máa yàwòrè tẹ́ ẹ máa tẹ́ ẹ máa gbé igi lé níbẹ̀ tẹ́ ẹ máa tẹ́ ẹ máa pè ní iṣẹ́ pé ọjà lẹ́nu tẹ́ ẹ máa ta ọjà káà gbogbo bí tẹ́ ẹ fẹsẹ̀ yín tẹ́ ẹ fi mọ́tò yín nìdílé máa fẹsẹ̀ nìdé ní gbogbo àgbáyé ẹ máa fi nàìjíríà lẹ́ẹ̀ máa fẹsẹ̀ ní lọ sí kútọ́nu ni tẹ́ ẹ tí ì rí nǹkan kan ẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èmi lè lẹ́nu o ẹ ti gbọ́ oorun ayọ̀ lásùn gbàdúrà máa gbàdúrà fáwọn ọmọ nàìjíríà àwọn ọmọ tó wà nílùú yẹn lọ́wọ́ ṣùgbọ́n jẹ́ ẹran elétí pẹtíṣọ̀n yẹn dákun bá wa kọ́ ó ṣe kókó kán lè bá wa máa dá wọn padà sí ilé tán bá ti sáìn pẹtíṣọ̀n mo máa ṣí ẹ̀wá sórí wọ́ọ̀ mi ẹ dákun ẹ tẹ̀ ẹ ṣáìn rẹ̀ ẹ jẹ́ kán máa dá wọn lórí burúkú padà wá sílé wọn ò lè bàlújẹ́ kán máa fún wa ní náà tó kán wá lọ sí ìlú òkè òkun kán wá láwọn hospital àwọn ọmọ tán kó lọ bẹ̀ wọn ò lè tọ́jú wọn wọn lè fọmi sí wọn lára orí àga ni wọ́n tẹ́ wọn sí tán ti ń tọ́jú wọn ní hospital ní nàìjíríà àwọn díẹ̀ lọ sókè kan wá ní kádẹnukẹ́ ìwọ tó bá mọ̀ bọ́ bá fẹ́ torí bó bá ní pé kò sí nǹkan tó kù ẹ̀ ò lè ṣe ó mọ̀ bóyá ọmọ yẹ́ ẹ̀ ló máa kàn lọ́la àbọ̀n ló máa kàn lọ́túnla wọ́n ti fi owó rin gbogbo wọn pátápátá wọ́n ti ti owó bọ gbogbo wọn lẹ́nu wọn sì kankan tán lè ṣe gbogbo ẹ̀dá tá a bí ní obìnrin tó ta físà fún yín fan ó máa fọwọ́ ìgbọ́mọsìn ni lẹ́ni tó ń ta físà yẹn fún yín pé kẹ́ jáde kódà ẹni tó wà nísọ̀rí airport yẹn tẹ́ fi jáde òun náà máa sìnkú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni bí ìbànújẹ́ ṣe ṣẹlẹ̀ nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ṣe máa ṣẹlẹ̀ nínú ilé gbogbo yín bí ó sì ṣe rí nù ẹ máa retí ẹ̀san ọlọ́run ọmọ adẹ́rin lẹ́nu kẹ́ mọ́ bá a dárò ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ jókòó tẹ́ wò mí lẹ́nu ẹ ojú yín ò ní ríbi ọwọ́ yín ẹ̀ ní fi gbọ́ ọmọ yín sin lágbára Kristi Jésù gbogbo etí tẹ́ fi gbọ́ mi lẹ́nu kò ní di ẹ̀ fi gbọ́ nǹkan ìbànújẹ́ mọ́ lágbára kristi jésù ọlọ́run máa ọlọ́run máa bá wa tún orílẹ̀-èdè yorùbá wa ṣe ẹ̀yin tẹ́ jẹ́ yorùbá ọlọ́run máa bá wa tẹ ilẹ̀ yorùbá yẹn ṣe torí àwọn àgbà yorùbá wẹ̀ kọ́ ní kálukú máa lọ torí irú àwọn bàbá báyìí ó yẹ ká pa wọ́n dànù tán torí irú wọn bá tún pọn afún pa wá wọn làwọn fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì bàbá seventy pẹ̀lú gbogbo owó tó ní olóòlè ra gbogbo ọ̀sùn pa òye ò tí wàá tú ẹ oníléeṣẹ́ iná onídọ́pọ̀ ìwọ ló ń control everything ló ń gbèrè lórí rẹ oní tó gèètì ó ń gba ọmọ yẹn tó ń mèkì lóṣù lójúmọ́ gan sef kò tí wàá tó ẹ ọ̀tún wa lọ fẹ́ di president kó o lè pa wá tán ọlọ́run ò ní jẹ́ kó o débẹ̀ tó bá kú kẹ̀rẹ̀ kó o débẹ̀ ọlọ́run máa gba ẹ̀mí ẹ ọlọ́run ò tiẹ̀ lè jẹ́ kó o débẹ̀ torí ẹ̀jẹ̀ àwọn ọmọ tó ta sílẹ̀ yìí ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ tó ta sílẹ̀ yìí kò lè jẹ́ kó o débẹ̀ láéláé kò lè jẹ́ kó o débẹ̀ o máa lọ kọ́ sílẹ̀ lọ́kọ́ lọ́kọ́jú èní sílẹ̀ kọjú èní sílẹ̀ wàá mọ̀ wípé ó ti kú nìyẹn ọtí ẹ̀ ti kú ní láàyè tó ti mọ̀ ń tó mú yín tó mọ̀ ń jẹ yẹn ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ tó mú mọ̀ yẹn ó máa pa ọ lórí ó dẹ̀ sì ti pa ọ lórí èyí tó mú láàsì ó ti pa ọ lórí ẹ mọ̀ pé nǹkan lèèyàn máa ń ṣe láyé tí ò ní sèmí mọ́ ìwà kan ni ẹ̀dá ń wù láyé tí ò ní sèmí mọ́ èyàn ó bá ti pẹ́ tó ti ń yan ọmọ ènìyàn jẹ ó ti pẹ́ tó ti ń ṣe ìkà ó ti pẹ́ tó ti ń ṣe bí ó ti pẹ́ tó ti ń jókòó léèyàn lórí ó ti pẹ́ tó ti ń lògólógo ẹyọ kan ni wàá ṣe tí ó máa jí àṣemọ fún ẹ mo sọ fún ẹ béèyàn bá dojúkọ mi ogun ọ̀run máa dojúkọ béèyàn bá ní mi lára ọlọ́run máa ní lára bú mi kémi gan lògùn ẹni bọ́ bá fọwọ́ ẹ̀kan mi ògo rẹ̀ máa wọ mi bẹ́ẹ̀ ni gbogbo tó o bá fojú àárọ̀ rẹ kójọ ló máa bàjẹ́ lọ́jọ́ ayé tó bá ní mi lára tó o bá ṣèwádìí mi lásán pé ọmọ yẹn kódà kó o jẹ́ fáǹsì wọn tó o mọ̀ wọ́n rí torí ẹ jẹ́ ká ṣèwádìí ọmọ yẹn ẹni bá gbìyànjú àti sọ pé òun fẹ́ ṣèwádìí mi láti wá ṣe mí ní ìjàmbá tó bá bí igba ọmọ ní ilé ayé rẹ̀ ó máa fọwọ́ rẹ̀ gbé wọn sí ni bẹ́ẹ̀ ni ó sì ṣe rí àṣẹ́dẹ̀ ti gùn torí ẹ̀ lè máa bá tiwa jẹ́ kẹ́ ẹgbẹ́ nu wa dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ okó ló ti wà ń gbòòrò tán ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ tí ò ní bàbá ọ̀pọ̀lọpọ̀ lẹ ti gé lẹ́rí lẹ ti gé lẹ́sẹ̀ ní ìnísìn àwọn ọmọ tẹ́ ẹ fọ́ lórí tí ọpọlọ wọn yọ sílẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ kankan ló rùn lára wọn kò ní dá fún gbogbo yín tọmọtọmọ èmi ń relẹ́nu tèmi tó rárá mi ò gbá mọ́ bí n ṣe ń wo ẹkún tí ń wo ẹkún yìí orí ti ń fọ́ mi bí mo ṣe ń wò tẹ́ ń sunkún tẹ́ ń sunkún yìí orí ti ń fọ́ mi ẹ ní dèrè àwọn ọmọ tí ń nà bẹ́ẹ̀ ṣe pa àwọn ọmọ ọlọ́mọ ẹ ní dèrè wọn ìlé sùn mọ́ ní ìsìn báyìí ìlé dá sùn mọ́ báyìí torí ẹ bẹ́ẹ̀ ṣe ń sunkún tẹ́ ń sunkún ó ti ń jẹ́ kí ẹ̀rù máa bà mí kẹ́ ẹ ní dèrè kò lẹ́ ẹ tí ẹ lè dèrè ni gàrá ni ẹ lè dèrè èrè kí lẹ fẹ́ jẹ ẹ lè jẹ ṣé ọmọ ọmọ kankan lẹ pa ni ìran ọmọ kankan ló mú pa lánàá ó pa gbogbo ọmọ wọn lọ́mọ tán ẹ̀yin wá sọ pé ẹ lọ France bàbá omi France yẹn máa ní ọ lára Tinubu omi ìlú tó wà yóò máa pa ọ lórí ilẹ̀ tó wà nílùú yẹn ó máa di ilẹ̀ gbígbóná fún ẹ ibi tó ń tẹ nílùú yẹn ó máa gbóná mọ́ ẹ lára gbogbo yẹn pátá tẹ pé wọ́n tẹ sá lọ ẹ pa àwọn ọmọlọ́mọ tẹ wá sá lọ ibikíbi tẹ bá wàrà máa máa níyìn ni pẹ̀lú gbogbo ṣe ń jẹ tọ́lọ́ kẹ́ ẹ jórí ahun kẹ́ ẹ máa wẹ̀ nínú àgbo gbogbo tẹ́ bá ṣe fún yín máa bàjẹ́ mọ́ yín lára ẹ̀yin olórí burúkú yìí ẹ gbóòsà sínú ilé ẹ wá ń dẹ̀gẹ̀ lé wọn lórí ẹ̀mí àwọn ọmọ yìí ò jọ yín lójú pọ́mọdé ni wọ́n wọn bá yín di pátì o wọn ìṣolóṣèlú o tẹjọ́ ń para yín o wọ́n fẹ̀rẹ̀ onú wọn hàn lásán lásán wọ́n sọ fún yín pé ń tẹ̀sí fáwọn ò tẹ́ wọn lọ́rùn ẹ̀dẹ̀ pa wọ́n ìfún wa tú síta ìtú ìfún ìfún àwọn ọmọlọ́mọ wa tú síta báyìí ọpọlọmọ ń wò nílẹ̀lẹ̀ lẹ́sìn pọ́n kó bọ̀ àtàdá dání àwọn tó ń jà gan tán kó mọ́ dání gan ẹ̀ lọ́kọjú sí wọn àwọn tí ò wá kó wọn dání lẹ wá ń pa wọn torí pé wọ́n bẹ̀rẹ̀ fún ẹ̀tọ́ wọn ọ̀rọ̀ ó gbòmìdé lójú gbogbo yín nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dé fún yín tí ìdájọ́ bá dé fún yín wọlé ẹ ní rẹni gbà yín ẹ ráre kú ni okò torí ọmọ yín gbogbo ọmọ yín ló máa kú lójú ẹ̀mí yín ọmọ tẹ́yìn náà bí ló máa kú ní ojú ẹ̀mí yín tẹ́ ẹ máa fi ọwọ́ yín máa tì wọ́n bọlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ṣe olórí dèpè nù èpè yẹn máa jẹ́ tiyín tẹ́ ẹ bá sọ pé báàkì ṣe ó máa jẹ́ tiyín sẹ́ẹ̀ àjàfi tó bẹ́ẹ̀ pé yín náà ẹ̀ bímọ ní ilé ayé yín ló kù ẹ bímọ ọmọ tẹ́yìn náà bí bẹ́ẹ̀ ṣe pa àwọn òbí yẹn lẹ́kùn lọ́lọ́ máa pa yín lẹ́kùn tilétilé ọ̀run máa pa yín lẹ́kùn tibitibi ó máa pa yín lẹ́kùn gbogbo ìdílé yín ló máa ṣọ̀fọ̀ làwọn náà máa wà nínú ọ̀fọ̀ ẹ wà jókòó báyìí ẹ̀yin náà máa wá ro gbogbo sí ẹbí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn wá bẹ́ẹ̀ ṣe pa gbogbo èèyàn bẹ́ẹ̀ ló ṣe máa rí fún yín tí ó sì máa rí bẹ́ẹ̀ lọ títí láíláí ni ìrandíran yín ló máa máa jẹ̀yà rẹ̀ lọ orúkọ Tinubu ò ní pa ẹ́ nínú ìwé ìtàn orúkọ MC Olúọmọ kò ní pa ẹ́ nínú ìwé ìtàn Sanwó-Olú ìwọ gọ́fúnà tó kọ́kọ́ pààyàn ní Èkó ìwọ ni gọ́fúnà àkọ́kọ́ tó kọ́ ọ́dà fún àwọn tó lọ háyé àwọn àmì wọlé pé kán lọ máa pa àwọn ọmọ tó bá wọn sáìnì ẹ̀ pẹ̀lú Tinubu ẹ̀yìn yẹn wo orúkọ rẹ kò ní parọ́ gbogbo ayé ló ṣe ti mọ̀ pé Tinubu apààyàn ní tẹ́lẹ̀ everybody ló mọ̀ pé pààyàn pààyàn ni ṣùgbọ́n ìwọ gọ́fúnà yẹn wo orúkọ rẹ kò ní tán nínú ìwé ìtàn ohun tí Tinubu ní kó o ṣe náà ló ṣe wo jẹ́ ń sọ fún ẹ̀yin state tó kù bóyá ẹ̀yin ìlú tó kù yẹn ẹ̀yin náà try rẹ o kẹ́ ẹ ṣe nǹkan tán ṣe lẹ́kọ̀ọ́ ẹ try yẹn ẹ̀yin mítì yín tẹ́ ẹ ṣe pé kẹ́ ẹ pa àwọn ọmọ ọlọ́mọ dànù yẹn ẹ̀yin náà try rẹ níbi tẹ́ wà tẹ́ bá máa dèrè ọmọ ẹ lọ kọjú sí àwọn ti dẹ́ta o àwọn ti dẹ́ta amótàǹkì wèrè tó gbé lọ yẹn ẹ gbé lọ sí dẹ́ta kẹ́ lọ fìpa wọn kẹ́ wá wo bó ṣe rí ṣe ti wá rí pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin àmọ̀tẹ́kùn wa gbogbo ẹ̀yin ọbalọ́ba gbogbo ẹ̀yin ẹ̀yin ológun wa àsìkò rèé kẹrù àwọn ọmọ yìí lágbára àsìkò ní àṣàlù wa àṣàwọ̀ ògbúdọ̀ parẹ́bà ẹ̀rọ wọn lágbára ẹ̀rú àwọn ọmọ yìí lágbára láti lè dojú ìjà kọ wọn àwọn àwọn kàbá yìí a gbúdọ̀ mú ẹ̀mí wọn balẹ̀ wọn gbúdọ̀ balẹ̀ ni a gbúdọ̀ fi ẹ̀jẹ̀ wọn ká fi ṣètùtù orílẹ̀-èdè nàìjíríà yẹn kí wọ́n fi fọ́ jáde kóníkálukú dẹ̀ pín torí tí àwọn yìí bá ti kúrò orílẹ̀-èdè yẹn máa nísinmi ṣùgbọ́n tí wọ́n bá sì wà wọn ò lè nísinmi kí láǹfààní ẹni tó gíráduwétì tí ò ríṣẹ́ kí láǹfààní owó iná tẹ̀ ń gbà tí ò sómi tí ò sí iná tẹ̀ dẹ̀ ń gbowó kò dẹ̀ sí ẹ̀wọ̀n ń fọra ni wá à ń sìn yín bí ẹrú ẹrú là ń ṣe fún yín ẹrú ni wá nìyẹn iṣẹ́ tẹ̀ ṣe tẹ̀ ń gbowó rẹ̀ lọ́wọ́ wa ẹ̀ ń gbowó tó géètì ẹ̀ ń gba gbogbo ẹ̀ ẹ̀ ń gba táàsì owó àwọn ọlọ́kọ̀ ẹ̀ ń gba gbogbo ẹ̀ ó níye tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ àwọn ọlọ́kọ̀ ló níye tó ń wọ sínú àkáǹtì yín ẹ wá ń fa léka ẹ ń fa mọ́tò dẹ̀rẹ̀mùdẹ̀rẹ̀mù ẹ ń ra lẹ̀ kiri ẹ ń ra léka ẹ fi ń kó oríṣiríṣi obìnrin àwọn girlfriend yín tí wọ́n pèsè bá bá wọn sọ àwọn actress nǹkan kan yẹn ó níye tẹ́ ń gbé fún púpọ̀ nínú wọn sọ́wọ́ wọn náà fi ń kọ́lé ní sẹ́wọ̀n náà ṣetán fi ń kọ́lé lówó tá a jìyà fún ọ̀run ó gbà yín lọ́mọ á gbọ́ ọmọ tí yín náà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe rí ní ti ayé àyè àmì ọmọ adérelé kẹ mọ bàdárò òròlùyé nìyẹn mi ọmọ onífun adé tí mo lé polé tí mo jẹ ládé funfun èmi níyọ̀ nílé ni mo jà tẹ́ mo rìn wọ́wọ́ balùwẹ̀ láre ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pe bàbá tèmi lájẹ ònírọ́nú igbó orí èèyàn igbó orí Tinubu lápadà fi somi mu láàsì bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ oorun ẹ̀ lásùn o ó dàbọ̀ so wọ́n tún ti ń ṣe ní Ondo náà they have already done it in Ondo state. Ondo town wọn náà tún ti ń ṣe wọn tún ti ń pààyàn náà lóńdó èmi ń relé a máa padà wá lọ́la nígbà tá a bá tún múròyìn wá ìròyìn tá a bá tún ti rí àtúnbọ̀ lọ́la ẹ mọ̀ gbọ́ lọ ṣe ti gbọ́ a tún múròyìn míì wá èyí tó tún ṣe ẹjọ́ kí n tún lọ rèé wò ẹ jẹ́ lọ wo ìròyìn yẹn kí n tó sùn torí ìlé sùn mọ́ báyìí ẹ jẹ́ lọ wo ìròyìn tí bá ti wò màá mọ bí ṣe ṣe ní bá dé láti ibiṣẹ́ a wà pàdé ń bí ó pọ́sibù kí n tètè jáde lọ́la ẹ kí n tètè jáde láti wá fún yín láwọn ìròyìn ojúlówó ìròyìn òòrùn ayọ̀ lásùn o kẹ̀sùn dáadáa ṣé ẹ ti gbọ́ àwọn bàbá olórí burúkú yẹn mọ́ gbàrú lọ́wọ́ wọn o ẹ̀yin Yorùbá ẹ̀yin abiyamọ ẹ mú ìròyìn ẹ lọ sunkún bá wọn nílé ẹ mú ìròyìn ẹ lọ sunkún bá Sanwó-Olú nílé ẹ lọ sunkún báwọn ọba lọba yẹn nílé ẹ múrò àti ìró ẹ bọ́ra sí òwò ẹ tú ọ̀yàn fún wọn ẹ róró dì ẹ wọṣọ dúdú aṣọ dúdú yẹn nìkẹ́ wá yí sí òdì ẹ lọ wọ̀ bá wọn nílé ẹ lọ fi ìkúnlẹ̀ àbíyamọ tẹ́ ẹ dàlẹ́ wọn lọ ẹ lọ fi ṣépè fún wọn sí oríta kọ̀ọ̀kan ilé wọn wájú ilé wọn ẹ lọ ṣépè fún wọn níbi bẹ̀ kan lè mọ̀ pé ẹ̀jẹ̀ àbíyamọ rùn tẹ́ ẹ bá wá bá wọn dá sí i ajẹ́pẹ́ yìí fúnra yín lẹ wéèsì ẹ̀mí àwọn ọmọ yín tí ẹ̀yin ìyá yẹn ò bá lè dìde ẹ̀yin bàbá bàbá yẹn tẹ́ ẹ bá lè dìde ní ìlú nàìjíríà yẹn tẹ́ ẹ lè dìde lásìkò tẹ́ ẹ wà ní èkó ajẹ́pẹ́ yìí lẹ fẹ̀mí àwọn ọmọ yín ṣòfò ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lè dìde láti lọ sunkún bá àwọn bàbá yẹn kẹ́ ẹ lọ pariwo lé wọn lórí kẹ́ ẹ lọ sunkún bá wọn bí tẹ́ wà mélòó ni wọ́n fẹ́ pa ṣé wọ́n tó pa ẹ̀yìn ìyá náà ni ẹ lọ fẹ̀rẹ̀ nínú yín hàn kọ́ lè mọ̀ pé ẹ pa àwọn ọmọ lọ́mọ tẹ́ ẹ bá dákẹ́ ìró tán fún yín àbí ẹ ń retí five thousand àti gàrí àti kúlíkúlí ṣẹlẹ́pọ̀n jàgbàjàgbà fi ilẹ̀ fún yín kó tó lọ èmi